ní òní ọjọ́ kẹsàn-án nínú oṣù ìdùnnàdà àfẹ́rọ̀ ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndín ní ogójì ìdíjọ́ tàbí sallallahu alaihi wasallam lọ́sẹ̀ akíwa káàbọ̀ sí mọ́jú àlùfáàsá. ní àdúgbò kéèkì níbí báyìí gẹ́gẹ́ bí ìṣesí wa ìgbogbo ìṣe tí a máa ń gbé ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ láhàdì tó bá parí oṣù victoria akẹ́kọ̀ọ́ ayé ìṣẹ̀lẹ̀ àwọn àlejò wọn àdúgbò ọjọ́ àgbàdo. à ń sọ fún wa nípa kí ni àti ìlànà àwọn ẹni tó ń pè ní àlù sùnà wal jamaa. ajá lọ yé wa nínú àwọn ọ̀rọ̀ láti sọ sáájú kíkẹ́ àti ọ̀gá wọn àlù sùnà wal jamaa náà ti àjọ ká àwọn ẹni tó ní gbàgbọ́ sọ́lọ́ àti ohun tó pe dandan fún gbàgbọ́ nínú fífi ìjọ tó rinlẹ̀ fọ́lọ́hùn nìkan tó lò ó àti títẹ̀lé fọ́lọ́hùn àti nígbà tó ti àwọn màláíkà ọlọ́run àtàwọn síra rẹ̀ àtàwọn òṣìṣẹ́ rẹ̀ àtọ́jọ́ ọ̀fẹ́ àti kádàrà àti gbogbo àwọn ọmọ tó fi di múlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ kan pamọ́ àti àwọn ìròyìn àti àwọn ọ̀rọ̀ tó ti pé kò ní àtakò nínú èyí tó yẹ ká nílò nípa rẹ̀ àti èyí tó yẹ ká ti kẹ́kọ̀ọ́ àmọ́ yìí pé àfihàn àtẹ̀sùnà àti ìlànà wọ̀nyí kálẹ̀ tó ti lélẹ̀ òun náà ní àtẹ̀lẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam àwọn òfin àfihàn àwọn ní àfihàn àtẹ̀sùnà nítorí báwọn ènìyàn wọ́n gbá ìlànà tẹ́tì lọ sallallahu alaihi wa sallam wọ́n tún pè ní àfihàn àjàmáà nítorí fáwọn ènìyàn àkídà tí wọ́n lé wà lórí ẹ̀ òun ni àkídà tí àjọkàn èyí tí gbogbo àwọn mùsùlùmí parapọ̀ wà lórí ẹ̀ táwọn ti fáwọn ènìyàn wọ́n kó jọ sórí òdodo wọn ò tẹ̀ wá fún yẹlẹyẹlẹ nínú ẹ̀ wọ́n ti tẹ̀lé ìlànà àdéhùn ti ká àwọn ẹ̀kọ́ ìjà kájú òdòdó fún ọ̀tí ẹ̀wá jáde kúrò nínú alámọ̀rí lọ nínú àwọn alámọ̀rí àti ọkọ̀ agbọ́pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà àwọn náà wọ́n pè ní àgbẹ̀lẹ̀ kẹta àwọn tí wọ́n wà ní tí wọ́n wà ní ìdí orí pa àwọn náà wọ́n pè ní àgbẹ̀lẹ̀ kàyé àwọn ẹ̀kọ́ ti gbé àgbẹ̀lẹ̀ kàlẹ́bí òun ni máa ń tẹ̀lé sọlọ ọkọ àyẹwò sọlá asọpá pẹ̀lú ẹdá ẹsẹ òkèlè kéde ọ àtọ ìfàsíkọ sọ̀rọ̀ àwọn ìjọ ikọ òtítì wọn ara sílẹ̀ asọpá wọn náà ẹsẹ òkèlè àlùfẹlẹ pàtó nàìjíríà wọn náà ti àwọn ìjọ òtítì wọn là wọn ti wá lọ sáré ìgbé àjọyọ̀ ọba àti ìjọba kékeré gbogbo wọn pátá. ìlú ni wọ́n wà ìgbà wà ní ìgbà tó wọn ni wọ́n pa wọn àyàgbẹ́ owó ẹ̀yọ kẹrẹ náà kí àwọn ọ̀gá ìgbàgbé rẹ̀ ti sọ wọn wọn lórí àwọn ẹni tó bá wà lórí mo ti àtẹ́bí wa lẹ́nu àti àwọn sábà. ayọ̀ wa. ẹ̀rì máa wá ní ojú wa wípé ìpìlẹ̀ ìpìlẹ̀ àjọ kan àwọn aṣojú lẹ́yìn. òun náà di ìpìlẹ̀ Islam tọ́jú pé òun náà di àfídà tí ò ní gbẹgbẹgbẹgbẹ sábà sọ pé ìjọba yìí ìjọba yìí ọ̀dà tí ìpìlẹ̀ pẹ̀lú ojú wọn pẹ̀lú tóró tóró kò yẹ. òun náà ní àwọn ọ̀làlẹ̀ bí ká máa fẹ́ wípé sọ̀rí kọ́ ọkọ̀ ọ̀dìrí ìyá sọ̀rí kọ́ ọ̀dìrí ìyá àbí sọ̀rí kọ́ ọ̀dìrí àti ìyá kò ní í pẹ̀lú ẹ̀ nítorí pé àwọn ìpìlẹ̀ káwọn alùpùpù lẹ́yìn tí wọ́n wà lórí ẹ̀ lọ́dẹ̀ tí wọ́n gbà máa mú ẹ̀ ojú kan náà ni wọ́n ti títí àwọn aṣojú lẹ́yìn pàlìjàmá àwọn ènìyàn ìlànà tí wọ́n ti máa ń mú ẹ̀ ibi ni wọ́n ti mú ẹ̀ òun náà lè fi rọ̀ lọ́wọ́ àti súnà níbi tó ń lọ wọ́n pàdé ní wà á yọ sẹ́lẹ̀ àti ìjọ àìsàn sọ̀rọ̀ àti ìfẹ́lógo àwọn aṣáájú rere. yọ̀ọ̀ bá wá sí àtúwá pé gbogbo òkú yóò tọ́ba wa náà lọ́ba káàdì alákọ̀ọ́lẹ̀ sẹ̀rí àlọ́jọ́ bá wọn lòsùrè gbogbo wíwò tọ́ba lálàáfíà nínú oṣù náà ti sọ lọ sọlọ́lọ́ àdìgbò sọlá dandan òní kágbà wọlé wà ní kálá àhàlísà àhàl kódà kọjá pípẹ́ nìkan sẹ́ni lọ́sàbí ti ká lé nígbà tẹ̀lé ń pa rẹ̀ òun ló ń hàdí ìyẹn wa. táwọn òkèlè kó nínú kọ́rídà táwọn ọ̀fẹ́ máa ń kọ́ àádá rẹ̀ òfin tí ò bá wù wípé àhàdíìsù àhàd àhàdíìsù lọ́ba fi ń fi ẹnì kan ọba àjẹni ẹni gbẹ́mí náà wa á máa fi tẹ̀lé fil ahkam níbi ohun tó bá dé sí pẹ̀lú ìdájọ́ láàfin àkọyè ṣùgbọ́n àti ibi sẹ́rí nínú àdìẹ ọ̀kan eléyìí ò rí bẹ́ẹ̀ o nínú ibi tá a bá wà lọ́wọ́ àdìẹ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ bá sọ fún wa káàkiri ẹnìkan ló bu wa tọ́wọ́ àgbè ló bu wa látọ̀dọ̀ lọ́wọ́ tó sì kà á fàtẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam kálẹ̀ ní náà gẹ́gẹ́ bá a náà ti bọ̀ òun náà ní ìbéèrè àlejò sọlá sọlá bákan náà kìí sẹ́ẹ̀kan kìí sẹ́ẹ̀mejì òun là nẹ́bí sọ́lọ́lọ́ àlùsálà lómi tàwé lómi rẹ̀ nìkan gbogbo nínú àwọn sàhábà. bí irúgbó ti ṣe pẹ̀lú àfọwọ́ àwọn jẹ́bẹ́tì rọ́ọ̀dì ọlọ́ọ̀bù tàlà àdùnnà àlùkọ́ tọrọ ẹsẹ àwọn kàkàtàmíà ní yamọ́n ibi ìlẹ̀kà káàkiri ọ̀wọ́n àyẹ̀wò ìdáàbò àwọn bá ìdádájì rẹ wàá lọ bá àwọn ìjọba nínú àwọn onídìrá ọjà nígbà kọ̀ọ̀kan ọ̀hún náà kọ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ òun náà lè ṣàkádà sábà ìlà àdìgbòlá kí wọ́n jẹ́ ibi kọ̀tẹ́ni sọ́lẹ̀ lọ́sọ̀rọ̀ lọ àyàfi ọlọ́wọ́ kílẹ̀ lẹ́yìn àtọ́rọ̀ ọ̀sán àti ìlú ọ̀rọ̀ àkídà ẹni pé lọ́la lè dìbì rẹ èyí ẹ̀jẹ̀ làjẹ́ dìbì rẹ. sallallahu alaihi wasallam so nípa bẹ́ẹ̀ àwọn asòsò dàdáwì nígbà tó ti wa pípé ló tẹ́lọ̀ ọlọ́run òun ni wọ́n ti pín ìpìlẹ̀ àdéhùn wọn nínú sunna nàbí òun ni wọ́n ti mú. táwọn yé àti ọ̀dẹ tí wọ́n gbà fi gbọ́ yé ìyẹn ni pé tí wọ́n bá fẹ́ gbọ́ sẹ́ra yé tí wọ́n bá fẹ́ gbọ́ súnà yé òun náà ní míì tí tó fi yé òun náà tó fi pàmò àti gbogbo àwọn ẹni tó bá tó wà lórí ìlànà wọn máa fi máa àwọn ènìyàn ìlànà ìlànà ẹ̀rí ẹ̀rí wa sọ yìí pé nígbà tó ti yọ apẹ́tẹ́rọ̀ náà sunna nẹ́bí òun ni àwọn àti sunna ni wọ́n ti máa mú ẹ̀. àwọn àtọ̀rọ̀ yìí pé kí ni fi gbọ́ ọjọ́ ọlọ́run yé àti sunna òun ni kí wọ́n tún lọ wá ẹ̀sìn ọ̀rọ̀ ní lórí jáde gbọ́dọ̀ àwọn àti sunna ní títí ẹ wa. sọ wọ́n sì lè lọ wá lórí rẹ̀. èyí ṣe pé yìí ni wọ́n ti dì láti wọ́n kẹ̀ lọ́ra mu tọ́lọ́ wọ́n bọ̀ ibi báyà yẹn bá fẹ́ pọ̀ sí bẹ́ẹ̀ lẹ́kùnrin àlàyé ni ó ṣe kílíà sí. wọ́n tún wá lọ mú ọ̀rẹ́ ọ̀fẹ́ wọn fẹ́ fà wọ́n mú hadith wa wọ́n tún wá lọ mú àwọn hadith bí irú ẹ̀ wọ́n wọ́n bí etí tó ti fi kẹ̀kẹ́ náà lọ́tọ̀ báyìí. ẹ wò lábẹ́rẹ́ mi lórí àjẹmọ́ mú mú bàtà sáde mi sọlọ ọsàlá lóbi ọwà odò ti fi ayé ọsàn ẹrí sáàtì gbọ́dọ̀ ti kàtọ́ nípa rẹ̀ ọ̀rọ̀ àti ìdá àtìrínú àwọn afá sálà wọn ti tẹ̀lé ibi ìbùjá láti jìrà lórí ọ̀rọ̀ ìgbọ́wọ́ sáàtì tí wọ́n gba àwọn àhàdé ìwà lórí ẹ̀yẹ ìṣòro gbọ́dọ̀ tẹ̀lé lẹ́nu láti ọjọ́ ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ pẹ́rẹ́. wọ́n bá lè fẹ̀yọ̀ kẹwàá wọ́n tún wá kó àwọn àhàdé ìwádìí ọkọ̀ tó lè ṣàlàyé rẹ̀. ẹ lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá wá àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà wọn. bákan náà àwọn ẹni rí àwọn lẹ́yìn àwọn yẹn ti gbà ànábi sọlọ lọ àlùfáà ti sàlàyé rẹ kò sí ẹsẹ fẹnikẹni kọ wá wà lábẹ́ kọsí kan kó tó ló ń bẹ ẹka kìíní kẹlẹ nínú ẹsùn bọ tí ó máa wá lérò kó kẹyọ pẹ̀lú ẹsùn. bákan náà àwọn aṣòfin náà wàlẹ̀ kàmá àyè ọlọ́run bá kó kí àwọn náà sínú wọn. àwọn yẹn nìyí wọ́n ń gbà pẹ́ lọ́wọ́ yẹn yẹn. wọ́n ti gbà ká nẹ́bi yẹ́yẹ́ ọjọ́ ọjọ́ tẹ́lẹ̀ fún ní ìtàní o ní kò sí nǹkan tí wọ́n lè fi àtakò síra kò dẹ̀ sí nǹkan tí wọ́n máa fi àtakò sódà nẹ́bi sallallahu alaihi wasallam bóyá wọ́n sọ fún kìí àti kẹwàá ni àbí wọ́n sọ pé àlè ká àbọ̀rọ̀ ṣéèkù kẹwọ́n lọ mú wa àbọ̀rọ̀ ìlọ mú wa. àwọn àdùnnú lẹ́yìn wọ́n gbà yí pé làákàyè èyí tó ti kó gbádùn yóò máa ṣe déédéé àkọọ́lẹ̀ tó lálàáfíà ni kò ní sàkàbọ̀ láàrin méjèèjì gbogbo ìgbà tọ́ba ti fi máa rí mọ́rí àkọọ́lẹ̀ ìyàwó àdùnnú lẹ́yìn tí wọ́n bá rí àkọọ́lẹ̀ náà kí làákàyọ̀ wá gbà wọlé àkọọ́lẹ̀ yẹn ni wọ́n fi di ẹ̀kúnlẹ̀ wọ́n sì làákàyè dànù torí làákàyè ọkùnrin rẹ̀ àwọn akéwì rẹ̀ gbólóhùn ìṣẹ̀rí àti wọ́n bá tó níwọ́ gbólóhùn bíjà wọ́n jìnà àwọn akéwì rẹ̀ wọ́n gbà wípé ìṣọ́ra kúrò níbi mistake ẹni tó rí lẹ́kún náà ni òsì ọlọ́ sọlọ́lọ́ àdéhìí wà àdéhìí òsàlọ́. lẹ́yìn náà ni wípé gbogbo àdéhùn kan yìí lápapọ̀ tí wọ́n bá kó jọ lórí àlábọ̀rẹ́ kan ọlọ́run tó sọ̀wọ́ kó o lè yà ṣiṣẹ́. ìgbéyẹ̀ kọ̀ọ̀kan tó wọ fọ́nà àìsíkọ́ta ní àhàdìmí ẹnìkan kò lè sọ́ra pẹ̀lú òṣèlú ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ yẹn à ń sọ̀rọ̀ nípa àwọn ẹni ìsáájú rẹ tí wọ́n ti lọ. pẹ̀lú ọ̀rọ̀ sáfẹ́ ní sọ́kọ́mọ́ àkàlà ń sọ pé látàjẹ́ sẹ́ni ọkùnrin lọ́sí àrà sọ̀rọ̀ ibi ìjọ mi ni àwọn sáfẹ́ wọn ò ní kó jọ sórí ẹ̀rí. ìyẹn ni wípé làásìmọ́ lọ pé pàtàkì sọ̀rọ̀ kì í sí ìyẹn tọrọ wọn bá ti fẹ ká ìyẹn ṣe ìmọ̀ ọmọ ọmọdé sí ìtumọ̀ níbẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ wọn bá ti kò lórí àlámọ̀rí kan ọwọ́ àfẹ́ ọ̀dájú pé nǹkan yọ̀ ní ibi tí èyí tó wù. ولو أن صلى بداود من حديث العباد السارية رضي الله تعالى عنه كان النبي صلى الله عليه وسلم من يعش منكم فسيرى اختلافا كثيرا ẹni tó bá pẹ́ láyé lórí ara àwọn kan tó yàtọ̀ gan-an ṣùgbọ́n wọn ti ráwọn kan tó yàtọ̀ tọ́fẹ́ mọ̀ rẹ̀ pétélé ilé tó wà lára rẹ̀ fẹ́ǹsì rẹ̀ sì lélẹ̀ fàálẹ́ ìkún bí sọ̀tẹ́ ìlànà ìgbà sẹ́mi ọ̀dọ̀ wọ̀nyẹ o wọ́n tún tẹ̀sí kù látàrí ọ̀sùn yìí àti ìlànà àwọn àrólé tí wọ́n jẹ́ ní ìmọ̀lẹ́sùn. المهديين من بعد ẹnìkan ìgbà á máa fọ̀nà mọ̀ wọ́n lẹ́yìn tẹ́bi bá tún lọ náà wọn ò ní sí wọn tu àlẹ́ ìhà ìnáwó àjò ìyẹn ní kẹ́ńtì yóò dọ̀mọ́ ẹ̀rí tó ó bìrẹ̀ yí pé kí àwọn sàhámà ètò wọn lọ yà ní ìlú ẹ̀sùmáyé tí wọ́n bá ti panu pọ̀ lórí alámọ̀rin lọ kí ẹ̀ gbà pé ó lè ti lè ṣe ìbẹ̀ bí ìlú ọmọ ṣùgbọ́n bá bá jẹ́ ní kọ̀ọ̀kan. èèyàn ni wọ́n ètò ìkéde kékeré ọ̀hún lè wọ ọ̀rọ̀ sọ nípa bẹ́ẹ̀ tọ́ba tí wọ́n á dín pé ìyàgbẹ́ ló wáyé á wà á darí fún mi tẹ́rọ ọlọ́run tí bàbá bá wáyé á darí fún mi pẹ̀lú wípé ẹni tó bá ti nínú àwọn ẹni tá a mọ̀ ní olùwọ̀ nínú àwa wà wí nínú àwa wí ta lè wá wí bóyá wà padà rí ẹ̀rí púpọ̀ rẹ̀ nínú ìjọba ọlọ́run tọ́yà bá tí o tí o tó mọ̀ yẹn wí àbáwá rí ẹ̀rí tó ti déédéé tó gúnrégé nínú súnà lẹ́bi sallallahu alaihi wasallam tọ́yà bá tí o tí o tó mọ̀ yẹn wí àwa rí dàrí wípé bóyá wò yẹ̀ lé tàbí kò sí pé nǹkan ní ìwọ́n lérò pé ọ̀tọ́ka kájẹ̀ ń wọlé ṣùgbọ́n àwọn olùwọ́dì kẹ àdéhùn yìí o àbí àyà yìí o kí ń tọ́ka sí ọ̀rọ̀ sí olùkọ́kọ́ òdìdí ìwà. àwọn àdéhùn rẹ̀ àwọn ènìyàn wọ́n gbà yín pé àlá àlá dáadáa òtítọ́ ni ìpínlẹ̀ ló ti jẹ́ nínú iṣẹ́ àtẹ̀mí tá a bá pè iṣẹ́ àtẹ̀mí sẹ́wọ̀n àádọ́rin aládáadáa gbogbo ẹ̀yọ̀ kan sínú. bákan náà àwọn alùpùpù náà wọ́n gbà pé ìfúramọ́ ń bẹ́ ọ ìfúramọ́ òdodo yàní ìfúramọ́ òtítọ́ òdodo nìyẹn náà ìròyìn ìdájọ́ pọ̀ sẹlẹ̀ nígbà tí Abbas lọ́dí aláwọ̀ sàlà àdúgbò torí kọ̀ǹdíṣẹ̀ tàbí wa sallallahu alaihi wa sallam nígbà tó di rẹ̀ àwọn ni á ah, ǹjẹ́ yóò sì ju bóyá bí jọ́lẹ́ta yóò rẹ̀ jáde láyé kìí ṣe ti yẹlẹ o ṣùgbọ́n kìlá àtàwọn ìṣẹ́jú rí bá rà wọ́n ó lè torí pé òun ti mọ̀ bí ojú àwọn ọmọ àtìlùmọ̀tálẹ́bí ṣe máa rí nígbà tó bá kú tó la sí ọjọ́ mẹ́ta tí wọ́n kú láyé ìyẹn ló ń pè ní kẹrọ́ọ̀tà ẹ̀ẹ́dì fúra wọlé èyí tó gbé lòlò agbọ́dọ̀ gbà kó àwọn àlùkùn lẹ́gbàá bẹ́ẹ̀. wọ́n gbà pé àkọlé òun náà ti jẹ́ bá ṣe ráàdì àwọn nǹkan èrò ìṣòro lè ṣe ṣùgbọ́n ọgbọ́dọ̀ ti lè lè súnà àbí yóò ti lè lè ṣẹ̀rí àná ṣùgbọ́n àgbọ̀dọ̀ fi kú òkè jáde wò àgbọ̀dọ̀ fi kọ́ ọ̀rọ̀ àjídà àwọn àbíkọ́ nìkan kẹ̀sì wọn lálàá ọyá báyìí bí ẹni máa ti rún báyìí wọn lálàá irúgbà báyìí ní kẹ́ẹ́ nígbà kan sí báyìí ìfúramọ́ kẹ́sì dára ní báyìí mo ti kẹ́kẹ́ àwọn alùpùpù náà ní jàmá a àwọn ènìyàn wọn gbà yìí pé àlùmíràn ọ̀fíìsì mọ̀túnmù kábàá ti fàǹfà nínú ẹni òun tá a kú ni o ṣùgbọ́n wọ́n já sí pé tó rọrọ̀ ní ṣọ́ọ̀tún náà lọ́nà tó ta ìyẹn gbogbo oníṣẹ́rí àbáni ká má kẹnu bọ̀ mbẹ́ àkùgbọ̀nà kẹnu bọ̀ ọ́ bí ọ̀rọ̀ kádà. torí àlùfáàdà rò ní ìṣirò ńlá àṣírí ọlọ́run. a gbọ́dọ̀ máa sọ pé mímọ̀ kí ní ṣe tẹ́lẹ̀ ìṣirí báyìí jẹ́ tí yóò ṣirí báyìí. àkùgbọ̀nà kẹnu bọ̀ orí ohun tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ kádà rà ní. téèyàn bá bọ̀ báyìí èèyàn bọ̀ lẹ́ni tó ti dé kílẹ̀ tí lágbára ti já fi lè lówó nígbà mẹ́tọ́ sàlátà ó ti jẹ́ sẹ́ni yìí ti kú tòótọ́ ní ìfẹ́ lọ́rọ̀ kájà. àkọ́jọ́ lọ́la bá fi rẹ́ sí hadith ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn hadith abi abdulrahman abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu tóní haddathana rasulullah sallallahu alayhi wa sallam wàkùnmá sọ ní kólúmọ́tò níbi òjíṣẹ́ ọlọ́wọ́ bá bá wa sọ̀rọ̀ olóòtítọ́ ni náà ti máa ń gbà lódodo kí lọ́rọ̀ tó sọ ó ní sórí ẹni kankan yìí wọ́n kó ìṣẹ̀dá rẹ̀ jọ nínú ìyá rẹ̀ ní ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ nígbà tó wà lórí díẹ̀ ogójì ọjọ́ kejì á di ẹ̀jẹ̀ dídì ogójì ọjọ́ kẹta á di bá gbẹrẹ lẹ́yìn ìgbà yẹn o wọ́n wá rẹ̀ wọ́n la níkà wọ́n rẹ̀ wọ́n la gùn wọ́n lè kọ́fẹ́ mi bí la wọ́n á wá pamọ́ lápò yẹn lásẹ̀ bí àrùn àìsàn náà pẹ̀lú ọ̀rọ̀ mẹ́rin kádàrá ni ìyẹn jẹ́ kádàrá ti ẹ̀dá nìyẹn kọ̀ọ̀kan tí gbogbogbò táyé mẹ́ o ọ̀dọ̀ọdún náà wà lójoojúmọ́ wà ẹ̀rí. adara lẹ dání yẹn kọ sọ ọdún jọjọ mẹ́ta tí ìṣe wa ọ̀sẹ̀ fi dé ìgbà yẹn ni wọn ti kọ wọn wá pamọ́ láàbù yẹn láṣẹ pé kọkọ ìkàtí kọkọ jẹ rẹ ti máa rí ṣé arí ni arí lò àbí bákan náà bí yọ pẹ́ láyé tàbí kò ní pẹ́ wọ́n á tún ní kọkọ àmọ́lé iṣẹ́ wo ló máa máa ṣe sọ lórí ní ọ̀yà ní àbò lórí rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ọ̀rọ̀ kádàrà ni a kò gbọ́dọ̀ kẹnu mọ́ káwá sọ fún abẹ́sì méjì lórí kiri nínú ìpìlẹ̀ islam tó wà lórí ẹ̀ òun ni pé wọ́n gbà pé dandan kájọ́nímọ̀ ìlànà ẹ̀sìn láti fi dé sí ọ̀rọ̀ padà ẹni bí bá ń sin yẹ́tẹ̀yẹ̀tọ̀ àbí tí ń ṣe pàlàpàlà. a gbọ́dọ̀ dá bídíà padà pẹ̀lú bídíà ẹ̀rí ẹnìkan jọ̀kan wọn lọ sọ fún àwọn kan sí bídíà òun wá fi kẹ̀yìn wọn kẹ́lẹ̀ wọ́n ní kí ló fi kẹ̀yìn kẹ̀yìn wọn kẹ́lẹ̀ wọ́n ní pẹ̀lú ròdì mi pẹ̀lú làákàyè wọ́n á sọ fún mi ah, ọ̀rọ̀ dẹ́sítà bídíà bídíà ọ̀dà bídíà padà pẹ̀lú kíni o pẹ̀lú bídíà lẹ́nu yẹn sọ àlè sọ wípé torí báwọn onírúurú ayé làwọn ẹni tá a fẹ́ bá dìbè tí a fẹ́ sàlàyé ọ̀rọ̀ ìwọ́n ní ọ̀rọ̀ àwọn ọmọ Darwin àwọn oníṣòyínká lọ́ọ́ máa mú láwọn ọ̀rọ̀ sọ́rọ̀ omi kílíà sí tí ó mọ̀ dodo lẹ́sìn à ó nídìí eléyẹ̀ fà áyà lùkọ́ náà lọ́ ká àdìsá nẹ́bí náà ló ti kéde o mò lọ́ ká fẹ́ nìyẹn. bákan náà àwọn yìí nínú àdéhùnsá Islam ti ń bẹ lọ́dọ̀ wọn àwọn ní pé tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn afáwọn lọ. wọn ò ní fi ìyẹn ni pé wọn ò ní fi ti gbólóhùn dànù àti ètò ẹ̀rí ẹnìkan ń sàṣejù ni àwọn náà rí fásitì ni o àwọn ní òtún àtún àtúnkiri o àwọn òtún àti àti ètò tí òtún àkúrú jù lọ ẹ wọ pé bẹ́ẹ̀ ni àdáwò ti ṣẹlẹ̀ ní àárín àwọn fíríkọ̀ kan àwọn fíríkọ̀ méjì kan. الجبرية والقدرية àwọn ìjàmbríjà àwọn ti gbòòlò nípa ọ̀rọ̀ kádàrà àwọn ní á ah, kádàrà ń bẹ débi wípé bẹ́ẹ̀ yẹn ti láburú lọ ọlọ́run lọ jẹ́ yẹn pàdé yẹn ti láburú <laughs> ẹni tó lọ jalè ọlọ́run lọ jẹ́ pàdé oníjalè kádàrà ẹni tó lọ fẹ́ ya yàwó ọlọ́run lọ́jọ́ yín mi lọ fẹ́ irú àwọn yẹn wọ́n ti gbòdò na dẹ̀ wá gbọ́dọ̀ sọ pé wọ́n ti sí ọ̀rọ̀ padà fẹ́ nìyẹn ọwọ́ tó wá fà ti níbi pé yọ padà lábọ́dẹ̀ yìí pé ọjà òsì kádàrà òun fẹ́ sọ pé àwọn tó ti òsì kádàrà wà àwọn yẹn ni wọ́n pè ní alikọ̀dárí ìjà àwọn ní fúnra wa là ń ti fẹ́ fúnra wa ọlọ́run ní pàǹpà rẹ̀ ṣùgbọ́n àwọn ahlùsùn náà nìyí láàrin rẹ̀ làwọn ò tó ti ti wọ́n láàrin wípé ọlọ́run nípàdé ó nímọ̀ nípa gbogbo alámọ̀rin gbogbo ó sì kádà rẹ̀ ó ṣẹ̀dá ẹ̀ mo fẹ́ rẹ̀ dẹ́wà mẹ́ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ nìyí o. àwa náà nílò si àtiwá a ní àwọn àfọwọ́nù ìyàrí yá àwọn nǹkan tó ti pa lè fi tó fẹ́ dọ̀ ṣe ẹ ò jókòó tá a wá bí báyìí kọ́ wa máa tọ́ fọ́lọ́ gbogbo wa fọ́ bàtà ti wà nínú àkọọ́lẹ̀ kọ́ tọ́ ṣùgbọ́n tẹ̀mí rẹ wá torí bẹ́ẹ̀ lóde ilé ọ̀gá fẹ́ wá ní ti ojú lé ó sì lè máa tọ́ wa tí ò ní jáde. tó àwọn onírẹ́ ni ti ń ṣàṣejù àwọn wa mú àpè ètò ni wọ́n fi kẹ́gùn rẹ̀ ètò tó wíyí ti pọ̀ jù irú ẹni kan ṣe béèrè lọ́pọ̀ lórí àlóṣù lọ́lọ́ ẹnikẹ́ni yìí ìgbà tó fẹ́ máa tuntun tó rẹ̀ sókè ọba gbé lórúkú àwọn ayé àṣekùnrin yìí ló ṣe yìí ǹjẹ́ kò ní oṣù wa ṣe é ìwọ́n bá ṣe ọba gbẹ̀ kí nìyẹn ti kí ni wọ́n ti ní àti ètò torí bẹ́ẹ̀ àwọn alùpùpù lè ṣe bẹ́ẹ̀ tọ́sí yìí pé wọ́n sọ pé gbólóhùn ní nǹkan wọ́n á padà fi àti ètò sí irú ẹ̀ lọ́pọ̀ láwùjọ wa láì àwọn alùpùpù náà àwọn ẹni yìí wọ́n gbà pé gbogbo àdádálẹ̀ nọ́ẹ̀sì gbogbo kẹsì nọ́ẹ̀sì tí ò ṣẹlẹ̀ níbi ẹgbẹ̀rún ọdún sẹ́yìn òun pè ní bídà. gbogbo bídí àjẹlì yìí ìsinadi o ìsinadi gbogbo ẹni tó bá ṣe ìsinadi ogun tọ̀ wọ́. ọbẹ̀ yìí pé ẹ̀rì máa ń sọ fún wa téèyàn ọba fi dáadáa dẹ̀dẹ̀ ní kárí mẹ́ta. alákọ̀ọ́kọ́ òun ní ẹsẹ̀ torí tọ́lọ̀. ọlọ́lọ́wọ́ ọba àdìgẹ ọlọ́sọ tí ó sọ́tún báyìí rẹ̀ ọlọ́ni wọn bá kú nírú ilẹ̀ ilẹ̀ àkùdù wọ́há mọ̀kùlùsí náà làkùdì ṣúnẹ́fà. wọn ò pa wọn láti kankan ìgbé kí wọ́n fi jọ̀sìn fọlọ́ kí wọ́n fi jọ̀sìn fọlọ́ wọn la kí wọ́n wá sáfọ̀mọ́ ọjọ́ tìyẹ̀mùyẹ́ ni pé kọ́ ṣe é sì torí ẹ̀ ẹ̀rí kí wọ́n ṣe é ní sì torí ẹ̀. àwọn àdébìí sọ́kùnrin lọ́wọ́ sálálẹ̀ fi àwọn bá nínú hadith aláàfọ́nà àwọn ká bọ́ sínú àrùbáyìn hadith àdàwáwíyá àdébìí sọ́kùnrin lọ́wọ́ sálálẹ̀ hadith ọ̀rẹ́nà ọ̀nà ìdílọ́wọ́ àmàlú bìnnìyà gbogbo ṣẹ́ gbogbo ó iṣẹ́ ẹ̀yọ̀ kan tọ́jú ẹsẹ̀ dáadáa ìyẹn lè gba aládá mẹ́wàá ń bẹ̀ nígbà níyà rẹ̀ sí mọ́. ládà yẹn lè ti sẹ́wọ́n o lè ti sẹ́wọ́n ọ̀sán ẹ̀ nígbà níyà bá tó ti lágbára sí kódà o lè fi àdìpele. obìnrin pé tọ́lọ́ wọn bá fi gbàgbé dáadáa lọ́wọ́ yẹn lẹ́yìn tí yẹn mùsùlùmí náà májàmú àpapọ̀ májàmú kejì ìyá ti sùn ìtọ́lọ́ májàmú kẹta wá nìyí ìpìlẹ̀ táwọn alùsùn lẹ́dẹ̀ wà ní ẹ̀. òun ni pé ohun tó yẹ ṣe yẹ jọ́sẹ̀ déédéé ìlànà níbi sallallahu alaihi wa sallam. lọ́rẹ́ sì là ń pè ìkẹta la ṣe àpè lẹ́sìn lọ́dẹ̀ sí déédéé ìlànà níbi sallallahu alaihi wa sallam. nítorí pé tí ọba ti ṣe déédéé ìlànà níbi olóńgbẹ̀ níbí dà bó ti wá nù hadithi Aisha radiyallahu ta'ala قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رجل ẹni tó bá dàgbẹ́ tẹ́lẹ̀ sínú àlámọ́ rí àti tí ó jẹ́ sí inú ẹ̀ tó wá ń pè lẹ́sìn àbàdà padà sí ni yẹn pé kò ní gba aládá lórí ẹ̀. sọ́dọ̀ bí ẹgbẹ́ lọ́dọ̀ àwọn àlòkù rẹ̀ nínú onífẹ́kẹ́ mú ti tó wá tó ẹ̀sìn kẹ́gbẹ́ kẹ́lẹ́sìn kẹ́bá wà ní ìpínlẹ̀ àwọn àlòkù rẹ̀ nígbà. ayọ̀ àti ìwà agbọ́dọ̀ gbà yín lé nínú àjọkẹ́ àti ìlànà àwọn àlùsùn náà yìí nípa ohun tó ní í ṣe pẹ̀lú kíni ọ pẹ̀lú التوحيد العلمي الاعتقادي ìsọ́lọ̀ ọ̀gbọ́kàn èyí tó yẹ ká ti fi ni ọ ká tó ti pé mo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ tàwọ́hídì tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ nínú ẹ̀ òun náà ní pé ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn ahlùsùnà nípa ohun tó ní ti sábà fi fi ọlọ́run lé kọ̀ọ̀kan yọ ọjà tó kọ́lọ́run ló gbéra rẹ̀ bẹ́ẹ̀ o. tàbí káàdẹ́bí sallallahu alaihi wasallam kó fi ọlọ́run lé kọ̀ yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ròyìn ẹ̀ sábà fi fi ìròyìn kan ròyìn ọlọ́run ajá sí kọ́lọ́run ló ròyìn ara bẹ́ẹ̀. ìròyìn tá a fẹ́ mú ọjọ́ sífàtù dáad ìròyìn pàápàá. ìròyìn pàápàá bíi kọ́lọ́hún sọ fún òun lọ́wọ́ àbálọ́hún sọ fún òun lójú agbọ́dọ̀ rí kẹta fi báàgì ẹ̀fẹ́ ọlọ́run lọ sọ pé òun lọ́wọ́ òun lójú. àbọ̀dọ̀ ìjẹ́kẹ́ni o ìròyìn ṣe agbọ́dọ̀ rí wọn dábì bàjẹ́ kí ọlọ́run tó bèrè lẹ̀ fúnra rẹ̀ bí kọ́lọ́run sọ pé òun rẹ́rìn àlùsọ sálá ń sọ pé ọlọ́run rẹ́rìn sáwọn ẹni méjì lórí pálọ̀ jẹ́sẹ̀ làwọn ẹni méjèèjì máa wọ́n máa wọ̀ mùsùlùmí pa kèfèrí kèfèrí yẹn náà ti tún padà gba islam lójú ogun yẹn náà òun náà wá tún sójú ogun ẹ̀sìn ọlọ́run rẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ ti sẹ́mi ayé àwọn ọ̀rọ̀ yìí ìṣe ni a rí kẹta ti bàjẹ́ nínú pé ọlọ́run ló fi ròyìn rẹ̀ ròyìn ààrẹ tàbá tẹ́bí ló fi ròyìn ẹ̀. gẹ́gẹ́ bá ti mọ̀ wípé kò sí yàtọ̀ láàrin ọlọ́run wí àti àtẹ́bí wí sallallahu alaihi wa sallam torí ìbí sí ni látọ̀dọ̀ ọlọ́run ọba tabaraka wa ta'ala ẹ̀rí pálọ̀ ọba sọ fún arúgbó àtúntẹ́jẹ̀ fún ọlọ́run ní ọmọ ayé ti kọ́ àdìl hawa ìdúwà ilà wáyé yóò hà wọ́n ní sẹ́rí àdẹ́bìlì sọlọ́lọ́hù àdìgbò àdìgbò sálámù kì í sọ̀rọ̀ nípa ìfẹ́ rẹ̀ bí kò sí pé ìgbésí àtọ̀dọ̀ ọlọ́run ní máa fi ń báwọn èèyàn sọ̀rọ̀ ọmọ yẹn bá dẹ́bí wá bẹ́ẹ̀ tó lè sọ fún ayé pé ọlọ́run ní kọ báyìí ká sì gbà. ó lè sọ fún wa yìí pé ròyìn ọlọ́wọ́ ọba nìkan báyìí káwa náà ti gbà nígbà tá a ti mọ̀ yìí pé ìdí sí àtọ̀dọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ tó bá tẹ̀lé àtẹ́bí jáde sallallahu alayhi wa alihi wa sallam tábà yà á lò káwa náà ti sóòtọ́ máa wá sọ ọba jálajàla ọba kàyàkàyà ọba kìnìkà ọba gbọgbọrọ kìnìkà sọlọ́ọ̀ àtàkèsí ẹ̀. tá a bá wá orúkọ ọlọ́run ọba rinlẹ̀ tá a dẹ̀ bá fẹ́ jọ àwọn tó wà lórí ìlànà débi yẹn tí wọ́n kó jọ lórí òdodo. tá a bá ń fi orúkọ ọlọ́run ọba rinlẹ̀ bó ṣe fi rinlẹ̀ àti bá débi ṣe fi rinlẹ̀. àbá ń fi ìròyìn ọlọ́run ọba rinlẹ̀ bó ṣe fi rinlẹ̀ àti bá dùkú sọ́lá ṣe fi rinlẹ̀ fọlọ́run. a gbọ́dọ̀ mú àpẹẹrẹ wá fún un. ọbẹ̀ sọ̀kọ́lọ̀ lọ́wọ́ ọwọ alọ́jà bí ọwọ́ ọ̀gbọ́dọ̀ bí. èyí ojú gbọ́dọ̀ sọ báyìí ló ṣe rí. yìí gbogbo ọlọ́run bá lé dànù kó lọ́dọ̀ rẹ̀ àwọn ní ògbé kó lọ́dọ̀ ọlọ́run sọ pé kò sí àwọn lẹ̀ pé kò sí wọn ò ní o wọn ò sì ní yọ ìròyìn kan kúrò nínú gẹ́gẹ́ bọ́lá wọn bá àlejò láti sọ fún wa yìí pé lẹ́yìn sàkàmì ti fi ṣe gbogbo sẹ́mi ọ̀hún lọ sí o kò sẹ́ni tó dàbí rẹ̀ torí ọlọ́run ọba yẹn ti yé o ọba olùgbọ́ ohun gbogbo ni olùrí gbogbo nǹkan ni. pẹ̀lú pé àwọn àlùkò sẹ́ni yìí wọ́n á nígbàgbọ́ sí àwọn ìtumọ̀ ní gbólóhùn ẹsẹ̀ ọ̀rọ̀ tó bá mú wá báyá lọ àyà ni àbí hadith àti ohun tí ń tọ́ka sí. lábẹ́ àti ọkàn wa ló tún náà yá wọ́n máa ń gbàgbọ́ sáwọn màláíkà lápapọ̀ àti ní gbàgbọ́wẹ́. èyí tẹ́ ti bá fi jẹ́ ìfúnlẹ̀ pé màláíkà ni àwọn alùpùpù ni ó ní gbàgbọ́ tó bóyá alẹ́ ni tó dá akọ rẹ̀ bíi jìbìrì. kódà ẹ̀rí tó sọ iṣẹ́ rẹ̀. ibi ọlọ́run àbá fi wá àjẹrẹ bísí yóò fi sáwọn rẹ sẹrẹ bíi mikael ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ ife ọ̀rọ̀ ààfin arísìkì òun bá fi ti kàwé bíi israfil kí a fò fèrè kí gbogbo tán Azrael ẹ̀rí òfin rinlẹ̀ tọ́málẹ́kù náà ti òun lórí rẹ̀ mọ́lákù náà mọ̀láyíkà kú. Tọ́jú ikú kò lẹ́mí ti máa jáde lára gbogbo ẹ̀dá nìyẹn. Ọlọ́run ti ti kàwọ́ rẹ̀. Bí ẹni tọ́jú ọ̀rọ̀ kìíní, èyí tó wà lọ́wọ́ rẹ̀. Tọ́jú ikú tí ìyẹn bá ń ṣe dáadáa, wọ́n mọ̀. Èyí tó wà lọ́wọ́ rẹ̀ ti ń jẹ́ àtìyí téèyàn bá ń ṣe bí burú lẹ́yìn tó bá ti fún nílọ lára tó ní òrò lójú àdá bí kò ní òrò lójú àdá yọ mọ. nínú àwọn mọ̀láyíkà fẹ́ báwo ò lè kọ́ ọ̀hún náà ni irú ìtọ́lọ́ ọba àlejò aláṣọ yìí pé wà á ṣe àlẹ́ ìgbó làkàkìmí kìrọ̀ ọmọ kàkìmí yá ìlànà òlùmọ́ ọ̀sẹ̀ pàrọ̀. àwọn mọ̀láyíkà kan bẹ tó wọ́n ti olùsọ́lé yín lórí o alákọ̀ọ́lẹ̀ ni wọ́n kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ni wọ́n irun náà ń ṣe wọ́n máa bọ̀. bẹ́ẹ̀ náà làwọn màláíkà àwọn tó ṣe pé wọ́n máa ń gbáṣẹ́ fúnra wọn lọ́sẹ̀ àti lóru tí wọ́n máa ń gbáṣẹ́ fúnra wọn lọ́sẹ̀ àti lóru tí èsì máa tẹ̀lé hadith tó ń dá sọ rẹ̀ ẹ má máa ti ìtúkàmù mẹ́fà sọ irú àwọn mọ̀láyé káyẹ́ á lè bá gbọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn alòsùn náà ti gbà ọ́ gbọ́. nínú àwọn mọ̀láyé kà àwọn náà ní àwọn mọ̀láyé kà méjì tí wọ́n wá kalẹ̀ sí ẹ̀ bá wọn lóru kárí mọ̀nkárọ̀ àti nàkíyọ̀ tí wọ́n sì béèrè lọ́wọ́ èèyàn pé kalẹ̀ lẹ́dàá rẹ̀ kalẹ̀ kílẹ̀sì rẹ̀ tí wọ́n wá sì béèrè pèpè tí ọba mi rí dáhùn tọ́ba jẹ́ wọlé ẹ̀fìkì tí wọ́n kó gbogbo jù ọba jù pèpè mú mi ní ó lè rí dáhùn. rí àwọn ọmọ làjíkà èyí tó ti bọ́lá ọba fi ṣe ọ́fíìsì olùsọ iná yamani ẹ̀rí dáàbọ̀ rẹ̀ àwọn alùpùpù náà máa ń gbàgbọ́ sí bẹ́ẹ̀ àti ìròyìn bí wọ́n fẹ́ rẹ́ rí ojú ẹ̀kọ́ rẹ̀ dání. ẹ̀rí wọn nígbà tá a débi sọ́kùnrin lọ́wọ́ àṣàlámù kí a lè tọ́ wà lè rọ́ ọ̀ṣàlámù ọbẹ̀ lè máa yẹ àwọn padà ọwọ́ àti ìjìnlẹ̀ èlò léèrè pé tó dáná owó ṣẹ̀ ní ní ìdìbò rẹ̀ rí rí nítorí sí ẹni síbi ní ọmọ ọ̀rọ̀ dẹ̀dẹ̀ lórí ẹ̀ tó ti àti ni àtàwọn bá ti kúrò ìwà nípa wọn. ọlọ́run bá sọ yìí pé rìláàbù ṣìdáàdì láàyè àtúndà lọ́hà àmọ́rọ́mù òye pàdé lọ́wọ́ yóò kọ́rù. nígbà àwọn mọ̀lẹ́kà yẹn alágbára ni wọ́n ẹni tó lé ni wọ́n ní àwọn tó ń sọ iná yẹn. àwọn ẹni náà wí ìwọ tọ́lọ́run bá pa wọn láti rẹ̀ òun ni wọ́n á dùn. bẹ́ẹ̀ náà ni rìdíwáàn inú igbó sọ àbẹ̀jẹ̀ náà. àwọn alùsùnà wọn ní gbàgbọ́ nípa irú àwọn màláíkà yìí àti àwọn màláíkà èyí ká lóṣù sálá tó múrò wá fún wa nípa wọn wípé àwọn seventy thousand wọn yí kalẹ̀ ọlọ́wọ́n ọba èyí tí ń bẹ ní òkè lókè tí wọ́n pè ní àlùfẹ́yìsú ẹlẹ́màánú ọ̀ táwọn seventy thousand yẹn tí wọ́n bá yí lọ́la wọn tí ó tún bá lọ́la wà á kàdà bí wọ́n ti máa wá nìyẹn títí di ìjọ́ gbẹ̀dà lẹ́yà o àwọn àlùkù nẹ̀ wọ́n gba gbogbo wọn nígbà tó ti gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí bákan náà àwọn àlùkù nẹ̀ wọ́n nígbà tó káwọn ọdún láti sọ kalẹ̀ lápapọ̀ àti bí àlùkù àdìlì kẹrì èyí tọ́lọ́ ń sọ kalẹ̀ fún àdébìsọ́ lọ́lọ́ àlè ó sì fi pa gbogbo ìdájọ́ wọn rẹ ẹ̀rí pa àgbọ̀dọ̀ wa rẹ nìkan nìkan káwá ní o tó ń ṣe yóò ti jẹ́ tó ti ṣe oníbó ṣe wà nù báíbùlù mi lòun fi ṣe àà lẹ́yìn ìta tẹ́lẹ̀ ìdílé anábì yìí ságẹ́gẹ́ alára ni àlè sọlá tó sọlá rẹ kó tó ní pọ́n lọ òun gẹ́ sàlàyé fáwọn àlè ó mọ rẹ kó ní òtún la pa nẹ́bì mọ́lẹ̀ lọ́lọ́lọ́ọ̀ àlè sọlá pé yóò dé lẹ́yìn òun kí wọ́n gbàgbọ́ ọ̀yìn يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لمن بين يدي ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد قلت داقوله nígbà tí ìsọ ọmọ Mariam ti sọ fún àwọn ọmọ Israel àwọn bàbá Israel àwọn ọmọ Yakub ti ń sàkọlẹ̀ fún ọ ibi òjijì ọlọ́wọ́n bá ní bí fún yín o. mo sì gbà lódodo ìmú tó wà wájú òní ti ṣe àtàwọ̀rọ̀ mo tún wá ń fún yín nírò ife ìrẹsẹ̀ kan bọ̀ lẹ́yìn mi orúkọ rẹ̀ ọmọ àjẹ́ ahmed kádẹ́tì má gbàgbé nípa nẹ́bí ẹ̀yìn sàlẹ̀ ìsọlá tó ni ákérò sani israel nínú israel ti láàrin àtẹ́bí wa ká ẹ̀yìn sá. عليه الصلاة والسلام على نبينا نودي على روا قلت أمر ما رأيتم قل لا داري ها تنبلاري على النبي عيسى عليه الصلاة والسلام زوج في جيسو àti anabi wa so nípa bẹ́ẹ̀ àgbà fi al لا olólọ́lá ما هو àwọn tírà mi lọ ó sì ti pa ìdájọ́ àwọn àti fáwọn tí wàá sọ sáájú àlùkòrò hàn bíi báíbòlù ìyẹn májàmú titun àti májàmú láéláé àti zàbóhọ tẹ́ ẹ bá sọ pé zàbúrà ti dáúdà Sulaiman ẹ rí àwọn tí wàá wọ̀nyí àyípadà ti gorí ẹ̀ lóbi jáde pé kòràhánì ń kọ́ tẹ̀tẹ̀ ní kásẹ̀lé ṣùgbọ́n kì í sọ̀rọ̀ yẹn ní fún wa láti tẹ̀lé tí wàá bá yàtọ̀ sí àlùkòrò hàn bákan náà àwọn alùsùn náà yìí nípa ọdún ní gbígbà láti ọsàn wọn nígbàgbọ́ táwọn àtẹ́bí ọlọ́run àwọn òjijì ọlọ́run àti ìfẹ́ni tó lọ́ lájú àti ìfẹ́ àwọn àtẹ́bí ọlọ́run àwọn òjijì ọlọ́run yìí àwọn ni wọ́n lọ́ lájú gbogbo ẹ̀ dání ọ̀rọ̀ ẹni tó lè lọ lérò pẹ́kọ́ mẹ́nìkan bẹ ó ṣiṣẹ́ kan àbóṣẹ́sì kan kọ́ wa sọ fún tìtànẹ́bì lọ àwọn náà wọ́n ti di kèfèrí o. bákan náà àwọn àlùsọ̀nà àwọn nígbàgbọ́ wípé káàdẹ̀ kájọwọ́ ni o. wá lè sọ̀kalẹ̀ mọ́ wà wọ́n sùn pé a wí fún mi ẹ ò kọ́kọ́ lọ́dọ̀ àwọn dára fẹ́ wò yóò jí sì lè mọ́ wọn náà wọ́n lọ kọ́ lọ́wọ́ ti pàwọn láti ẹ̀ ń kàrà lẹ́yìn tá àtẹ́bí ti lọ òtún ní ọjà ti ẹni ọbẹ̀ lọ sí àjọ yàtọ̀ sí yẹn di o sí àwọn ọmọlẹ́yìn Mirza Ghulam Ahmed. àwọn ẹni tó wà lórí ẹ̀sìn àlìfọ̀dìyà àwọn ọ̀dìyà níbi ń tẹ̀sìn yẹn tó wà lórí ìlànà yẹn àwọn ọmọlẹ́yìn. Mirza Ghulam Ahmed ọmọ India ogbẹrẹ máàdì ọgbàdàn pẹrẹ lánàbí ń bọ ya subhanallah wọn sì níbi táwọn ẹbí máa kú sí ni kí wọn sì tọ́lẹ̀tì lọ́mọ kù. tó ṣẹlẹ̀ láàrin òdodo lójú ayé tọ́ba yìí pé rọ́lọ̀ ń pa ọlọ́run ó fi hàn ó sì fi hàn ó sun lókù ni nínú tọ́lẹ́tì lọ jáde láyé tí káwá sí sílẹ̀ àdẹ́bí yẹyẹ. àwọn yẹn tí wọn làwọn gbà yìí pé lẹ́yìn àdẹ́bí ẹlòmíín náà tún lè já àdẹ́bí o gbogbo ẹni tọ́ba ní olú yìí kèfèrí ni o lóbi jáde pé àwọn amadé àkèfèrí ni wọ́n ọ gbọ́dọ̀ kírun ní mọ́sálásí wọn má kírun lẹ́yìn wọn má fọmọ rẹ fún ọ. bákan náà àwọn ahlùsúnà wọn tún nígbàgbọ́ sọ́jọ́ ọ̀fẹ́ yìí àti gbogbo àwọn ọ̀rọ̀ tó rinlẹ̀ nípa rẹ̀ àtàwọn àmì tí ọ̀sẹ̀lẹ̀ káyé tó tán àmì ni àtàmì kéékèèké nínú alẹ́ ní kóbìnrin ọkùnrin máa dẹ̀ láwọn ẹgbẹ́ kan Nàìjíríà rẹ̀ báyìí ìlú wẹlẹ tí máa ń dáàbò wèrè kí ni ṣéèsì tí kápítà rẹ jẹ wèrè Imo Imo state Imo wèrè wọn yẹ ẹ kọmíṣánná ẹsẹǹsì kọmíṣánná ìdùnnú kọmíṣánná ìdùnnú obìnrin wa kánìlá alẹ́ sí ọlọ́wọ́n ọba ni ó lè fi kù ẹ̀rí kọ́ lọ́wọ́ wa sọ̀rọ̀ sọ́tù sọ ọ̀rọ̀ ni wọ́n lẹ́bi àrùsálà rọ̀ṣúlà òbí ìlúkọ̀dá ọ̀dí ní tàkì ọlọ́run gẹ́gẹ́ alára wọn lọ́rẹ́ rẹ̀ ń sẹ̀rẹ̀ pẹ̀lú mọ́nà àtẹ̀sọ́dodo lèyìn ìṣirò wàhálà tì í nìkúlẹ̀ láti lè fi ẹ̀sìn yẹn lékè gbogbo ẹ̀sìn yẹn yẹn wọ́n làwọn kárí àlìkàfẹ́rù kódà káwọn aláìsí gbàgbọ́ gbàgbọ́ tọ̀ kọmíṣánná yẹn wá ní wọ́n wá mú mọ́rẹ̀ wá gbọ́dọ̀ ẹ̀yẹ ọkùnrin o wọ́n ní o etí yín mélòó kílẹ̀ máa fi gbọ́ wọn lọ́rọ̀ ni ẹ dákun àwọn ẹ̀yọ̀ kẹ́tẹ́ fẹ́ yìí kẹ́ni kan kí ó fi ẹjọ́ àti fẹ́ méjì àdíjú bẹ́ẹ̀ lọ́wọ́ la ìlà àìlàlà kéferì lẹni tí ń sọ̀rọ̀ kéferì ni o níjó síjó làwọn olùmọ́tò sọ fún wa yìí pé àlà áfúlù ìnìká àfìsàwọn ajá sáàjù ìpìlẹ̀ nípa tó nílé pẹ̀lú ìyàwó náà ni mí yẹn fẹ́ ju kẹlọ tẹ́lẹ̀ náà torí gbà tó lọ́wọ́ bẹ̀rẹ̀ kọ́ndíṣẹ̀ ni ó jẹ́ ọ̀padà dẹ́yọ̀ kan bọ́sùn ẹ̀ lọ́lọ́wọ́ wí pé kẹ́ni kan fẹ́ fẹ́ kíni o méjì méjì ẹ wá wọn ń dọ́gbọ́n padà wọ́n ń padà sínú ẹ̀sìn à ń tọ̀rí kì í fẹ́ẹ́ rí mú báṣọ lọ́dẹ̀ sí èsì dàrẹ́ wọ́n á dọ́gbọ́n àwọn akẹ́kẹ́ kan fẹ́fẹ́ bí sí ọ tàbí mẹ́ta ọ àbí àbúrò ti pé àwọn òkúkú lẹ́sìn kọ́ sáfẹ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ kí lẹ́rìí kọmíṣánná oníbẹ̀ ọlọ́run sì ń ka àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ ìlú gan lásán àtọkùnrin àti obìnrin wọ́n jẹ́ three point nine million obìnrin jẹ́ three million ọkùnrin jẹ́ nine hundred thousand obìnrin pé sẹ́ni kọ̀ọ̀kẹ́ bá mẹ́yọ̀ kẹ́kẹ́ àwọn tó ti máa fún lẹ̀ kẹ́ ọ̀fà two million tí wọ́n bá mú tìrìtìrì kẹ́ àwọn èdè òkùnkùn lẹ̀ wọ́n kò súnmọ́ bíi hundred thousand tí wọn ò ní rọ́pò fẹ́fẹ́fẹ́ nígbà tọkùnrin kọ̀ọ̀kẹ́ bá fẹ́ ìyàwó mẹ́ta mẹ́ta ní ipò òwèrè. adébí sọ́kùn bá sáládẹ̀ tí wọ́n á sàkọ́lẹ̀ yìí ti pẹ́ tẹ́lẹ̀ fi táyọ̀ bá o á obìnrin dẹ́sì máa pọ̀ ju ọkùnrin lọ. lẹ́yìn pé àti ah, ìrìn kẹ̀kẹ́ yìí dára rí lówó èrì yẹn ni o àgbè kékeré. yóò débi wípé tá a bá ka obìnrin tó pé fífì nígbà yẹn láti ẹ̀rọ ọkùnrin ẹ̀yọ̀ kẹta àgbàpọ̀ ọkùnrin ti méjì. gbogbo àwọn eléyìí a nígbàgbọ́. bákan náà. àwọn àlò fún náà wọn tún máa nígbàgbọ́ sí kádàrá ó lóore ní o lori tó gbà kọ́dọ̀ ọlọ́run tó ti wá wọn nígbàgbọ́ pọ́lọ́wọ́n ọba ó nímọ̀ nípa nǹkan kó tó ní kọ́ wáyé ó sì sàkọọ́lẹ̀ rẹ̀ sínú alọ́ọ̀hìn àti pé tọ́lọ́run fẹ́ ní orí bẹ́ẹ̀ tí rí bẹ́ẹ̀ kò sì lè kẹ́kẹ́ ò lè jẹ́ àti òun ló sì ta gbogbo ohunkóhun àtìyẹwò àwọn áhìlò tó dà yìí nínú àdìẹ ọ̀sán wọn wọn a máa nígbàgbọ́ sí ohun tí ẹ̀rí bá fi díẹ̀ múlẹ̀ nínú àwọn nǹkan tó pamọ́ àlàáhùnsù ìyáre nítorí rí náà àtàwọn àǹkálẹ̀ àrírí àlẹ́ àlàsì ọlọ́run àrírí àti kòrìsì àga ọlọ́run ta lórí rí lu wa àrírí ṣùgbọ́n àhìlò tó dà àwọn ní onígbàgbọ́ tí a pé lànà àlùjẹsẹ kàdébẹ tó wa àdébẹ àdébẹ ló tó rí lọlọlọrọ àyọkọlá iná agbọ́dọ̀ gbà pé gbogbo àwọn ọmọ yẹn pamọ́ nígbà tẹ́lẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ ayé alùpùpù ti fìdí ẹ̀ múlẹ̀ àdìsàn lẹ́bi fìdí ẹ̀ múlẹ̀ agbọ́dọ̀ gbà pé nǹkan wà kódà Ọlọ́run ti da ọ̀rẹ́ dì báyìí. nígbà tó ti àlè àwọn àlè mìíràn ìrìn àjò láti mọ́kà lọ sí kódò láti kódò lọ síbi tó tún ju sẹ́mẹ̀ méje lọ. ọmọ àlọ́ òun rí àlùjànnà ó sì rí iná kọ́dọ̀ orí iná ọlọ́run pé kìkì iná obìnrin ló wà nù ẹ̀. gbàdí wá gbúrò yẹn wa ọ̀kan làwọn obìnrin wá béèrè yìí pé kí làwọn obìnrin sọ ní bẹ́ẹ̀ ẹ máa ń sa ìmoore sí dáadáa tọkọ bá fi fún yín tọ́ba ní gbogbo lẹ́lẹ́ yìí ṣe rere fún yín nítorí ìdẹ́fẹ́ gbà bẹ́ẹ̀ rí gbà yẹn kò sí pẹ́pẹ́ ni ẹ tó máa ń gbé pè lọ́kọ̀lọ́kọ̀ ẹ máa ń gbé ìlú lọ́kọ̀lọ́kọ̀ ẹ rí àwọn alùpùpù náà máa nígbà gbọ́ nípa bí alùjẹ́nẹ̀ ọ̀rẹ́ dì ọlọ́run ti dà lórí gbogbo ìgbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n alùjẹ́nẹ̀ yọ̀ lọ pé wọ́n ni wọ́n fi àkàdé lò ẹni náà ni wọ́n máa gbére inú ẹ̀ àtàwọn ẹ̀ka tó sọ bákan náà àwọn ahlùsùn dání wọn kẹtọ pamọ́ òun náà ní kíni ọjà ìmú kọbọ wà á dáàdì ìdẹ̀ra sàárè àti ìyá rẹ̀ kálọ̀ lọ́dún sàárè sọ padà wáyé ní àárẹ̀ ṣùgbọ́n àwọn ahlùsùn náà gbọ́dọ̀ gbà ẹ wá fáwọn ọ̀sán ọ̀sán àfáàn rọ̀dí ọlọ́ọ̀sán tẹ̀lé àdìwọ̀ àrùtọ́ ó ní tí wọ́n bá jẹ́ ń sọ gbogbo nǹkan yòókù wọ́n máa wò pé àkèésè yẹn nìkan ṣùgbọ́n ti sàárì à wọ́n tó bẹ́ẹ̀ lọ ilé tí ò ní wíńdò ilé tí ò ní lẹ́kùn ìwù yóò ní wọlé ní yóò dé báyẹn fẹsẹ̀ kéèyàn yí ẹ̀rẹ̀ ni èmi wọ́n fẹ̀ sòrù lé wọ́n rọ̀ pẹ̀lú ọwọ́ kó ń bẹ̀ lásẹ̀ ni kí ni wọ́n sọ pé yóò ṣẹlẹ̀ tó máa jẹ ẹ̀rẹ̀ pé kò lè rí bẹ́ẹ̀ alùpùpù náà gbọ́dọ̀ nígbàgbọ́ ìgbé ìdẹ́ra sàárì ń bẹ̀ fáwọn tó bá ṣe rere wọ́n bẹ̀rẹ̀ gbádùn láti lọ sàárè ìyá sàárè fẹ́ àwọn tó bá fi àwọn ìyá pàtó bí olókòókò ìyá sàárè fẹ́ lẹ̀ wọ́n tó sẹ̀ tún jẹ́ yìí tó bá kù lọ bí ọlọ́rọ̀ yìí ìyá sàárè fẹ́ lẹ̀ wọ́n tó jẹ́ yìí tó bá kù lọ ìyẹn ìjọba ìdàgbàsẹ̀ yà bí ẹni tó ṣe é pé òṣèlú burúkú ni ìyá sàárè wà lẹ̀ wọ́n tó di pé ọ̀jẹ̀ pàmò bí ẹni tó ti pé kọ yẹ zaga adoríṣiríṣi àwọn ẹsẹ káńsù sálátọrọ sábà ìyá sàárè fún bí ẹni títọ ọtá dáadáa lára rẹ bí ọparọ pẹpẹ tó bá gbé irọ́ náà wí ìkalẹ̀ báyìí gbogbo òlú ní ọgbọ̀n ìyá sàárè wà lẹ tí ìyá rẹ bá tún fẹ́ gbòdo yẹ lọ. aláwọ̀ káfíńsù lẹ́ni wọ́n sì tún máa ń ní gbàgbọ́ tí ó dọ́bá lálàáfíà nípa ohun tó wá nínú àwọn nǹkan tó pamọ́ sí asirọ́ọ̀t afárá sẹ́láàtì. àwọn onímọ̀ kan mọ̀ tọ́wọ́ yóò di sirọ́ọ̀tù oúnjẹ sí rògbò oúnjẹ. alàdẹ́rì limani amma wọ́n mi múrṣìdì sọ́là wọ́n mi ń fi ìdàdí sọ́là wọ́n mi àlèmí sọ́là ọkọ̀ ọ̀là lọ́kọ̀ tí mo kọ̀ ní sọ́là. ó ní afárá sẹ́láàtì yẹn. wọ́n tẹ̀ sórí iná ẹ mọ̀ pé pákótà àríkọ wọn máa ń tẹ nílé ayé bíbá yìí omi ni wọ́n wà nísàlẹ̀ ṣùgbọ́n lẹ́ni ń bẹ ní ìsàlẹ̀ lé ọwọ́ àti àkọọ́lẹ̀ kó ti rí ju ẹnu dà lọ àbí ó mú jẹnu dà lọ kó ti rí ju gàgàrú lọ kálukú dẹ́sì máa kọjá lórí ẹ̀ bí iṣẹ́ rẹ̀ bá ti dà ẹlòmíràn wọ́n kọjá ẹlòmíràn kò fi ẹyẹ kọjá ẹlòmí ọ̀rọ̀ àkùrù kọjá ẹlòmí láàrin ìgbà tí ń kọjá lọ báyìí ó jẹ́ ọ̀wọ́ ọyọ́wọ́ ìṣòro náà. gbogbo àwọn eléyìí gbà fẹ́ẹ́ rí ti wà àdẹ̀tìmá nígbàgbọ́ ní alòsùn náà máa ń gbàgbọ́ pẹ̀lú mizan àti oṣù ọ̀sẹ̀ rere. àwọn tó bá jẹ́ òdìní tí oṣù ọ̀sẹ̀ ń bẹ fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti ní máa lókè ewu kí wọ́n tọ́gbọ́n sọ ní ìkàbá ìrọ́ á súnmọ́ rẹ̀ dáadáa náà nínú gbàgbọ́ àwọn alòsùn náà táyẹ táwọn ẹ farajọ wọn wọn nígbàgbọ́ nípa ìsìnkú ànábì sallallahu alaihi wasallam pé wọn máa ti gbé àwọn ẹni tí wọn dẹ́ṣẹ̀ nílá ṣùgbọ́n tí wọn ṣẹbọ wọn ní tàwùfì lóbi jáde pé ẹni tó bá ní tàwùfì tó ti ọlọ́wọ́ ọba nìkan tó ti òfin kan ní ìkejì ọlọ́wọ́ gbogbo nǹkan ẹ̀ yóò tó bá ṣe bí ọba tó bá lórí ẹ̀ tó fi jáde láyé ó lè padà rí sí tànẹ́bì sallallahu alaihi wasallam àti ti fi àwọn àdébí ọlọ́run àti tàwọn màláíkà àti tàwọn ẹni rẹ èyí jẹ́ wàá ìjọ mi nàlùkè àbọ̀ báwọn ẹ̀rí ló gbádùn ṣe ṣàlàyé ẹ̀. àwọn àlò sọ̀nà nínú gbàgbọ́ wọn wọ́n ní gbàgbọ́ parí ọlọ́run jọ mi nàlùkè àbọ̀ lálejò nù. àtòrí ọlọ́run fìlímà ṣáà rírí ìyẹn òtítọ́ ni níbi ní ààyè ìkójọ. ẹni ọba ń ẹni ìsinmi ṣùgbọ́n rírí ọlọ́run kò ní wáyé láyé rárá ẹnìkan tó ló wúrọ ọlọ́run ó ń tètè nìyẹn kọ́dẹ̀ yìí ló wá nípa ifá nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ lọ ẹni pé àwọn olùmọ̀ méjì wọ́n ń kọ́rọ̀ ju mi tó nípa ọ̀rọ̀ yẹn ìyá wa àyíṣà radiyallahu ta'ala anha àwọn níbi ẹnìyó tọ́lẹ̀ sọ pé ọkọ̀ òwúrọ̀ lọ irọ́ ńlá lọ́pàá. Abdullahi bin Abbas ọdí ọlọ́run tala àdìgbò àwọn làǹdẹ́bí rí ọlọ́run. ṣùgbọ́n bọ̀ láti wá sí àwọn olùmọ̀ àgbà méjì sì ni ọmọ kéwu àáfàá gbogbo ayé òun làǹdẹ́bí wa sọ́nù ọmọ ọ̀hún sálà. ìkẹ́nẹ̀ wọn ti jọ kéwu àáfàá kẹ́nẹ̀ lọ́kọ̀ọ́ bóòlù àti àti ọ̀rọ̀ wọ́n ní kọ̀yẹ́ ká bọ́ ọ̀rọ̀ mẹ́ta ká bọ́ ọ̀rọ̀ ẹlẹ́kẹta wa ká jẹ́ ọmọ níwọ̀n báyìí pẹ̀lú yìí pé rírí ọlọ́run sí àwọn àyíká tí wọ́n sábò òun náà ní ojú agbárí ojú agbárí ò ní rọlọ́run láyé ojú agbárí ò rí ọlọ́run jọ bí dàlùkẹ́yà rẹ̀ ṣùgbọ́n rírí ọlọ́run tí a fáwọn àtúnláyè fún àgbáṣe rọ́jà ọlọ́run sálá àdìgbòmọ wa àrùtọ ọgbọmọ táwọn wí òun náà ní rírí lẹ́nu rúkìá pàǹkéyà rírí ọlọ́run lọ́kàn ṣùgbọ́n rírí ìdáàbòjú agbárí rí báyìí káàdébí sọlọ àkàlà lójú yìí wáyé pé ìdẹ́kùn tàṣàrọ̀ wọn náà rọ́pàgùn ẹ̀rí ẹlẹ́dàá yìí tó fi dàlùkẹ́yàmọ̀ láàkùtà ọmọ òní káwọn tààrọ̀ wọn náà hàdà bẹ́ẹ̀ ṣe máa ń rọ́ọ̀tù pa ìkẹlẹ́ ni o ọ̀sẹ̀ ẹni tí ó padà sẹ́nìkẹ́ tá a lè sọ pé ẹnìkẹ́ ga ẹnìkẹ́ kúrú kí ẹ máa sọ pé lágbájá dá púpọ̀ lójú mi kí n fi rọ́ọ̀tù pa. àdáwò ó ti ga jù ó ti dí mi lójú òjò rọ́ọ̀tù pa àwọn sọ̀tà lásàlà yìí fi rí ọlọ́run ti wáyé jọ yẹn ayé adé ti jẹ ìmúlẹ̀ ìdè ojú ojú kẹwàá àtúntò ní ọ̀gbìn àti báyìí sọ àwọn àdùnsùn nẹgbà pé ló dẹra táwọn onígbàgbọ́ òdodo sì máa rí nígbà pé nàìjíríà wọn lálẹ́ ìjánná àti láàyè àkójọ ni pé wọ́n á rí ọlọ́run. àwọn àdùnsùn náà nínú nǹkan tí wọ́n nílẹ̀ nù òun ni bí àkọlé máa bẹ fáwọn ẹni ọlọ́run àtàwọn ẹni rẹ̀. kìí ṣe gbogbo àwọn nǹkan tó bá ti yàtọ̀ láàfin ní kàràmù nínú àwọn èyí tó lórí pupa máa ń ṣe lójú ayé wọn wọ́n lè mọ̀ bẹ́ẹ̀ kó ya abíyá káwọn oṣù tuntun kọ́ jáde bẹ́ẹ̀. káwọn torí ẹ̀ka sọ pé wòlíì ni àwọn alòsùnlẹ̀ ọ̀gbà yẹn. tí yẹn bá ti wáyé àmì ẹlẹ́dì kan ẹ̀ wò pé a ó ti dàbí afásótọ́ mo ti mú sẹ́ni ẹ̀ wọ́n bá ti sórí omi nígbà yẹn sẹ́ni làdùn abẹ́. kẹ́ ẹ̀ lè pé lẹ́ni ọlọ́run títí dé yóò fi dé ìsìnkú ọmọ rẹ̀ wò. ǹjẹ́ ìdíyẹ sọ́gbà tí ìrọ̀lọ́ bàbá àtúntò náà dẹ́bí ní ọmọ lọ́kùnkún nígbà yẹn láàbò òkè àti ní ọ̀tọ̀tẹ̀lẹ̀ fún. ọ̀tọ̀tẹ̀lẹ̀ sí ọ̀nà àti ọ̀rọ̀ ni ọlọ́run tàlà á nígbà tí àwọn ọmọ ogun tí wọ́n lọ sí jìnnàjìnnà lápẹẹrẹ nígbà ọmọ ogun wọn lọ jagun yẹn wá sẹ́yìn wọn lọ kánò oníwákàtí méjìlá lé àbákújá wọ́n bá rún sí wa mi tó ń ṣe kó túmọ̀ lọ́wọ́ ẹ tó sì darí ogun níjọ́ ìwọ̀n ní sáríà bó ṣe ti wí pé ọlọ́run rọ̀dí ọlọ́run tẹ̀lé àti wọ́n sì sí gàgà bí táwọn ẹni yẹn ti jago fún níbi tó ti ń ṣe kó túmọ̀ àjọwà lọ́wọ́ táwọn yẹn wà wá jù lọ. ọwọ́ á rí wípé wọ́n mà ti fẹ́ borí àwọn mùsùlùmí. ó sì rí pé tí wọ́n lè wà tí wọ́n fi ní borí wọn òun níbi òkè àwọn àgbẹ̀pẹ̀ yá sàárì àtàlì jábàlà yá sàárì àtàlì jábàlà ó wí bẹ́ẹ̀ tẹ́lá yìí wọ́n máa padà sí ilé kútúbà tó ń tẹ̀. àwọn ti gbọ́ lọ́wọ́ la ilaha illallah kì í sí tẹlifóònù. àtàwọn ọ̀kẹ́ náà ilé ìmáfìlẹ̀ oṣù tẹ̀lẹ̀ ló èbó bíi kéésì ọba padà sí bá ti ṣe lọ. ìgbà táwọn ẹni yẹn tí wọ́n jagun tí wọ́n ṣẹ́gun tí wọ́n padà wọ́n bá dé a tó àbàdúgbẹ́ tó borí wa ah, gbogbo àwọn yẹn gbogbo sọ pé mọ̀rún agbọ́dọ̀ wí àtàrí àtàlìjàmbá fún mọ̀rún jẹ ọmọ bẹ́ẹ̀ lọ́rọ́ ohun tí jẹ́ kàràmù ti máa yé wa. ẹni tí kàràmù ọ̀sẹ̀lẹ̀ ti ti ti fún ló máa rìn pẹ́. ẹ èmi ọ̀ jẹ́wọ́ pé ẹni lè mi àwọn ẹni yẹn mọ̀ kọ́kẹ́ tàbí kọ́kẹ́ mọ̀ lásán sọ̀rọ̀ ni wọ́n tó sọ pé nkẹ́ báyìí ní bẹ́ẹ̀ ló yàwó tó ti dùn wọ́n sì lè sìn kọ́ ọmọ ọdún sùn náà ọlọ́wọ́ alá bóyá orí táwọn ọmọ yẹn yọ eríkẹ́ tí wọ́n yọ kẹ̀kẹ́ sẹ́gbẹ̀kẹ́ ló fi ní pé méjì ní bẹ́ẹ̀ lọ́ẹ̀ láì ṣe kíní ọ̀sán sáǹdì ni wọ́n máa ń lọ yàwó. sọ̀kẹ́ aráàmọ̀ yẹn nìyí ó máa ń wáyé kìnnìkan yẹn ó rí pẹ́ẹ́sì fún pé ń jẹ́wọ́ ẹni ọlọ́run yọ́yá ọwọ́ afọ ọdún náà jọba wáyà ọdún alumíníọ̀mù ọwọ́ àgbà yìí pé nílẹ̀ bí jọ àjáde pé òjò náà lọ́rùn ẹ̀ òjò ó dàbí òjò ẹ. wọ́n ní dị dín pọ́pọ́ọ̀fù ẹ máa parọ́ tẹ̀ra yín lọ. tírò ẹ̀ bá tẹ̀ wá lọ wáyé sẹ́ni òsìkò déédéé ní súnlẹ̀ èsì dìrájì orí máa fọ àgbẹ̀ wọlé ó sì lè jáde pa kéka ní lólo ó yẹ kí o dàgbọ́ pé kí karamọ̀ dàbí kí èsì karamọ̀ ẹni tí nǹkan tí ọ̀wọ́ pọ̀ yẹn bá tẹ̀lẹ̀ sí ilé jó gbogbo lé ilé mẹ́wàá ó sì yọ tẹ̀ nìkan lẹ̀ ilé ìtẹ́sí tó wà láàrin. á lọ sọgbà tí wọn lọ́wọ́ bá mú sọgbà súnlẹ̀ wò tí wọn bá ti gba mú ìrọ̀lẹ́ òpinlẹ̀ bákan náà wọn áhùn súnlẹ̀ àwọn bá gbà yí pé gbogbo ẹ onígbàgbọ́ òdodo yẹyẹ wòlíì ọlọ́run ni wọn nígbàgbọ́ yẹn bá ti lóde òsì tẹ̀lé ọlọ́wọ́ bá ti ọ̀rọ̀ ni ẹ̀rí àwọn àlùsùn náà nípa pàmò àfikọ̀sì fọlọ́wọ́. wọ́n gbà pé ọlọ́run náà ẹ̀ka sí ẹyọ kan ni nínú dẹ́dà rẹ̀ nínú òfìjọsìn fún nínú àwọn orúkọ rẹ̀ nínú àwọn òròyìn rẹ̀ òun sì ní gbogbo ayé òun lọ́wọ́ alẹ́tọ̀ọ́ sí gbogbo nírànà ìjọsìn. tí bá wà lọ lò ìjọsìn lò fún kẹ̀mí ìyàtọ̀ kéèyàn lọ pè kẹ̀mí àti àmàrí ìkẹlọ́wọ́ àwọn afá yìí wọ́n bá tún ní a má pàdé bìmọ̀ bẹ́ẹ̀ ni ẹ má pàdé bìmọ̀ ọlọ́mọdé yìí. torí kéèyàn fi àtẹ́bí ẹ̀kọ́ ni o àgbàlagbà ni wọ́n ní káti kí ni o káti pàtẹ́bí káti nígbàgbọ́ sí kátẹ́lẹ̀ e. wọn ò ní ká pè é kásọ yìí kí àtẹ́bí dákun sáánù mi. bí ìkànnì ọlọ́kọrin lábá sọ́niyàrá tó làlàyé omi nìyẹn bí wọ́n ṣàṣàrà sí ni wà á ń tà àbí nítorí òjíṣẹ́ ọlọ́run dákun gbọ́wọ́ mi láàyè àìlọ́lá òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ti tí wọ́n ti sùn wọ́n ti kéde o sí Madina nínú yàrá Aisha rọ̀jẹ̀ ọlọ́run tààlà àdìsá lọ́wọ́ á wà síbà yìí ọwọ́ á sọ pé yàrá lọ́la kó níbi yẹn tí òjíṣẹ́ ọlọ́run gbọ́wọ́ mi tètè lépa bá mi ìwọ̀n bàbá mi ah! àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ ni o ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa ké sí pé ọlọ́run dákun gbọ́wọ́ mi ṣàánú mi ìkẹ́ mi nísọ mi dáàbò rẹ bò mí gbọ́rọ̀ mi sẹ́sọ̀ ọlọ́run nìkan la lè tójú ẹ̀ pa kó gbọ́dọ̀ tójú ẹ̀ kàtẹ́bí sallallahu alaihi wasallam ìlérí wa ọlọ́run láàbì fún ìpẹrẹ wa ọlọ́run láàpẹrẹ fún ẹ ọ̀kọ́ wa sọ hali nígbà wọn bí ali yìí pé ṣé ànábì dá ayéṣà lẹ́ka ọ̀rọ̀ kan tí òbí báwọn ẹlòmíì ali ní àti ohun tí ń bẹ níbi àkọ ọkọ ìdàbí àbí akọ ìdàbí ọba yọ jáde kọ́lá ànábì sọlọ àṣàlá ọsọ fáwọn yìí pé láàánú lọ́ọ́hù mọ́ǹdàbà ha lẹ́wọ́ yìí ìgbéjìnà sáà nù ọlọ́run kọ́ máa jẹ́ ti ẹni yòówù kọ́ máa pẹrẹ fún kẹrì àti sọlọ́run ìyẹn lè pẹrẹ jẹ ìyẹn lè pa fún ìkómọ ọjọ́ keje tọbajọ obìnrin ẹrẹ kan tọbajọ obìnrin ẹrẹ méjì ìyẹn sì lè pa fún iléyà ìyẹn lè pa fún hali ìyẹn lè pa fún àlejò ìyẹn lè pa fún yàwó ìyẹn lè pa fún bisẹ̀kù lásán ọkẹ̀ pa ṣùgbọ́n akayà àti dáàrin kan àbí sáwá sàpéye kan àbí gáàbí péye kan kéèyàn tẹ̀jẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ bá gbẹ ó ti bọ́ sára láàánú wọn ọmọ ìdára ha lọ́wọ́ yìí nà. sórí ma bẹ́ẹ̀ báwọn lápò tó fẹ́ ti gbàjẹ́ fẹ́ ti yóò lọ́ba lọ sí lọ sí kánú àwọn ọjọ́ bíi fẹ́ lómi ìyàtọ̀ sọ́lọ̀ ó dà kéèyàn ló fún mọ̀lẹ́ àkíkà tí wọ́n lẹ́rẹ̀ẹ́ ká ẹsẹ̀ fà ìsàlẹ̀ pa mú ní mọ̀lẹ́ kàkà ló fún wa mú. ọlọ́pàá fàdẹ́bí ọlọ́pàá fẹ́ràn ọlọ́wọ́ bàkẹ́ báyẹn ti pa mú ṣéwù tó ń lọ nínú ìpìlẹ̀ ẹjọ́ yìí táwọn alùpùpù náà lórí ẹ̀ tó gbà pé ọlọ́run a máa ń sìn tìtẹ̀tìtẹ̀ tìpáyà tìpáyà jẹrẹkà jẹrẹkà o. àwọn alùpùpù náà wọ́n tún gbà yìí ìtẹ̀lé yẹ́yẹ́ ọlọ́run láàfin kú nínú kẹta àbí sí lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run láàfin ẹ̀rí pa máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà pé àwọn ẹni tá a máa tẹ̀lé àtẹ lọlọ tẹtẹ ni àtẹ lànàbí ọrẹ yẹn ni nínú àwọn ẹni tó àtẹlẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ gbàgbé ọ̀rọ̀ láwà àti ọ̀rọ̀ sọọl ẹtẹlẹ tọlọ ẹtẹlẹ tó jíṣẹ wà ó lélẹ áfúrí mi kù àtàwọn aláṣẹ tó yìí àwọn aláṣẹ yẹ àwọn ẹni kí ni wà lè rìn lọ wọn lè kú mọrọ àwọn olùmọ tí wọn gbà tọlọ tí wọn gbà kàdébí àti àwọn aláṣẹ tí wọn gbọ́rọ̀ tọlọ mẹfù tí wọn gbọ́rọ̀ sàtẹbí lọ nínú àwọn ẹni bá tẹ̀lé òun náà ní kíyàwó tẹ̀lé dání o kọ́tẹ̀ lọ pẹ̀ nínú àwọn ẹni bá tẹ̀lé òun náà ní kọ́mọ tẹ̀lé bàbá rẹ̀ gbogbo àwọn ọ̀tẹ̀lé yẹn tó yàtọ̀ sọ́lọ́ àti sàdẹ́bì bil ma'ruf innama ta'atu bil ma'ruf ìtẹ̀lé yẹn ó ní í ṣe pẹ̀lú dáadáa tó nípa bẹ́ẹ̀ àwọn àdùsùn lẹ́gbàá fọlọ́ yẹ́yẹ́ wọ́n yí ọdún sọ́lọ́ ìtẹ̀lé صلى الله عليه وسلم ti fi gbàgbọ́ sọ́lọ̀ wípé adájọ́ ni ẹ̀rí ẹlẹ́dàá ni tọ́lẹ́kọ̀ọ́ sí jọ́jú tí ò sọ̀rọ̀ lókun nínú ìdájọ́ rẹ̀ àti àṣẹ rẹ̀ ẹ̀rí àtìgbọ́dọ̀ tó lọ sí ìdájọ́ bá tọ́ bóòlù àti ìdájọ́ náà ní alágbọ́dọ̀ máa tẹ̀lé kéèyàn wá lọ tẹ̀lé lánàá tó yàtọ̀ sí sàtẹ́bí sọ́lọ́ lọ́hà rẹ̀ ọ̀tọ́lá àbí ọ̀tọ́lọ́wọ̀ òsín ló fi kéèyàn gbá lófin àbí kéèyàn jíjì kankan ló là dá débi sọ́lọ́ lọ́hà rẹ̀ ọ̀tọ́lá àwọn àlòkù lẹ́gbà tó kó fòrò ní wọ́n ní ẹni ọba gbà kéèyàn lè jáde kó o nílò lànà sàtẹ́bí mú wáwí kékeré ló tọ̀ nínú tọ̀hídùn ìmọ̀lọ́ọ̀dé yá ìsọlọ́wọ́ òun ní pé wọ́n gbà pé kéèyàn ti ń kẹ́ bí ìdájọ́ tí èsì ń sọ kalẹ̀ àìdígbàgbọ́ tó tóbi ni o ó sì lè já ìdígbàgbọ́ kékeré nígbà tó bá já pé èèyàn káma sọ wípé ti pín sí pàápàá èyí dẹ̀ bá gbẹ́ láwùjọ wa ẹ̀sìn ó pín sí àkíkọ̀ ẹ̀rì báwọn kan àwọn alákìíkọ̀ mo ní ẹ̀sìn pín sí àkíkọ̀ àwọn ẹni ẹ̀ka wọn ò délé yẹn wọ́n tún pín sí sẹ̀ríà gbogbogbò ló lélé yẹn sẹ́sì bẹ́ẹ̀ la fi kelekele ẹsẹ̀ yọ kẹ́rin náà òsínbàwọ̀ kẹ́rin wọ́n ní ẹ̀sìn àwọn kẹ́ wọ́n lélẹ̀ yìí. ẹni pé yẹn wà lọ́dọ̀ àwọn lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀gá bẹ́ẹ̀ ni ti pé aburú lélẹ́ yìí o àwọn sì ní kò yé yín ni àṣìkọ́ ni wọ́n táwọn ṣe kìí ṣe lélẹ́ ni ẹni tó gbé ọtí dání tó mú ẹwà ni ah, aláwọ̀ máa lọ sí òde ah, nígbà tí ò yé yín ni táwọn ṣe ìṣẹ̀rí àlẹ́ yìí kéèyàn gbogbo àwọn eléyìí nǹkan tó burú ni o gbogbo nǹkan tó bá ya pa ṣíṣẹ̀rí à káwa ń pè ní àfihàn àbá lóṣèlú tí ọba jẹ kúkúrú tí ọba jẹ ìdìbàbọ yóò sì jẹ ìṣúná. àwọn àlùsùn náà lè jẹun àwọn ó gbà pé kọ̀sẹ́ni tó mọ nǹkan tó pamọ́ jọ lọ́wọ́ lọ. káwa gbà pé nìkan tó yàtọ̀ sọ́lọ́wọ́ ọmọ sùpánà bọ̀ tààlà ọmọ òun tó pamọ́ àìdígbàgbọ́ ni o lẹ́ẹ̀kan náà àwọn alùsùn lẹ́gbà wí pé àtìrí nù àwọn ọ̀rẹ́ sí ọlọ́run tọ́lọ́run máa fi kẹtọ́ pamọ́ mọ́ ọ. ẹ̀rí fọlọ́run lọ́wọ́ la yóò fi wàhálà ọmọ ìdí àhàdá ńlá mọ̀nẹ́rù sájà ọdún rọ̀tòlì. ọlọ́run ò ní fi kọ̀kọ̀ ẹnikẹ́ni kò ní fi kọ̀kọ̀ kò ní fi ẹnikẹ́ni àyàfẹ́ tó bá yọ́dún sí nínú àwọn ọ̀rẹ́ sẹ́ẹ̀ àwọn òjijì ọlọ́run ọlọ́run tó máa ń fi kọ̀kọ̀ rẹ̀ yóò sì fi hẹ̀ wọ́n sẹ̀ ní kìí ṣe gbogbo ẹ̀ torí tí ọ̀gá rí bẹ́ẹ̀ ni ẹgbọ́rọ̀ dáná ti sọlọ́wọ́ àtàlágbọ́lọ́ gbẹgbẹ sọ alọ́nìlà ọ̀kúntu àìlẹ́ mọ̀lọ́mọ́ yìí bá láǹtẹ̀ sáǹtù mi lẹ́nu fàyè fọmọ ọ̀gá tó bá yẹ kó. tọ́ba yẹ kéde àtẹ́bí mọ ìkọ̀kọ̀ ni. orí mi ò bá dẹ̀pọ̀ lábúrúkú ọ̀bá ti fọwọ́ kẹ̀lú ẹ̀yẹ wú lọ́sẹ̀lẹ̀ sáńdẹ̀lú láwọn ọ̀sẹ̀lẹ̀ àgbọ̀gbáríwú. ṣùgbọ́n dájú nẹ́ni ò fi bákan náà kéèyàn gbà fún ni àwọn àwọn ń sọ àti àwọn adágbígba gbogbo àwọn eléyìí náà ti ṣe pẹ̀lú hídùn kéèyàn gbà fún kí ẹ wá lọ sọ́dọ̀ wọ lọ́ọ́ yẹ lẹ wò kẹ̀dí ìrọ̀tò mi kaba yẹn lọ́dọ̀ ẹ má jẹ́ àgbàgbé hadith náà náà ti hàn sórí pẹ́ẹ́nìpẹ́ẹ́ wípé ẹni yóò tọ́ bá lọ báyẹ̀ mí wò tó béèrè kankan lọ́dọ̀ rẹ̀ ó ń dọ̀ ọlọ́run ní gbà àrùn rẹ̀ kó ní dígídé ogójì ọjọ́ tọ́ba tó wá nígbàgbọ́ sí wọn tó sọ ó ní ọ̀gbọ́dọ̀ fẹ́ yẹ kó sì gbà bẹ́ẹ̀ wọ́n ní kí lórúkọ rẹ̀ wọn ní yakubu àti latifa àti àwọn ọ̀bára wọn mú òun náà ti gbàgbọ́ wọn tó àwọn ti sàyẹn ní gbàgbọ́ tí tó wọn sọ kalẹ̀ fàtẹ́bí sọ́nù ọmọ àtúnṣe àwọn yẹn máa gbé lọ yẹlẹ wò lórí pé wọn fẹẹ ṣèyàwó sáà ti dín wọlé ẹnu ìjọba ẹ̀ta àwọn yẹn lọ yẹlẹ olórí tí wọn fẹ́ lọ rìn àjò tí wọn ti wá jíjẹ mímú sẹmọsì mírì ẹẹrin tí yẹn bá lọ yẹlẹ̀ wò lásán ẹsẹ̀ nílá ẹ̀mí rọ̀ mi kàrá ìrùkúrò ẹ̀yìn máa dídì kí yẹn túbá lórí ẹ̀ kọ́ wá foríjọ náà ọba lórí ẹ̀ kó tọ̀ ẹ̀ kó bá ti bẹ̀rù. tí yẹn bá lọ́wọ́ nígbà tó ti wo tí wọ́n yẹ̀ wò fún yẹn bí kí wọ́n sọ wípé ẹnu ìjọ mẹ́ta ìjìnlẹ̀ sí ì máa jẹ́ su ọ̀gbọ́dọ̀ jẹ́ su o àbí má ti kó ọ̀gbọ́dọ̀ já tá o ayẹlẹ wo ni sọ bẹ́ẹ̀ fún yẹn ní ẹni ìgbà gbọ́ ṣé yẹn náà ṣe bẹ́ẹ̀ àbí má jẹ iye àbọ ẹnu ìjọ mẹ́ta yìí ṣé yẹn lè ní fàgbọdù èyàn ti lékeré ọ èyàn ti sa ìmọ̀ orí sọlọ ọsùnfàn. bákan náà atẹ̀gùn ṣíṣẹ́rí àpáwá lásán káàkiri súnmọ́ lọ́wọ́ ọ̀sùnfàn owó bẹ́ẹ̀ ti tẹ̀lé tọ́lọ́wọ́. tẹ̀lé tọ́lọ́wọ́ ewu tí yẹn lè fi dẹni ọlọ́wọ́ òun ni kéèyàn máa kírun wákàtí mara wọn ewu tí yẹn lè fi dẹni ọlọ́wọ́ òun ni kéèyàn tún máa ṣe àwọn nẹ́fílà lẹ́yìn wákàtí márùn wa káka mi ti sáájú àtúbà sáájú àyílà àyílà sáájú méjì méjì lẹ́yìn ṣá kí ẹ tó wá sí ìyàgò lẹ́yìn mọ́kànlá nẹ́fìlà òru kí ẹ tó wá sí ọ̀làdó tó hà ó kéré káka méjì bó ti wá lọ kálí tàbí mọ́ẹ́rọ́ rọ̀dí ọlọ́run tààlà àti ọ̀dọ́ tó ní ọ̀rẹ́ mi ààyò mi olólùfẹ́ mi ọ̀sà kọ́lẹ̀ òun mẹ́ta fún mi àkọ́kọ́ ọ̀sà kọ́lẹ̀ fún mi pé kí n máa kí wíńtì níbi kí n tó sùn ìkejì kí n sì máa ṣe kí ni òní máa gba àwọn ẹjọ́ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan ìkẹta àwọn náà ní kí wọ́n ṣe kí ni òní kí n ra ká ní ti fún kí ni ọ ní sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ká má tó gbàgbé ibi hadith ibi tó wà kọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ibi gbogbo oríkì ara wa yìí ló fi dandan láti sádàkà lórí ẹ a sì ní three sixty chọ́ọ̀nù òun lára ọgọ́rùn mẹ́ta àti ọgọ́ta gbogbo àwọn ṣọ́ọ̀ṣì náà lọ́wọ́ apẹ dandan láti sádàkà lórí ẹ̀ alẹ́bí sọ̀tọ̀ mọ́ àbẹ̀sọ̀lá ọlẹ́ wa wọlé gbogbo subhanallah sádàkà rẹ̀ alhamdulilah sádàkà rẹ̀ Allahu akbar sádàkà rẹ̀ ìpalàbẹ̀lára sádàkà rẹ̀ ìkọ́ ìwájẹ́ sádàkà rẹ̀ gbogbo àwọn sádàkà yìí kọ́ ọ́ ìṣẹ́ ọlọ́run sọ̀tọ̀ mọ́ àbẹ̀sọ̀lá onídé yẹn bá tún wá gbé yẹn tó ti lẹ́sìn ara kà lójú tó ti tó gbogbo sádàkà tó yẹ ká ti ní owó ìlú ìgbàlá yìí ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta tí yẹn ti lọ wọ́n ha tó jẹ́ ara kà lójú. sóní máa bẹ́ẹ̀ ọ̀dẹ̀ tí yẹn lè fi tẹ̀lé ọlọ́run òun náà ti tẹ̀lé tọ́lọ́run tó bá ṣẹlẹ̀ àwọn bí irun ọ̀rẹ́ ìdẹ́bílà ká sọ̀rọ̀. bíi kéèyàn tó sáàwé ọ̀rẹ́ yẹn ọmọ náà àti àwọn ẹni ẹbí náà àwọn ẹjọ́ bọ́ndé àgàlàbí àbí tàbí fọ́tí fífín oṣù òkè tàbí kátà àti ẹ̀fìgbà mẹ́ta nítorí pé wọ̀lì hásánù ti àṣírí àmúfẹ́lì à kéèyàn bá ti dáná ẹyọ kan táǹsẹ̀t ọgbà ọ̀rẹ́ mẹ́ta ó fi ẹgbẹ́ táǹsẹ̀t táàdì ó fi ẹgbẹ́ mẹ́ta tó gbàgbọ́ tọ́ọ̀bá wa ń gbà bẹ́ẹ̀ yóò jẹ ọjà ajá gbogbo ọjọ́ ayé òun gbà wẹ̀ yẹn. tàbí yẹn ti ń sáwẹ̀ dàbò àwẹ̀ ló lè dùn lọ́la. bóyá ń gbà tí wọ́n já fún ọ̀sùn owó tó fi fẹ́ yà wọ́n. bó ti wá lọ hadith Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu. wíkẹ́ ni tọ́ba ti ní pánú yín láti fẹ́ yàwó kọ́lọ́ fẹ́ yàwó torí ìfẹ̀yàwó yẹn òun ni ọ̀rẹ́ tu rẹ̀ lẹ̀ yóò sì sùn abẹ́ ẹni tí ọ̀gá wa lágbára fa àlẹ́ níbi sọ́ọ̀ ọmọ ayé àgbà rẹ o tọ́lá àwẹ̀ yẹn ni ó sọ níbi ìṣekúṣe. ìwà bẹ́ẹ̀ gbà rẹ ẹ̀fẹ́ láì dáwọ́ àwẹ̀ lónìí ìsinú lọ́la ìsinú ọ̀lẹ̀ sí ẹ̀dùn ìtẹ̀lẹ̀ ọlọ́run. ṣùgbọ́n kí ẹ̀sìn kọ́ ọlọ́kùn fúnra rẹ̀ àbọ̀ wà pẹ̀pẹ́ ẹ̀sìn ọ̀sẹ̀ tí fẹ́ fún mi àwẹ̀ tó ní mo fẹ́ gbà ògì ní mo ògì náà ní mi jẹ́ sáré òun náà ní mi jẹ́ àyẹ̀fẹ́ fún àwọn ekúrì ni mo gbà ẹ̀fọ́ ní jẹ ní sáárì ẹ̀fọ́ náà ní jẹ ní ìlú gbogbo àwọn eléyìí àwọn ẹbí díà kí lọ́dẹ̀ náà fi tẹ̀lé ọlọ́run orí kéèyàn máa ka ọ̀rọ̀ ọlọ́run máa ka lọ́kọ̀ káàdì lọ́pọ̀lọpọ̀ torí bẹ́ẹ̀ ìtẹ̀lé tọ́lọ́run tó bá ṣẹ̀rí àwọn làáfi tẹ̀lé ọlọ́run àti ọlọ́run wọn ní kéèyàn sàtẹ̀kù sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àti àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ o lè fẹ́ lọ pẹ̀lú orúkọ rẹ̀ kò pe ọlọ́run pé ìwọ ọlọ́run yà rọ̀ náà ìfúnni wọn náà tó bá ń ta àlọ́ yẹn màkà á ìkẹ́mi yà sáà ìwọ náà tó bá ń gbèsè olùsókòdì fèsì fún mi. afi wọ ọlọ́run àbẹ̀wò sọ́dọ̀ ọlọ́run. ya afi ìwọ ọlọ́run tó máa ń sọ yẹn ìfàsì sọ́mi. Wọ́n bẹ̀rẹ̀ pé kò sí ibi kan máa lọ wá gbẹ̀kúgbẹ̀kú àbí gbẹ̀kúdé. Àbí má darí kan. Nítorí kí ni ọ̀rọ̀ ìsọ yìí náà ni? ọmọ yìí náà ni. Àbí kí wọ́n àbí pẹ̀lú iṣẹ́ dáadáa tọ́tọ́wọ́ rẹ̀ sẹ̀ ẹ má jà gbàgbé àwọn ẹni fẹ́ẹ́ sàjẹ́ lò sílẹ̀ ṣùgbà wọn lórí pé wọ́n wá gíga yìí wọ́n bá bọ́ lóòótọ́ kan pátá bá yí bò wọ́n fi iṣẹ́ dáadáa bí wọ́n ti ṣàtòkù sọ́dọ̀ ọlọ́run ẹni tó ṣe dáadáa sí àti bàbá ó ti ṣàtòkù sọ́dọ̀ ọlọ́run ẹni tẹ́tọ̀ ẹlẹ́tọ̀ ẹni tó láǹfààní àti sàgbèrè bí òsì mọ sàtẹkù sọ́dọ̀ Ọlọ́run káwọn àti òsì ẹrọ lù kí ni mo dára náà lè fi sàtẹkù sọ́dọ̀ Ọlọ́run gá Ọlọ́run dáadáa yìí tọ́ àìpé dáadáa ìbí mi pé dáadáa ló ti jẹ dáadáa lọ́dọ̀ wọ́ lọ dákun làmí nù mọ́ wa bẹ́ẹ̀ nínú ìgbà yìí kékeré àbí kéèyàn sì lọ bá ẹni rẹ bọ́ wà láyé ní bọ́ sàdó àpò yẹn nínú ọ̀dẹ̀ ẹni rere kìí sáfọ lásìkò kìí jálàbí o àwọn afa alẹ́bọ lóògùn òfin náà kìí sùn lọ́lọ́ ọba o afa àti oníṣẹ́ lápá ó sì bẹ̀rù ọlọ́run ìyẹn lè lọ́ba ó pín dandan kọjá afa àgẹ́ ó lè jẹ́ mùsùlùmí kí ọ jẹjẹ kú yẹn lọ́ba pé dákùnkẹ́ lọ́wọ́ bí ìyẹn lè tẹ̀lé ìsàdó àbúyẹ lórí àlámọ̀rin tó yẹ wà lórí ẹ̀ ọlọ́run ó gbà bákan náà. ìsàdẹ̀kùn sí ọ̀dọ̀ ọlọ́run ọ̀kẹ́ ọ̀kẹ́ lórí pé mídíà òun lè ní kí ẹ máa sàdẹ̀kùn sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú kí ẹ máa fẹ́ ọlọ́run dákun wọlá nẹ́ẹ̀bì wọlá ẹsẹ̀ ànẹ́bì ọlọ́run wọlá apá rẹ̀ kí ló dé ọlọ́run wojú ojú ànẹ́bì gbogbo àwọn ọ̀gá ní lọ́la àbáwọ̀ ẹni rẹ̀ ẹgbẹ́ wọn lára séwù iye séwù taníjẹ́ séwù. sọ̀rọ̀ eléyìí kátàkì ìsìlẹ̀. ṣùgbọ́n bó sálà tí ìyọ̀bá kò tóbi hákì sà ilé nǹkan. pé kọ́lọ́wọ́ ọmọ owó ẹ̀tọ́ ti fẹ́ fún àwọn oníbèrè kílẹ̀ ẹ̀tọ́ ti fẹ́ fún àwọn oníbèrè ìyẹn lè fi yẹn tọrọ òun náà ní àti jáàbà ìjẹ́pẹ̀lú. tọ́lọ́ ọba àdìgá wà lórí pé ọ̀yìnlá ńlá daga ìbáàdì ha ń ti ìfà ìdílé kan yìí. wee ẹrú mi bá fi ẹ nípa mi sọ fún mo súnmọ́ òjì mo dá àwọn rẹ̀. màá jẹ́ kí ẹni ọba ti pè mí nígbà tó bá ti pè mí àti ẹ̀tọ́ àwọn oníbèrè ni àdìgí jàmbá. èèyàn fi ìròyìn ọlọ́wọ́ bá bẹ lọ́wọ́ nílé yẹn. ìyẹn ẹ wá rí nínú àtẹ̀kọ̀ yìí ló ti fẹ́ bọ́ ni òun ní báwọn tẹ̀lé máa ké sí òun òkú yìí ẹ má sùn lọ́rùn à ẹ gbà mí ẹjọ́ mi yọ dayọ eléyìí ẹ bọ́ ni bákan náà lọ́dọ̀ àwọn àdùsùn lẹ́nu lọ nínú ìlú níyà ká máa wá yẹn ti gbé ìbùkún àbí ká sọ pé ìbùkún kọ́ mínà lọ́ọ̀hìn tààlà ọ̀dọ́ náà ní ti máa wà ní àlùbáríkà dáwé ẹni ọba sì wù ní máa ń kún àlùbáríkà ìbùkún yẹ wá ní rinlẹ̀ àyàdùpẹ̀ lẹ́ẹ̀ni o ìyẹn pé kò rí pọ̀ lára kẹ́kọ̀ọ́ àbí kí dáadáa wà bẹ́ẹ̀ ìwọ bá ti di káwá bùkún ń bẹ̀rẹ̀ là bùkún ń tó o gbọ́dọ̀ tẹ lọ wọ alágbèéká ẹ̀jẹ̀ wà lọ́ríkà lára àwọn afá yìí. ọlọ́run ni máa fi sára àwọn kẹ́kọ̀ọ́ sọ. agbọ́dọ̀ rẹ̀ kó tó di báàbò kẹ́ ẹ̀jẹ̀ wá bùkún lára nǹkan yìí. nígbà tá a sẹ́bi wà láyé sọlọ́lọ́ọ̀bà sọlá wọn a máa lùbáríkà pẹ̀lú àwọn ọ̀fẹ́fẹ́ wà lára rẹ̀ òògùn rẹ̀ ẹlòmíì lè o lè fún aṣọ ó fún òògùn àdéhùn sálámẹ́ ó lè dúpára. gbogbo àwọn pàtó láti fi jáde lára wọn máa wá gbogbo pẹ̀lú ẹ̀rí ìdí ẹ̀ múlẹ̀. lẹ́yìn àtẹ́bí kọ́sẹ́ni náà lè ṣe bẹ́ẹ̀ fún ọ. àwọn ọ̀gá wa gbogbo àpá kan. yóò tún tẹlẹ bẹ ọhọ jẹ irọ́ irú èyí tí wọn lọ tẹlẹ nígbà tí yàtò wá sẹ́yìn wọn lọ wá gòkè dé ibi òlọ bá sàdùn ara ẹtì mọ fi ẹ mọ fẹ ayédáadé kíni ibi tí sinmi àwa ní sókàwé ibi tí nǹkan ọba jáde ṣùgbọ́n wọn kẹsì kẹgbà tí o ti sọ́lá ju tóbi ọkẹ́ máa sọ̀rọ̀ rọ̀ omi kẹlẹ̀bẹ̀ omi gbogbo gbé ọlọ́run fi wá kókó ìyáwó ẹ̀rí omi ní ẹ̀múlẹ̀ ayọ̀ ẹ̀fọ́ láti lè tó àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún náà nílẹ̀ lọ́dún tó yá. ìṣe táwọn èèyàn máa ń ṣe ti sàárè ìṣe mẹ́ta ni ọ̀kẹ́ ń bẹ tó bá tẹ̀lé àpò òun ni ká lọ bẹ sàárè wò láti fẹ́rẹ́ ti dọ́mìnà kẹ̀yà àti láti sálámọ̀ fáwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti láti sàdó àpò kí ọlọ́run torí jù èyí ti sáájú àwọn àbọ̀ ó ti wá ní hadith. bákan náà èyí tó jẹ́ bíbí àbẹ̀ ọ̀hún ni kí èèyàn gbèrò sí lọ́ọ̀kù níbi sàárè àbọ̀ bẹ́ẹ̀ lọ wọn àgbàkà fi sàárè ẹ̀ wọ́n àwọn yẹn ti gbàdàgbọ́ lọ sàárè àwọn ènìyàn kù ní kàwọ́lá bíbí àbẹ̀ o àbí kéèyàn lọ kọ́lé sórí rẹ̀ táwọn ọba máa dé bẹ́ẹ̀ àbí kéèyàn rẹ àbí kéèyàn tẹ́lẹ̀ sùn àbí kéèyàn kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ àbí kéèyàn ti gbàdá gbọ́ lọ́dọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó ti pé sẹ́rí akọ àti ohun tó ti pé kò ní pínlẹ̀ nínú òfin ẹ̀sìn ẹni fọwọ́ àtọ́ àdéhùn ìgbé láwùsàtò rìkàd ìlà ìlà sàlá sàtúmọ̀sáàjì náà àgọ́dọ̀ ti gbàdá gbọ́ lọ́dọ̀ mọ́sálásí wọn àti kaaba mọ́sálásí àtẹ́bí àti mọ́sálásí bẹ́ẹ̀ àlùmọ́sí tó wọ́n akọ̀ èyí tó wà ní Jerusalem láti lọ sí ìjọsìn ìlọ mọ́sálásí àtẹ́bí kìí ṣe pé sáàárẹ̀ àtẹ́bí là wà lọ bí kò ti máa lọ tẹ mọ́sálásí àtẹ́bí wò láti ti lẹ́fílà á wá fi ọwọ́ kẹ̀yẹ sálámọ̀ sítáde ọ sáàtẹ́bí sọ̀rọ̀ ọ̀gbọ́n wa. bákan náà àwọn èèyàn tó máa bí kí wọ́n bá lọ pẹ́ níbi pẹ́pẹ́ kí wọ́n lọ pẹ́rẹ́ bẹ́ẹ̀ láburú ní òsì gbogbo mi lọ́wọ́ aláwọ̀ àyè mi. bákan náà lọ́dọ̀ àwọn àlùkò lóko tọ̀ nídìí lòlò níyà ìtọ́lọ́wọ́ lọ́kàn tó jọ wọ́n gbà pé kókó yóò di ọba sún yẹn bẹ́ẹ̀ bọ́. kápá àtìdè o kọ́rẹ́ kọ́ ní kẹyẹ náà. gbogbo tí ọba sún yẹn bọ́ àdáda lẹ́ẹ̀kẹ́ yẹn fi lẹ́lẹ́ni. lápẹẹrẹ ní ìsìn tó bá jásí pé lùwẹ̀ sí aráàmù ṣùgbọ́n pẹ̀lú ìjó eh, làráàmù lápẹẹrẹ. ṣùgbọ́n kí lè yan òbí tó ìlú ni kí ajásí aráàmù ó ti wà lọ́dọ̀ àwọn rẹ̀ gbogbo ohun ọba ti ní déèdì ẹ̀bọ ẹ̀bọ ọba ní déèdì bídíà ìyẹn sọ̀rọ̀ bákan náà nípa ọ̀rọ̀ ní náà wọ́n gbà pé kẹ́rì gbàgbọ́ èyí ò ní lẹ́nu èyí ò sì sọ jáde èyí ò tún ṣe níṣẹ́ yọ máa lé sí pẹ̀lú tẹ̀lé tọ́lọ́wọ́ yóò sì máa dínkù pẹ̀lú ìyàpọ̀ ọlọ́wọ́. àwọn àdùnkù ní ebi ta àwọn mórìkì à ẹ wà àwọn mórìkì à ń jọ àwọn gbà wípé àlùmọ́yé kígbà lọ́ọ́ sàtìwà lẹ́bi rẹ̀. ọba àti nígbàgbọ́ ọba apààyàn káàkiri ọba àfẹsẹ̀lẹ̀ káàkiri ọba àfẹsẹ̀jàmbá káàkiri kọ́ máa jẹ́ rìbá ìgbàgbọ́ rẹ̀ tuntun ṣe déédéé ìtàwọn màláìka rẹ̀ ó sì àwọn orin yẹn nìyẹn ṣùgbọ́n wọn á lò sí àwọn nínú gbàgbọ́ á wà lẹ́nu wá sí ìgbàgbọ́ yìí yóò máa dínkù bí ti yóò sì máa lé sí i. nígbà tí èèyàn bá ti ń tẹ̀lé tọ́lọ́ bákan náà ẹni tó bá dẹ́ṣẹ̀ nílá lọ́dọ̀ àwọn àlùsùnkù wọn ò ní sọ pé èsì mùsùlùmí máa ń ẹni bàbá ń sọ yẹn fún alọ́kọ̀ọ́lọ́kọ̀ gbà ìdájọ́ kẹwàá fún láyé bíbáyìí láyé bíbáyìí ẹni yẹn wọ́n máa pè ní mọ́kùnmí náà náà fẹsùn ìmọ̀ bàbá rẹ nìkan ní sùn ọ̀pàrọ̀ ni olè ni aláfẹ́wò ni oúnjàmbá ni ìjàwọ̀ ọmọlù kàmọ́lẹ̀ ilẹ̀kùn tìrẹ́mọ́ yẹn irúfẹ́ nìyẹn wọn ò ní sọ pé kí èsè mùsùlùmí ṣùgbọ́n láyé bíbá yìí wọn ó pè é ní onígbàgbọ́ òdòdó tí ìmọ̀ ọ́nì rẹ̀ ti gbé o tó dínkù pẹ̀lẹ́sẹ̀ ti ń dá. kọ̀rọ̀ bọ́ dé bẹ́ẹ̀. àwọn alùpùpù náà wàá gbà yí pé nìyẹn níjọ́ fi ní àlùkìyàmọ̀ táta ọ̀ṣì ati ọwọ́ àlábẹ́ ẹ̀fọ́fin ọlọ́run tọ́ba wọ ọlọ́run ó lè forí nínú ẹ̀sẹ̀ bí ìṣẹ́bọ̀ yẹn tọ́ba dẹ́kun lè jẹ́ níyà àti pé gbogbo ẹni yóò ti gbàgbọ́ tó ṣe gbogbo àwọn ènìyàn kódà tí wọ́n bá jìyà wọ́n padà sálò jẹ́ náà kò sí ẹnikẹ́ni nínú wọn tí ó gbèrè sínú náà káwọn àti àwọn alùsùn lórí eléyìí àwọn alùsùn náà èké pé pẹ́ẹ́nìkan. ọ̀dọ̀ òwe ẹni abẹ́ni lẹ́nu bá fi múlẹ̀ ẹ wo bí irú àwọn ẹni bíi mẹ́wàá tí wọ́n tún jù bẹ́ẹ̀ lọ sáàdẹ́bí sallallahu alaihi wasallam tọ́sọ̀ pé ní alẹ́sẹ̀dẹ̀ ni wọ́n bíi Abubakar Siddiq Umar ibn Khattab Usman ibn Affan Ali ibn Abi Talib Talha àti Zubair ibn Awwam àti Sa'd àti Sa'id àti Abdurrahman ibn Awf àti Abu Ubaydah ibn al-Jarrah. sáàdébí sọlọ bá àtàlàkọ fún gbogbo àwọn ènìyàn kọ ẹni àdùjẹsẹ ni wọn bí bilal ibn rabah bí umu sulaim sáàdébí bí bilal bí gbogbo àwọn ẹ̀yẹ náà sàlámù wọn ní kíni ọ ẹni àdùjẹsẹ àwọn ni ọgbà ṣùgbọ́n báwọn wà wẹ̀ nìkan fẹ́ ni àdùjẹsẹ ni láyé rẹ̀ rí àkùnbọ̀lọ̀ náà wò bákan náà nínú ọ̀rọ̀ ní ìmọ̀ kọ́lọ́ ọmọdé káàdá lè dánwọ́. òun ní gbèsè ẹ̀rí ojú wọn pè ní àlùkòkò àìnígbàgbọ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà èyí tó tóbi ń bẹ bí ọyọ yẹ kó nú ẹsùn èyí tó kéré ń bẹ bí èyí ò lè jáde kó nú ẹsùn èyí tó èyí ò lè jáde kó nú ẹsùn yẹn òun náà ní àìnígbàgbọ́ tó ti pé sẹ́ni kò tẹ̀mí wá èyí tó bá tẹ̀mí wá ayọ yẹ kó nú ẹ̀rí nínú àwọn èyí tí ọjọ́ ẹnu níṣẹ́ òun náà ní ó yìí dáná ní sọ́mọ́ máa na hadith abdullahi bin masoud rọ̀dí allahu sì ni muslim kò so òkun ọ̀kìtá ló kò kó kí mùsùlùmí máa búra wọn ìjáde kó ló ń tẹ̀ láti ọlọ́wọ́ kí wọ́n máa bára wọn jà àìdígbàgbọ́ yẹn kọ́ gbọ́dọ̀ bó ti rẹ̀ ní yìí sí ẹ̀mí èyí tó bá jẹ́ tó nífẹ̀ kò lè yàn yàn kó nu ẹ̀ ṣùgbọ́n èyí tó bá jẹ́ mi yóò mú yàn kó nu ẹ̀. káwá pé yàn ní kéfì yóò yí lọ́gbà jùmọ̀ láwùjọ wa nínú àwọn ọ̀dájọ́ sẹ̀rí àdé èyí tó ti rí pé a dà padà síbi tí wọn lọ́wọ́ àti súnà nàbì sọlọ bọ́ àdéhìí wà á rí ọ̀sán lọ. pé mùsùlùmí ní kékeré nítorí ọ̀rọ̀ kan sọsọ àbí nítorí ìṣe kan tó ṣe nígbà tá a bá rí tọ́ka kan tó ṣẹlẹ̀ à tó pè ní kékeré ẹ̀rí. bákan náà tábà tó ti wá rí gbólóhùn kan tó ṣẹlẹ̀ à tó sọ pé kúkúrò nìkan yẹn bí ìwé ìdarí nìsín bàbá wípé sìbáàbò ẹ̀wọ̀ sìbáàbò hó àbẹ̀wò kìtánù hó gbòkò pé kí mùsùlùmí bára wọn jà ńkọ́ kí ẹ̀ bá mùsùlùmí jà àìní gbàgbọ́ ni àtúntì wá rí. táàbà wá rẹ́ nìkẹ́ tó bá yẹ jà táàbà gómi pè é ní kéferì agbọ́dọ̀ ah. <laughs> àwọn májèkó gbọ́dọ̀ rí lẹ̀ sì ní sí ohun tí yọ kọ̀ fún ni láti má pè ní kèfèrí. àwọn kọ́ńtà ẹni yẹn látàrí ní ti orí gbólóhùn kófòrò orí jáde lẹ́nu àbóse kófòrò akẹ́dẹ́rẹ́ tó ti jáde aláì fún kẹ́ẹ̀dé àtúntọ́lọ́ ọ̀nà ọ̀hánà ẹnìyẹn gbogbo akọ́kọ́ bọ̀ pé kófòrò ló ti táàbà fi fi rin ara wọn máa jẹ kò dẹ̀ sí kò ní sí kẹ̀kẹ́ tí ó kọ̀ fún wa láti má fi rin rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yẹn òun ní kí ẹni yẹn sónílà káì olólùmọ́lẹ̀ olóṣù sónímàlága sọmọ òṣòṣì tí wọn ò jẹ́ nípa tí ó gbà gbèsè tí ó sì gbèsè. ṣé kí èsì ti fún orí ẹ̀rí kẹ lọ́jà ọdún lọ lọ́wọ́ lọ́wọ́ àtúntò kẹfù. gbogbo àwọn ọ̀kẹ́ yìí gbọ́dọ̀ dúró táwọn ọ̀kẹ́ yẹn bá ti wá dúró lẹ́yìn ìgbà yẹn láti wá wà tàbí táwọn sọ nípa rẹ̀. torí bẹ́ẹ̀ kéèyàn pé ní kéferì nínú àwọn àdájọ́ tó léwu ni ó ní ìdí kéèyàn fi ọtí tó lọ́rọ̀ múlẹ̀ ọdún ní kéèyàn ọkùnrin lágbájá láti pe mùsùlùmí ní kéèké pàápàá jùlọ ọ̀rọ̀ tá a sọ wípé ẹni sọ fún ọmọ ya rẹ̀ pé yà káfíọ́ ìwọ kẹfìrí pàápàá bá àdìmí ìkẹ́nà méjèèjì ní ti ọba jẹ́ ajáde kó ti padà sọ́dọ̀ ẹni tó pè ní nìyẹn ó kẹ́ yí ọwọ agbọ yìí báwa ló sọ lẹni ẹni ọba jẹ kéferì tọlọ ń pè kéferì kánẹbi pè kéferì wò ní pé òun ó pè pàpà jùlọ wọn òfin ní júmùlẹtàn tí ẹni ọba segin ní báyìí kéferì ni ṣùgbọ́n ti di pé lágbájá báyìí á pè ní kéferì òun ló dé ìdí káṣí àwọn òfin tọ́tún náà sọ yẹn. àwọn náà nípa tó ṣe pẹ̀lú náà náà lọ́dọ̀ àwọn náà wọ́n gbà arabi rẹ̀ ìtumọ̀ rẹ̀ irun tó ń sọ̀kalẹ̀ ni kìí ṣẹ̀dá ọ̀dọ̀ ọlọ́run ló ti bẹ̀rẹ̀ ọjọ́ ló ti máa fẹ́rí mọ̀ọ́jísà àmì ìyanu ti ń tọ́ka sí pé òdodo ni wọn tí àtẹ́bí wa sallallahu alaihi wasallam tọ́ra àríkẹ́nìkẹ́ni wúrọ̀ ẹ̀wà látijọ́ yìí ọlọ́run tuntun máa tó àlùfáà àti títí ọlọ́run ní iná náà lè ṣàjọ síkọ́ wà iná ẹlọ́rú lè ṣàkílù. àwọn aláṣọ àlùfáà á nìkalẹ̀ àwọn adé láti ṣe kéde ọ̀ láàmú. àwọn alùpùpù nípa àyẹ̀mọ́ wọ́n gbàgbọ́ pé nínú àwọn orígun ìmọ̀lì òun ni ká nígbàgbọ́ sí kádàrà ó lóore ní o àbúrú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. lábẹ́ ilé yìí ìnígbàgbọ́ tí gbogbo ọgbẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ kọ́ wá nípa kádàrá kí ọlọ́run kọ́ gbogbo nǹkan àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ sọ ọlọ́run sàkọọ́lẹ̀ nǹkan èròǹgbà rẹ pẹ́pẹ́ ó ti ṣẹ̀dá rẹ̀ àti wípé kò sí ẹnikẹ́ni tó lè dá ìdájọ́ ọlọ́run ọba padà kò sí ẹni tó lè sọ àtọ́lé níbi ìdájọ́ tọ́lọ́run bá ti dá bí àtọ́lọ́run bá ti tún gbé báyìí bọ̀ bá ti tún dá ọ̀ sọ́dọ̀ ọ̀wá kí a má ti gbàgbọ́ sínú ẹ̀sùn lẹ̀ káàdé bí sọ́lọ́ akálábọ̀ pé kò sí ohun tó lè dá kádàrá padà ju kí ni lọ àdúrà. tọ́ba wá sàdúrà tọ́ba yí padà lẹ́kọ́ ó tún wà ní ọmọ dàrú lẹ́nu. ọlọ́wọ́ ọba àdìgbà wá pé yẹ́n fún lọ́ ọmọ yẹn sá wọ́n yóò fi wà á ń dẹ́gun ó fẹ́ ọlọ́wọ́ lè pa àwọn tó bá wù rẹ̀ ó sì lè fi mí torí ìyá bí wọ́n ti ń lò fún nẹ́ẹ̀sìkò ọ̀bọ̀n tó o tún lọ nípa ọ̀rọ̀ kọ́dàrú náà. ọ̀rọ̀ bó ti kílíà bẹ́ẹ̀ pé kò sí ohun tó lè dá kádàrá padà àyẹ̀mọ́ padà yàtọ̀ àlọ́. tó bá yí padà náà o ti wà ní àkọọ́lẹ̀ rẹ̀ torí bí a máa ṣàdúrà torí bí àdúrà ni ìyẹn ń fa ohun àìrìmọ̀ nẹ́sàlọ̀ ọ̀rẹ́ ńlá sáyẹ́ǹsì awúlò fún tó ti wáyé àti ohun tó ti fi hàn padà tẹ̀lé. bákan náà àwọn aṣọ òṣùwọ̀n lábẹ́ kádàrà wọ́n gbà yí pé ìmọ̀nà ẹrú àti ìsìnlẹ̀ rẹ̀ ọwọ́ ọlọ́run lọ́wọ́. ọwọ́ àti àwọn ẹ̀dá nìyẹn tọ́lọ́run pọ̀nà mọ́wọ́ pàtìlá ọkẹ́ ti sọ́lá. wọ́n ti wá sí àwọn èèyàn tọ́lọ́run ní kí ṣèjọ parí lórí tiẹ̀ ó fi sí dọ́gba ẹ̀ gbọ́dọ̀ sọ́kọ́lọ́run ẹ̀ kílẹ̀ léyìí ṣe tó fi ẹ wo sọ bí ìkúnjẹ ló wọn tó kó yàrá ni ẹ mú nípa lẹ́rẹ́ tó tó àjà ìgbẹ́ iná alhamdulilayi alhamdulilayi ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وليس قول الجبل kẹni ọlọ́run bá kọ́ ọ̀dẹ̀ mọ̀ ọ̀dẹ̀ tó lè sí lọ́lẹ̀ ẹni ọba sí lọ́lẹ̀ bá a bóòlù ti lè jẹ́ bẹ́ẹ̀. túmọ̀rù bá ní wọ́n ké sí wa. ó lò ó tẹ́jẹ̀ tú ní gbogbo irú rẹ̀ gbogbo ojú rẹ̀ ó lò ó. a ọlọ́wọ́ òjò rẹ̀ ti bá wíyẹn kó wọ́ọ̀rù tó. bàbá báyìí wọ́ọ̀rù wa lè kó lù tọ́ra ibà mọ́ ó lè máa lọ sí kíní ẹ̀sán kọ̀rọ̀ sípò lọ́lọ́ ti fẹ́ fọ́nà mọ̀ ẹ̀ tó sàn nìkan lọ́nà tí dọ́gba sì wà bẹ́ẹ̀ níwú ikú yìí rẹ̀. ọlọ́wọ́ lè rí mọ́ mọ́rù owó tẹ̀ mọ́ tó ń sọmọ́ ó ti tó. ọwọ́ àtúnṣe ìkọlù ọwọ́ àtúnkọ̀wé fún pẹ̀lú gbogbo ẹ̀yìn ẹ̀fẹ́ bá kiri ẹ̀ gbọ́dọ̀ bá rí yẹ sọ̀rí. sọ Kọwaa wá sí yẹn lọ́dẹ̀ dọ́gba ni ẹgbẹ̀rún kọ́ lọ́wọ́ lálámọ̀lẹ́ bó ṣe lérò náà wà á lè sùn lẹ́nu yẹn tọ́ba ti tẹ́lẹ̀ kẹfẹ́ máa súré wò pé ó ti bẹ̀rẹ̀ kátikáti ni yẹn bákan náà kádàrà lọ́dọ̀ àwọn wọ́n gbà yí gbogbo ẹ̀dá wọn ọlọ́run lọ́dà ẹ̀rí wọn èwù anyị máa ṣe. mo wá sọ fún wa ibi èyí ọ̀gbọ́dọ̀ ṣé kí làákà yẹ kórì rẹ̀ wá ta gbọ́. débi bọ́ọ̀lù wa lọ sọ àwọn àyẹ̀ da ọlọ́run jẹ́ wá pàṣẹ tuntun kẹ́ni lẹ́yìn náà sọ yìí àti àtẹ̀yìn ọlọ́run ìnáwó tí mo ṣe yìí náà ọlọ́run lè làákà ìtọ́lọ̀ ajálùmọ́lọ̀ ń dáyà mọ́ ẹ̀ báyìí kò sí níyàwó tí wọ́n bá ti lo ẹ̀sìn kó tó ẹ̀sìn máa dúró lórí ẹ̀ ọ ní pàṣẹ ọgọ́rùn-ún wọ́n bá fi kó ti níyàwó àbójú níbi tí wọ́n ti lò ẹ̀sìn pé ìmọ̀ ẹ̀sìn ọ̀dáhùn lára rẹ̀ pẹ̀lú pé wọ́n kẹ́ ọ ní kádàrá náà máa sọ nípa bẹ́ẹ̀ iṣẹ́ ẹrú àtẹrú ọlọ́run lọ́dà torí kò sí adé dáyà lọ ọlọ́run lọ́dà ṣe ẹrú ṣùgbọ́n àwọn aláṣẹ ṣiṣẹ́ yẹn ìyá ìfà jìyà rẹ̀ tọ́ba ìfà ìdá rẹ̀ tọ́ba ti jẹ dáadáa ṣẹ̀ṣẹ̀ rẹ̀ bákan náà àwọn akọ̀lùsọ̀nà wọ́n máa ń fi ọgbọ́n rí lẹ̀ níbi ìwọ̀n tọ́lọ́ọ̀ bá ṣe tọ́lọ́ọ̀ tó bá kó wọn ó sì lè má yọ wa. ọlọ́run lè pa àyàn ní ìpele hikma ó lè ní kọ́lẹ́ yẹn ní ìpele hikma torí ìlà òkú ṣì bàá mẹ ìjà lára ìjà rẹ̀ ádà rẹ̀ lè fi gbogbo fẹ́ láǹfà yìí ọlọ́run lè fún yẹn lówó ní ìpele hikma ó sì lè ta yẹn lóbìnrin hikma ẹ̀rí gbà tó lọ́wọ́ bá ń sọ nípa fífúnni lọ́mọ ọlọ́run ní yá àgùlẹ̀mọ̀ yẹ̀ṣà òyìnbó ẹ̀ta ẹ̀ ń tọ́ bá wọ wọ́n yá hàmúlẹ̀ mọ́ yẹ káwọn tó tọ́ ẹni bá dẹ́wù àpò nígbìnrin ọ̀ àpò lọ́mọkùnrin. àwọn yóò wíjọ ohun tó kẹ́ ọ́ lẹ́wà ìlẹ́ ẹ̀sán àbí kọ́dẹ̀ fún lápá àtàgbò wọ́n yẹ jẹ́ àlùmọ́ yẹ káwọn àkìlọ́ bá dẹ́wù ayé alájẹ. ayé níbi ohun tó ṣe iṣẹ́ ẹ̀ tó ṣe ìkìtà obìnrin lọ́fẹ́ nìkan ó lè gbé ọmọbìnrin ọlọ́run tí mọ̀ nípa ẹ̀ ọmọbìnrin ló fi tiẹ̀ tóun bá fún lọ́mọkùnrin tí a bàjẹ́ ọlọ́run fẹ́ kí ni ọ̀tá ẹni tó lọ́ọ́ fẹ́ fún lọ́mọkùnrin ló ló fi tiẹ̀ nìyẹn tóun bá fún ní ọmọbìnrin tí ọba jẹ ẹni tó sì fi lára wọn ni ló fi tiẹ̀ ẹni tó wá yà lágẹ̀ àní ìfún kọ́ni ọlọ́run bá mọ̀ kọ̀ọ̀dé ó sì lágbára àti tí èkó wulẹ̀ tí èkó yìí àwa lòsùn náà máa ń fọgbọ́n yẹn rí rẹ̀ pípé kò wulẹ̀ já wa rẹ̀ ó ní ibi pàtàkì tọ́lá òbí ṣe sọ yẹn. bákan náà àwa lòsùn náà máa ń fi oògùn bá rí rẹ̀ pẹ̀lú mọ́fẹ́ ọlọ́run téèyàn bá ní làákàyè náà níbi làákàyè rẹ̀ ṣeré. ìwà ń pè ní òòlù bí kéèyàn máa sọ yìí pé àdìgá sábàbí ìlànà kéèyàn fẹ́yàwó òun ló kó pa ọmọ alùpùpù ọgbà bẹ ṣùgbọ́n ó tọ́lọ́wọ́ bá fẹ́. kódà ẹni tí wọ́n fẹ́ kejì tí wọ́n fẹ́ kejì wò ó níbí mọ́ kódà yọ fẹ́ kẹta. ìlà sọ̀rọ̀ wa yẹn tuntun lórí bẹ́ẹ̀ fi àdìgá sábàbí ìlànà alùsùn ni ó fi okùn parí lẹ̀ fi okùn pa ń bẹ̀ o pẹ̀lú kíni o pẹ̀lú mọ̀pẹ́ ọlọ́run kálórì okùn pa ìwòsàn ni tọ́lọ̀ ń bá fi kíni o tọ́lọ̀ ń bá fẹ́ ṣùgbọ́n kọ́ máa bẹ pé ọ àjẹbí iná ni tọ́ba sí àwọn ìdarí tó máa ń polówó lórí rédíò ẹ̀bọ ni wọ́n fi kú o. ọbẹ̀ bá lè kúndà gbọ́dọ̀ lọ sí irúṣẹ́ ni à téèyàn bá lò ó lọ́wọ́ kan ni yọ lọ ni òyò sínú làlẹ́ àlùsùn ìlò okùnfà òwúsẹ̀ tọ́lọ́ bá pẹ́ jíjẹun okùnfà ayò tọ́lọ́ bá pẹ́ bákan náà gbogbo mi okùn pa akéèyàn sẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ ń bá bẹ̀. ẹ wàá wọ yẹn lẹ́yìn rẹ̀. àdébẹ̀ ọlọ́run ló mú ọlọ́run tó mú ọ ní ká ah, á kọjá bí oṣù náà tó fẹ́ bá jẹ pé kèé sómi lèyẹn lè mú bí ó fi sẹ́gbẹ̀ẹ́ o. tọ́kẹ̀ yìí ọba kú bẹ́ẹ̀ kú díẹ̀. aláìwọ́ bá lérò pa wọn sẹ́gbẹ̀ẹ́ ni gómìnà wíìlì tó ń dùn mọ́ wọn ni ẹ̀. wọ́n èdè wọ́n wò kó mi yẹn lè sẹ́ǹsì ẹ̀sùn lọ́pọ̀ padà pé kí ọ̀sẹ̀ ìlẹ̀. lókèdè tílé ìbá ti wà ní ọ̀rọ̀ kádàrá ni gbogbo àwọn ọ̀fẹ́ wọ̀nyẹn. alùpùpù alùpùpù lẹ̀ wọ́n fi okùn parí lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú òfin ọlọ́run. bákan náà wọ́n ń pè kí nìkan ní jamaa nínú làlẹ́ alùpùpù àti àfihàn àti ìmáàmà. tani wọn pèsè jamaa lọ́dọ̀ àwọn aṣojú náà. òun làwọn sábẹ́ àtẹ̀lé sallallahu alaihi wasallam. ìwọ tó ń sọ fún ọsẹ tó fẹ́ lọ kó sínú ẹgbẹ́ kẹ ọjọ́ bá dàdé lọ. àwọn ti jamaa jamaa sábẹ́ àtẹ̀lé làgbà lérò láti sọ fún àwọn ènìyàn ahlu sunna ni wọn wà lórí ìlànà nẹbi wọn tún wà gbọdọ lórí ẹ. jamaa sàágà nẹbi ní jẹbẹ sallallahu alaihi wasallam àtàwọn ẹni tó kéwú lọ́dọ̀ àwọn sàábẹ yìí tí wọn tẹ̀lé wọn dáadáa. làwọn olùkọ́ tó bá sọ wípé ẹni tó bá gba àtànẹbi sàábẹ ọ̀pàdé àtànẹbi lẹni tó nígbàgbọ́ ó sì kú sórí ìmánì àbí ó kí àjẹ. àwọn òbí tí ó bá wá lẹ́yìn wọn tẹ́tẹ́ ní kí ìsìláàmù wà bẹ́ẹ̀ yóò tẹ̀lé wọn pẹ̀lú dáadáa dáadáa kò sí ọ̀rí kíni wípé àwọn sọ̀hárà láti ọ̀sẹ̀ sísá bí ẹ sì ti tẹ̀síntẹ̀síntẹ̀ láti ẹbí a ah, kí ló wí ṣùgbọ́n ẹni tó bá wá lẹ́yìn àwọn sàádé ẹyọ kẹyẹ gbọ́dọ̀ kó tiẹ̀ pé ẹ̀ sàn kó o lẹ́nu ti jàmá jàmá tàbí jẹ́ jàmá lọ́dọ̀ àwọn alùpùpù rẹ̀ tàbí àtẹ̀lẹ́ ìjẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam kì í sàwọn ẹgbẹ́ ẹgbẹ́ tẹ̀ bá ń tọ́ yẹn o wọ́n lè ní jama kiri làwọn ẹni jama sururi yà ni wọ́n jama kutubi yà ni wọ́n jama tukini kẹ́ ni wọ́n ẹ̀ máa wọ ilé ẹ̀ ní gbòòrò káàkiri jama jama nígbà wọn yẹ ọ jàmbá àkẹkẹ tàbí àtẹbí ti jẹ bẹ́ẹ̀ sọlọlọ àdùsọlá àtàwọn tí wọn tẹ̀lé wọn dáadáa àti gbogbo ẹni yóò sọ bá gbá orí pa wọn mú títí jọ bí làlùkẹ́ àwọn àwọn yẹn bẹ́ẹ̀ là ń pè ní àlùfẹ́ lùkọ́ tó ń torí bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tọ́ba tẹra mọ́ ìlànà àwọn ẹni dáadáa mọ̀ yẹn ìlànà àwọn sàbí nílò wọn bí ẹgbẹ́ kọfẹ bí ẹni máa di àlòkù náà wàlìjàmá kéde pé wọn bẹ já fọọmù fún yàn àbí wọn kọ ọkọ yẹn síbi kan gbogbo ẹni yóò tọ́ba tó rí wọ́n ìlànà àwọn sàbí ànẹ́bí sọlọ lọ́wọ́ àlọ́sálàmù àtàwọn sàbí ọ̀hún tí wọ́n tẹ̀lé wọn dáadáa àtàwọn tí wọ́n tún fẹ́ ìlànà wọn mú dáadáa ẹni yẹn fáwọn àmì nàìjíríà máa òun náà ti wá ní àwọn jàmbá yẹn o kódà kò ti ní sèk níbi àwọn ọ̀kẹ́ díẹ̀ díẹ̀ lọ. ayọ̀ ti wá a gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ lọ ẹ̀sìn o. ká máa gbẹgbẹgbẹ́ lẹ̀ ìjọ ìjọ ká máa pè ní bínú nínú. wàhálà òsì sí láàrin àwa mùsùlùmí. gbogbo ohun tí bá ń ṣe ìyá mẹ́nu láàrin wa á dá padà síbi kí ni ọ kíra ọlọ́run àti súnà Nabi sallallahu alaihi wasallam àti ohun táwọn ẹni ìṣáájú eré bá wà lórí ẹ àwọn ọjà máa yẹ ni wọ́n ti máa ń tẹ̀lé yẹn. torí bẹ́ẹ̀ ẹni bá bá wá jáde kúrò nínú mùsùlùmí farakọ̀ yìí ẹ̀dẹ̀ ni ká ti wá àdúgbò ká pè é ká sì bá a mọ̀ ọjọ́ bí tó rọrùn lọ́dẹ̀ tó dáa ká fún un lẹ́rìí tọ́ba túbá tí ọba wa ronú sí wàdà ajásí pé yóò yí àtọ́ba lẹ́kọ̀ọ́ sí ló ṣẹ̀yà ìyẹn tá a bá wà ní ìsìlámì sí. gbogbo náà mùsùlùmí sọ fún àbàdì òun làwọn ẹlẹ́gbẹ́ fẹ́ máa lò lórí àwọn kẹ́kọ̀ọ́ tó jọ wọn. bẹ́ẹ̀ bálábọ̀ yóò ló kàlí àwọn kẹ́kọ̀ọ́ rẹ̀ ṣẹ́ ìmọ̀dájọ́ akẹ́pàá wà òdìbí pa nígbà táwa dúpọ̀ tó jàmbá yìí èsì orílẹ̀ tó bá yẹ bá wùjọ islam láwà tẹ́lẹ̀ kẹ́ bá kó nílànà táwọn mùsùlùmí parapọ̀ wà lórí ẹ̀ kí wọ́n parí nítorí pé ẹnìyẹn kọ́ láti dára ní ilẹ̀ òkú tábà wà ní islamic state kò sí ní pé islam ni wọ́n fi ṣe gbogbo ìgò ìjọba àtọ́gbẹ́ nàìjíríà ìṣẹ̀dárò islam ilé islam lòun náà nítorí pé wọ́n ń pèrò ní nàìjíríà wọ́n ti ti kọ́ ọmọ mbẹ́ ààrẹ tó tó ti kí ni o tọ́jà ju mọ́ wọn pé ẹ̀ka ìtì kódà àwọn aláfẹ́ nàìjíríà wọ́n tún kẹ̀sí ní sòròtọ́nù sókótó tí wọ́n fẹ́ gbàdá bẹ̀rẹ̀ àti gbàdá ti kí ni o tá a parí ẹ̀ kí ni nàìjíríà kọ́ dáró ìsìláàdì ilé ìsìláàmù lòun náà ṣùgbọ́n kì í kẹ̀sí yẹ́nyẹ́ ni dèbí pé tọ́ba yìí tí wọ́n lo gbogbo làdé yẹ́yẹ́ irúfẹ́ ẹni tọ́jú jáde kó nínú làdé àwọn mùsùlùmí parapọ̀ yìí dẹ́dẹ́ ni kò sì nà sí àfọ kọ́ pé kí wọ́n sì bá a fọ̀rọ̀ ju nínú ọ̀rọ̀ lọ́dẹ̀ tó dáa kí wọ́n tó wá mú ní ẹ̀rí wípé ó tó ti yé ọ̀dà tọ́ba túba tí ọ̀bá wa túba ni ọba lẹ́kọ̀ọ́ sí lójìyà níbi tó ti fẹ́ sáàmù wọn ní bí ó ti dájọ́ bẹ́ẹ̀ wọ́n á mú ayọ̀ àṣẹkọ̀ a ẹ̀yà ni ó pin dandan ká máa gbé àwọn èèyàn lórí irun rìn lẹ́nu tíra ó ti wà lọ́dọ̀ àwọn àlìjàmá àyèlè ìgbé àwọn èèyàn lórí irun tó wà ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa àti ìfẹnugba àwọn sálàbùdà sọ̀rọ̀ wọ́n ní kò pín dandan kí ẹ máa dá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wò pẹ̀lú àwọn nǹkan tó wẹ́ àbáwọn nǹkan tó jilẹ̀ tí ò ti dé ti yé wa. ntọ́ba jọ ọ̀rọ̀ lọ tó jẹ́ súnà nẹ́bì àti táwọn ẹni ìsájú eré wà lórí ẹni ká máa gbé àwọn èèyàn lé lórí bó ti wà ló lànà àìsíàmá àyílẹ̀. bákan náà ìpìlẹ̀ tí ń bẹ lára gbogbo mùsùlùmí parapọ̀ tí ẹ̀ náà bá ti bára rẹ̀ nínú jàmáà yìí sẹ́wọ̀n pé jàmbá yẹn kò ní òní ti fọ́ọ̀mù ìlànà ní jẹ́lẹ̀ gbogbo ìlànà yẹn lẹ́la ti sọ ládàárọ̀ yẹn. ìpìlẹ̀ táwọn mùsùlùmí parapọ̀ yìí wà lórí olùsàlámù tó kọ́ sí ìwọ́lù ọ̀rìn sákọ̀dì káàdì ọ̀ní ọ̀la. ìyẹn ní bí ká ti rí mùsùlùmí báyìí a gbà pé àkídà rẹ̀ dà èròǹgbà rẹ̀ dà káàfin rí nǹkan ó sọ ọ́ kó sì táwa bọ̀ yìí. ẹ̀kẹ́ nígbà gbòdú wúrúwúrú ọ̀dá ló sí lágbègbè àhà tọ́lá fún rẹ̀ tó sọ pé gbòdú wúrúwúrú lágbègbè. ẹ wò fẹlẹ ọ̀sáàmù ọ̀sùnṣẹ́ ìdíníje ló ẹni tí wọ́n ní bá lọ yọ àwọn mùsùlùmí pa bí ọ̀sáàmù ọ̀sùn sọ nìyẹn ọba kótó di pé ọ̀pá ẹni ẹ̀ bá tó fi la ilaha illallah ó sì pa. ìgbà wọn wáá délé tí wọn fà nẹ́bi ní sallallahu alaihi wasallam nípa àtẹlẹ tó tẹlẹ. wọ́n ní ah, wọ́n wí la ilaha illallah yẹn kóhùn fi má pa ni ìjọ ọlọ́run ti ṣé wọ́n la igbá ya rẹ̀ wò ló fi rí i pé ń kí ló wàá ṣe níjọ́ gbé dàlọ́ kẹ́yàmọ̀ nígbà tí la ilaha bá dé. torí bẹ́ẹ̀ ìpìlẹ̀ nípa gbogbo mùsùlùmí yẹn yẹn tá a bá ti rí agbọ́dọ̀ gbà fàkìdá rẹ̀ dà káàbì rí òdìdí jẹjẹrẹ ẹẹ àtẹlẹgbẹ lọkùnrin yìí àsójàkújàkú ni àsósúnfí ni àsóńtàríkà ni àti yẹkẹyẹkẹ báyìí ló ṣe torí bẹ́ẹ̀ bákan náà ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ tí bá jáde lẹ́nu gbogbo mùsùlùmí ká gbé sórí dáadáa táàbì padà rí pé alágídí ni èròǹgbà rẹ̀ ọ̀dà kìí ṣe báwa láwọn àwa arọ kìíní yẹn fẹ́rẹ̀ orí bó ṣe ṣẹ́jú báyìí fún fúra kẹ̀kẹ́ ọ̀ṣájú bò bákan náà alìjàmá àwọn ìgbìmọ̀ ẹ̀rọ mùsùlùmí parapọ̀ àti ìjásáájú ìjásáájú gbogbogbò lọ́dọ̀ àwọn ahlùsùnà ọmọ rìnlẹ̀ pẹ̀lú lẹ́nu àdéhùn mọ́ kò sí pé lágbájá ni wọ́n bá ṣe olùdarí wa. èyí ṣe bá àwọn àdéhùn tí wọ́n bá ń yẹ bí àwọn jàmájàmá káàkiri la rí o òun ni aláṣẹ. tó ti pé gbogbo èèyàn ni ó kó sábẹ́ ọ̀gbẹ́ ńlá rẹ̀ tí ó lè pàṣẹ ẹgbẹ́ ẹlú ẹ̀pá sódì rẹ̀ tí ó lè pàṣẹ rẹ̀ ẹni tí wọ́n ń pè láláṣẹ nìyẹn o. àdìmọ́ mọ̀tò kúkúrọ̀ aláṣẹ gbogbogbò yóò rinlẹ̀ pẹ̀lú kẹ́nu àlẹ́hùnmọ̀ kókò sùn. tàbí bẹ́ẹ̀ kọ́ kó jáde sí àwọn ẹni tí wọ́n lè jẹ ọ̀rọ̀ tí wọ́n lè tú ọ̀rọ̀ àwọn ni wọ́n buwọ́ lù. àyè bẹ́ẹ̀ kọ́ ẹni yẹn lágbára ọjà lọ́sùn ọjà lósì tó ti bọ́ sórí àpẹẹrẹ ìjọba ni ẹ. ọ̀rọ̀ yóò ní kí ara rárá. nílò ẹnìkẹ́ wà lórí ìjọba.

kìí ṣe ohun tó kẹ̀lé máa mú léré àti kò mú láwàdà. ló fi àgbẹ̀ wà wẹ́n tí wọ́n ń ṣẹ̀ka láwùjọ wa yìí ìka títẹ̀ ọ̀dà. ṣùgbọ́n tí wọ́n lè ṣẹ̀ka tí wọ́n bá fi di gómìnà tí wọ́n gbà pé gómìnà rẹ̀ ní àbọ̀ nígbà á gbà. láì fi mo dúró pé ìdíkà ni wọ́n tẹ̀ tí wọ́n fi ṣe kéde wọ́n fi débẹ̀. wọ́n tẹ̀ka wọ́n bá di ààrẹ orílẹ̀-èdè. táwọn àti wọ́n yà fọ́tò bẹ́ẹ̀ ẹ bá tàbí ìjẹ́rìí ọkùnrin àtòkùnrin bákan náà àbẹ́ kọ́ ìjẹ́rìí kéde tó ní tọ́lẹ́ ní lẹ́yìn ọ̀gbọ̀n èèyàn jẹ́rìí gbogbo àwọn kẹtọ́ náà kọ́ kàtí wọ́n tẹ̀ láàbúrò ni ṣùgbọ́n ènìyàn ti wá tẹ̀ ká ojú lórí ipò táàgbà fún àbá àdígbà fún tọ́ba já lùkù sẹ̀dí ọ́ ṣe kéde ọ̀gbà kò sì dá láǹtẹ̀lẹ́ ni ẹ̀rí ẹni tọ́ba kórè tóbi ní pé ẹnu kò lórí ẹ̀ ẹ̀sẹ̀ ní ká tẹ̀lé lọ́nà tó dáa ká sì ṣe kìlọ̀kìlọ̀ fún tí bá yẹ apàṣẹ tó wá bá sọ̀rọ̀ ègbé ni wọn adùn mọ́tò àti ìgbà yìí máa sọ̀rọ̀ aláfẹ́ ìmọ̀tà ìdá lọ́bẹ̀ ìkìyẹ̀wò èyàn jẹ́ wá ni wọ́n ti yàn ṣùgbọ́n èyàn lọ bá níyẹ̀wò èyàn ò tẹ̀lé sí ìfà ẹ̀rí pé báyìí láti sọ fún àṣàlàyé àdìsí àbírùkọ́yà tẹ̀lé mùtàrí wọn láti fi sọ́ọ́ lọ́wọ́ àtàlámọ́gbà dínú tẹ̀sí ìhà ẹ̀sìn ìkìlọ̀ ni ajẹ tọlọ òun ni bá bá fọmọ ìjọsí tọlọ ajẹ sòjìṣẹ afàtẹbí nífẹ ajẹ títírọ lọ àtẹlẹ ọlọwà tó tírọ lọ bákẹ́lẹ́ yóò fi jẹ́sẹ̀ àìmọ̀tì mùsùlùmí ajẹ́ náà wọn aláṣẹ mùsùlùmí òun ni bá tẹ̀lé wọn nípa dáadáa tí wọ́n bá wá ṣe nǹkan tó kù díẹ̀ ká tó á tẹ̀lé sí àfún wọn nímọ̀ràn ẹ̀sìn yóò fi jẹ́ fún gbogbo mùsùlùmí ọ̀rọ̀ wọ́n fi pé tẹ̀sí hà tiwa èyí pé ká máa tó góòlù ká máa sọ̀rọ̀ gómìnà láì dáa kábọ́ sórí mímbà yìí alùpùpù kẹ gbọ́dọ̀ gbà yìí kàlí mímbà yìí nínú kẹtí gbọ́rọ̀ káyé yìí a gbọ́dọ̀ sọ àyèdá aláṣẹ lórí mímbà yìí sábàrì kẹtó díẹ̀ lára aláṣẹ èèyàn jọ wọ ìyàwó pẹ̀lú ẹ̀ wọ́n ní ẹ kò lè yóò àwọn àlọ́ bá àfa àtọ́lọ́wọ́ wọn sí àwọn èèyàn lọ jíṣẹ́ ìwọ́n máa jíṣẹ́ báwa ti wa káàdì náà ti sọ àìdá káàdì káàdì yí padà. sọ nípa bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tọ́ba bí kọjá kíkàkíkà ọwọ́ àbí lórí tẹ́lu bí kò bá láṣẹ ní káṣẹ lọ́nà ìgbà. káàdì ṣe tẹ̀sí àfúnnígbọ̀rọ̀ tí bá ń ṣe olókùnrin ẹ̀ka tó. bákan náà èèwọ̀ ló ń jẹ́ kásá tako rẹ̀ àbí náà nígbà tó tó fojú hàn tẹ́lẹ̀ sì wà lórí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá hẹ̀ lára lójú nígbà yẹn á sàtàkó rẹ̀ àtàkó yẹn náà ọlọ́run ọmọ jẹ́ wọ́ á òdìjọ́ tí wọ́n látẹ̀tẹ̀ fẹ́ lọ fíìsì máa máa máa wá lẹ́kùn àti kẹ́ máa fọ́ pẹ̀lú ìlànà. lẹ́yìn lẹ́yìn wípé àtúnjà sí pé alátẹ̀tẹ̀ fẹ́ lọ kájà tẹ̀ fẹ́ yọ yẹn ẹ rẹ lómi ìtọ́jà jù lọ lẹ́nu rẹ̀. ìdíje rárá àwọn kọ́dẹ́ àìní gbàgbọ́ tó ṣe kó fojú ẹ̀ báyìí. mo rò wọ́n ti yé kẹ́sì wá yọ kó bẹ́ẹ̀ kò lè dá bìtínà tó tóbi lẹ̀. ọ̀pá yìí kúkọ̀ bí ẹni mẹ́wàá náà lọ́sẹ̀ pa lẹ́ni ń sa ìdá ó sì tún ṣe àìní gbàgbọ́ mi lẹ́ni tẹ bá lọ ìwé ẹfẹ padà lọ fèsì ẹyẹ yọ pàtí sàbíyí la ajáde bẹ́ẹ̀ nílò ọdún fẹẹ bá ajáde yọ lẹ́yìn náà ní ife kò ní ẹ ti tu lágbára kò ní jáde fún wọn máa yìnbọn èèyàn máa fọyín pẹ̀lú lójú alẹ́ yọ máa lẹ apárò àbí bí ọwọ́ ta àbí tòmátò ọ̀nà ẹ̀wọ̀n tòmátò lè fi báyẹn tó ti yẹn sùn ta ìyá ní kùà agbọ́dọ̀ òkúta òun lè fojú jẹ bó wàá nínú bàtà àti bíọ́wọ́ àtàwọn ti báyẹn tí ó sì yẹn ń sùn yóò tún jáde pé tá yọ ń kó ẹni tó lórí èmi mẹ́ta fi ti jọ jùlọ ẹ lọ tí wọn bá ti kúrò káwọn afá ti kìlọ̀kìlọ̀ fún ọ tí wọn máa ń ta kálá bẹ òtí má jẹ òyìnbẹ kan tó pé bẹ tó yá gbé kìsìtẹ ní sábà máa jẹ nígbà táwọn kan lọ bá ìbọn àpàdé ọtí mọ̀kànlọ́ nígbà tí láti jọ kí náà rẹ̀ fáláṣẹ yìí àwọn máa lọ bá wọ̀ ló ti ń sèyí máa kàkẹ́ sí ẹlẹ́rìí sẹ́yìn lọ a bàbá mi àtìmọ́ àtìmọ́ kọ́márì ọ̀rọ̀ kékeré àbá sọ. ìgbé ẹ̀jẹ̀ ẹ̀sìn fẹ́ fẹ́ jẹ kúròkó. àgbẹ̀ sẹ́lẹ̀ kan sẹ́lẹ̀ ń fa àjájú ní Yusuf ń wọn lọ bá àbáwá àdà pẹ̀lú máàlì ìwádìí ọlọ́run tẹ̀lé àdà wọn ni hajjáde pa gbogbo pa gbogbo bọ́ọ̀ ní ká ṣe sí wọn ni bẹ́ẹ̀ àbá ni à ṣé àdá yóò dá jù ní lọ. ẹ̀ẹ́dẹ̀ ní máa ké ní aláṣẹ kàmí jọ́lẹ́ pé ìjọ wà lẹ́yìn rẹ̀ amúlù làkọ́kọ́ lọ. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n gbọ́ lẹ́nu àdẹ́bí yìí rẹ̀ o sọlọ lọ́wọ́ àdéhùn ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ àwọn èèyàn bá dé ọ̀rọ̀ àgbàlagbà bàbá yìí lọ ó ti fi arúgbó ẹ má jà gbàgbé nínú àwọn ẹni náà lẹ́ni fẹ́lọ́ fún kẹ́mi rẹ̀ ó kó alẹ́ sùn wà mẹ́ ẹ̀mí ti kù lẹ́yìn kó súnmọ́ lọ́rọ̀ ọdún kó tó jáde láyé kò lè gba àwọn ẹ̀mọ́ mi kí máa ń fi àwọn ẹni sáàtì ìyẹn ni pé yóò mọ ẹni sáàtì mi tọ́lá ti dìgbà tí àwọn ẹni kéde òkúta ìbá fẹ́ bẹ́ẹ̀ wọ́n bá lè jáde ọ̀kọ́dọ̀ àfa wọ́n bá lọ́ọ́ rọ̀bìmọ̀mọ́ wọn ní àjáàjì lámọ́rọ̀ rẹ̀ wá nípa búburú nípa gbogbo àwa ní ká lọ́ọ́ bá fa afa ní ha ha ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí ìméjì lọ́rọ̀ ìmọ̀ ọjà fífa tẹ̀wò lọ́jẹ́ nípa ẹ̀kọ́ báyìí ọlọ́run ní àjáàjì náà yóò pẹ̀lú ẹ̀ àdéhùn ọlọ́run ìdàgé yóò fi dá padà sùúrù lè yóò fi lẹ́yìn lẹ́yìn tó tọ́ba jọ́ sí pẹ́sẹ̀ yìí ni èyí wá sí ìjà lẹ́bi ẹjú rẹ̀ bí kò sí pé kẹ́ pẹ́sẹ̀ sí. wọ́n bá ní ọ ẹ̀sẹ̀ tó ń délé yìí sọ. ọ̀rọ̀ eléyìí ò tẹ̀ sí wálé wọn ìbẹ̀rù ni ìyá àti bàbá rẹ̀ bàbá rẹ̀ yàtá ọjọ́ ẹrú dání ọ ìdáyẹ̀dẹ́ fún sáàlì nínú kátábàtì wáyé nínú ẹ̀yìn lọ́kọ̀ wáyé ó dẹ̀ ìbí ìyá rẹ̀ ẹrú lọ́jọ́ mọ̀ọ́dọ̀ mú mi sálámọ́tà. ọ̀rọ̀ ẹrú ní sọ ọmọ ẹrú ẹrú mi. wọ́n máa yí fojú wájú àfa. lọ sí ajáàmù kẹsì jáde nìyẹn òun èsì lọ́wọ́ olówó lè di ọyẹ jáde ọba àjà. Ibnu Sa'ad nínú àtúntọ́ba kọ́ wọ́n lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sírò àwọn ẹni tí wọ́n sì jẹ́wọ́ ọ̀rọ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn àti mẹ́rìnlélógún òun lọ padà pa wọ́n fi sírò rẹ̀ àwọn ìdílé sì pọ̀ nínú wọn jàrá má jáde ti wá dára tó yìí ó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àgbà àkókò ilé kébè àmà èsì fífi kù lára bá ni kó ti <laughs> àwọn alùpùpù nẹ̀bọ́rọ̀ wọn ti rí yẹn ìwọ ní kéèyàn saka láṣẹ àbí náà ìdìgbàgbọ́ bá hẹ́ ojú ẹ̀ dáadáa fẹ́ẹ́rì sí ìfìdí ẹ̀ múlẹ̀ ẹ wá gbọ́ àwọn kan tí mo kà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á rí pẹ́ ní alágbára àti bàjá ìdílé òde gorí wàhálà lẹ́yìn náà arẹ́ lómi ìdáfi tó tó lórí jùlọ táwọn kéèyàn bá ti gbé kéèyàn sí mi alùpùpù náà táwọn ìdíjàmbá àtọ̀rọ̀ ìbẹ́mọ̀ ẹni náà bá pè ọkọ àfẹ hajj káfí ti hajj lẹ́yìn rẹ̀ dẹdẹ kódà bọ ya alábòsí kọba kówó lùmí. bákan náà èèwọ̀ ni káwọn òye máa bára wọn jà nítorí ayé àbí lórí ìtara ẹ̀mọ́sọ̀mọ́sọ̀ ọwọ́ àdúrẹ́sì nílá ṣùgbọ́n pẹ̀tọ̀ láti bá wọn níbi jájà àtọlọ́tẹ̀ ọlọ́tẹ̀ òun lẹ́sọ́ fẹ́ bá ìjọba jà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ba jáde wípé àlè rọ́nà tá a fi tì wọ́n dànù ìjà lọ. bákan náà àwọn alùsùnà nínú tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ àlìsàmẹ́ àwẹ̀lìmẹ́ náà àwọn alùsùnà gbà pé sẹ́rẹ́ àwọn sàbẹ̀ alákọ̀ọ́lẹ̀ gbogbo ọ̀pá bẹ́ẹ̀ tó dọ́gba ni wọ́n ẹni délé ni wọ́n. àwọn ni wọ́n ti lọ láti olùdó àlẹ́wọ̀n náà yìí. àtìwọ́n náà sàfihàn gbogbo àwọn sàbẹ̀ wọn lọla tá a mọ nínú ẹsùn kéèyàn fífi àwọn sábẹ àtẹbí ẹsìn ni ìgbàgbọ́ ni kéèyàn kórìíra àwọn sábẹ àtẹbí àìnígbàgbọ́ ni ìwà àmúlẹbí ni. ìwù tó bá wá jẹ́ fàǹfà láàrin àwọn sábẹ kásìmí a kò gbọ́dọ̀ wí o ẹnì kan máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ ọgbà wọn lẹ́nìkan fẹ́ẹ́ ṣe lẹ́kọ̀ọ́ jẹ́ kí lọ́ọ́ dálé lórí olóhùn fẹ́ẹ́ sọ nípa fàǹfà tó ṣẹlẹ̀ láàrin علي بن ابي طالب عن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنهما òun fẹ́ yẹ kí ọ̀rọ̀ wọn yẹn òun sọ ọgbọ́rọ̀ ti fi jẹ́ fún yìí ẹ̀yẹ wàá ní kẹ̀mí lẹ́fẹ̀ẹ́ sọ kò sí ìwúlọ́ ọ̀bá bọ̀ sí bọ́ọ̀mù àgọ́ tó fi ṣéèkì fẹ́fẹ́ nìkan ẹ̀ẹ́dẹ̀kẹ́ kọ̀rẹ́ ti láàrin wọn nílò ọba ti sọ fẹ́ nìkan kọ̀rẹ́ ti ti ká èsì ẹ̀ lọ́sọ fún wa yẹn káwa bìlà ọkọ̀ tí ló kú kóró àti nìfàdí so nípa bẹ́ẹ̀ alu sunna gbọ́dọ̀ gba ẹgbẹ́ ni lọlọla ju àwọn bá kiri nínú àwọn sàbẹ lẹ́yìn náà ní ọ̀rọ̀ lẹ́yìn náà ní ọsọ lẹ́yìn náà ní alẹ àwọn yẹn ní alùpùpù làwọn ọ̀rọ̀ ìlú òdu àti gbogbo ẹni tí ọba rìnlẹ fáwọn náà jẹ àròlé bákan náà nínú ẹsùn lọ́wọ́ kéèyàn tó ti fẹ́ gbogbo àwọn aráàlú àtẹbí sọsọlọ àyọkẹlẹ kéèyàn tó pàtàkì àwọn ìyàwó àtẹbí mọ àti mọ òmìnir kámájọ àwọn rọfìlọ tọ́wọ́ bá ti pèlè Hafsa rọ́jà lọ́wọ́ tẹ̀lé àǹkà tọ́wọ́ bá ti pèlè Àyíṣà wọ́n lè máa ka ayé Àyíṣà láyà àbúrò fún wa tẹ́sán àwọn ọlọ́kọ̀rọ̀ ọlọ́run wáyé láti fẹ́ dú màálù jẹ́ màálù wọ́n ni wọ́n lè la Àyíṣà ní màálù láàyè bákan náà a máa pàbàrà àwọn ìyàwó àtẹ́bí a mọ̀lá wọn a tún nífẹ̀ẹ́ àwọn àfa sọ́lọ̀ àwọn àfa súnà tí wọ́n tẹ̀lé àwọn sàbẹ̀ dáadáa. gbogbo àwọn oníbídíà á jìnà sí wọn. bákan náà ṣíṣe jihad lójú ọ̀nà ọlọ́run á gbà gbogbo ka islam. ìsìn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ dà lẹ́yàwó àwọn fáwọn ní forty àwọn ọ̀dọ́ kò sóru ọkọ̀ kò sóru àdámọ́ gbọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ o. nígbà tá yóò sí ìtàn ọwọ́ àti ọ̀hádìí ti fẹ́ ni yóò bá ọjàgùn kò sì dàbí ẹ̀kọ́ wọn jàgùn tó ń tọ̀hún bá kú yóò kú sípò ẹlẹ́sẹ̀. jihad bẹ̀ títí ìjọba ìdàlùkẹ́yàwó òun sì ní gbogbo ike Islam kọ̀rọ̀bọ́ sí ẹ̀sùn kìí wá sí pé ọkẹ́ ìdájọ́ pé jihad yẹn láwọn òfin àtàwọn ẹ̀lànà ìfá àtọ́kà fúnra wájú ọdún kékeré àbálẹ́ kìlọ́mẹ́tì hàn ábàbà lọ wó gbogbo àlọ́ ọ̀sà òṣùtẹ́rì àlọ́ ọ̀hún èèyàn lọ sọ àwọn olóró èèyàn lọ wọlé ọ̀sà èèyàn jẹ paripari yà nítorí pé kò sí aláṣẹ sí àwọn aláṣẹ ọ̀pẹ ńlá rẹ̀ ó ní ọyẹ máa sọ ọ̀rọ̀ bó ti àti gbọ́dọ̀ sọ pé kò ní padà sí torí wọn ká ń sàkàkò pé bá yẹn bí máa wà nàbí láàyè sáré wọ́n yẹ kí wọ́n fi lọ sí ìpìlẹ̀ jáde àtàwọn tó nígbàgbọ́ nígbà yìí. ọ̀rọ̀gbọ́n ti rẹ̀ fàájọ́ sí jihadi kan ìfẹ́jọ́ ìgbà ìyàwó àìrí láwùjọ wa bí ó ti ṣẹlẹ̀ nígbà tí ò sí àwọn májèmó tí a fi ṣe kò túmọ̀ máa sọ pé kò sí. tí wọ́n sọ̀rọ̀ òṣò ògùn náírà ní báyìí pípàṣẹ dáadáa ìkọ́ nípa àwọn kọ́kẹ́kọ́ ọwọ́ àdúrà ní Islam nínú kẹta náà sì lè fi sọ́jà máa tún mùsùlùmí nìyẹn kíkà ló kú náà máa kọ́ máa ṣe bọ́ bá ṣe mọ́ nípa rẹ̀ ká máa ń pè é ní ìgbà tó kù ní ẹ̀ka àtọ̀ àfi ká pàkíyèsí ká sì má rí kẹ̀kẹ́ tó jẹ́ dáadáa táwọn èèyàn pàdé àti ká tó wọ́n lọ́lẹ̀ tó o ti fẹ́ mi ní kálukú bá ti lágbára mọ́ kálukú ó ti kó ti mọ́ tọ́wọ́ bá mọ̀ ìyá tí ń sẹ́yọ̀ kan lọ máa méjì o tọ́ba jẹ́ méjì lọ́mọ̀ sọ méjì tọ́ba jẹ́ mẹ́ta lọ́mọ̀ sọ mẹ́ta ṣùgbọ́n tọ́ọ̀mọ̀ máa o tóbi máa yí láti á tẹ̀síwájú nígbà míì tí ọlọ́run bá tó ní kí a tó pàṣẹ báyìí yóò máa jáde pé akáàtì ẹ̀sìn mẹ́nu bá kiri oníjáde ọkọ̀ àlùsùn náà àti ìlànà wọn lápapọ̀ nínú àwọn kan tá a sọ aṣọ fún wa àwọn wo ni wọ́n jẹ́ àlùsúnná wal jamaa ta ló sì pinlẹ̀ wọn aṣọ pàdébì ni kí làwọn ìpìlẹ̀ àdéhùn wọn kí ni àdéhùn wọn kí ni ọ̀rọ̀ ìjọsìn wọn bákan náà kí ni àdéhùn wọn nínú ìmọ̀ kí ni jẹ́ ìmọ̀ nílọ́dọ̀ wọn kìnìún ohun tí wọ́n ń pè ní Qur'an bákan náà kìnìún jẹ́ kádàrá jàmá àkìnìún wọ́n pè bẹ́ẹ̀ fáwọn ẹgbẹ́ ẹgbẹ́ ni àbáwọn ìjọ ìjọ kìnìún jẹ́ ìmáàmù jẹ́ olórí òun gba àwọn láti fi kíni o láti mẹ́nu bàbá wa ṣé ká lọ ìṣẹ́jú márùn-ún kì àbí ká fi àyè béèrè lẹ̀ ká lọ ìṣẹ́jú márùn-ún kì tó bákan náà níparí nígbà tí a ń parí rẹ̀ lọ àwọn ahlùsùn lẹ́yìn pẹ̀lú àwọn nǹkan tá a wá sọ nínú gbàgbọ́ wọn àti ọ̀rọ̀ ìjọsìn wọn àwọn ẹ̀ka kẹ́mbẹ́ tó pàtàkì àti àmì táàrí táàrí mọ̀ wípé láàrin àlùsùn náà àlìjàmọ́ àlẹ́ nìyí wà ká má gbàgbé fífa tí wọn fọ ayé fáwọn ahlu sunnah wal jamaa yìí àwọn náà ní al-firqatu najiyya àti sọ fún wa ṣáájú àwọn ìjọ tí wọn là wọn sì ní lànà nínú àdìẹ ọgàn àti gbọ́dọ̀ wọn nìyí gbogbo ohun tí mùsùlùmí nídìí pátá ló kó sínú o ẹlòmíì máa ń lọ ọ̀sẹ̀ gbẹgbẹ́ ìjọ ìjọ yóò ní ẹgbà tí wọn á sí gbogbo gẹ́gẹ́ adébínú ti sàlàbíyà tẹ́rí àwọn akó láàrin àwọn mùsùlùmí farakọ̀ wàá lọ jọ yà àwọn ẹlẹgbẹ́ gbogbo ọdún yẹn lé níbi yẹn pátá tó sì ní níbi òní bẹnu làdá àlùsùnà onílànà ẹwọn yẹn islam ń gbé dẹrù lọlọrun sọ̀kalẹ̀ fànẹbi sallallahu alaihi wasallam adínú àwọn ẹ̀sà ti ń bẹ fún ọ tí wọn fi yàtọ̀ sẹ́lómi tí èsì àlùsùnà òun ní bí àwọn àlùsùnà wọn pàtàkì síra Ọlọ́run rẹ ẹ̀yin náà ẹ wọ báwo ìjà wa ṣe rí nǹkan ẹ ó dẹ̀ sọ ní nahnu fi zamani al nírọ̀lẹ́ ni ẹni táwọn ọmọ lọ ha Qur'an iná àbíkẹ́ wa lè sùn nàní pé wọ́n pàtàkì jẹ́ra ọlọ́run á hà ní rẹ̀ wọ́n tún pàtàkì sùn nàní á kọ́ ní ìtọ́ lálàáfíà tí wọ́n bá ti mọ àyà tí wọ́n bá mọ hadith. àwọn àlùsùn lẹ̀ inú àmì fi mọ̀ wọ́n dáadáa òun bá ń wọnú ẹ̀sìn yẹ́ẹ́yẹ́ wọ́n ò ní gbàgbọ́ sí gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ tó sàlùkáwà pẹ́ni ọba ṣe rere yóò wọ́n gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ tó mú èyí tó bá wẹ pé kíníkì ò sí fọlọ́ wọ́n wí bẹ́ẹ̀ náà bákan náà àwa lò sùnà yà ní dáàbì mọ́ wọn onífẹ́ láàrin kádìgbàgbọ́ sí kádàrá káfíìrù ń tẹ ẹrú rilẹ̀ àdìmọ̀fẹ́ ẹrú àdìṣẹ́ rẹ̀ láàrin rẹ̀ àwa lò sùnà wà wọ́n sì tún àwa lò sùnà tún ní ìmọ̀ wọ́n rí kọ́ papọ̀ mọ́jọ́ ìgbìyànjú mọ̀ kó tó sí lọ́wọ́ nínú kẹtẹ́ ìmọ̀ àlòsùn lẹ́wọ̀n nìyẹn. wọn ò ní í ṣe kẹfà àbí kọ́ ní mọ̀ nfa rẹ̀ ẹ̀rí bákan náà wọ́n sì tún máa mú okùnfà èyí pé wọ́n kàn sí wọn ò ní ṣokùnfà rẹ̀ pé wọ́n wọ́n máa wá tó lọ́wọ́ bàbá mú wá ń dájọ́ nínú àwọn tó pàtàkì kẹ́ fi òun ni ìtẹ̀lé wọ́n sì máa ń jẹ́ mùsùlùmí nínú ọjà tí màmá lọ sí ọ̀sẹ̀ yìí òun ni kí àwọn ẹni tí wọ́n bá jẹ́ aṣáájú mọ̀lẹ̀ òun ni wọ́n bá ń pọ̀ sí àwọn ẹni tó ti fi wọ́n dímọ̀ wọ́n lò wọ́n sì pèpè lọ sílẹ̀ bí àwọn tàbí àti sọ́bà wà tó lálẹ́ wọn. nínú àwọn àdìjẹ́ ti máa lò sódà òun náà àtàwọn kọ̀ pọ̀ ìwà níwọ̀ntúnwọ̀nsì láàrin àṣejù àti àṣe èyí tí wọ́n sọ fún wa lóṣù tọ́lọ̀ àwọn àlòsùn àwọn ènìyàn tó lè wọ́n tún máa ń wà níwọ̀ntúnwọ̀nsì níbi iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe àti ìwà tí wọ́n bá wù. wọn ní dáadáa ni yóò fàṣẹ jùbọ́ ọjọ́ padà sàbábọ̀ lórí ẹ̀ á lè ṣe bẹ́ẹ̀. bákan náà nínú àtẹ̀jẹ́ ti máa wà lori tún òun ní kí wọ́n máa tún

àbí bá wọn ṣe ní àbí má bá wọn ṣe ápù mẹ́fìn òun lè tún ṣe pé kárí jẹ òun ní tiẹ̀ ìfọ́n mùsùlùmí ti gbà pé ọmọ ìyá ni wọ́n jọ jẹ́ ẹ ráwọn alùsùn náà kí gbólóhùn sọ̀kan wọ́n máa ń tún dúró gbòòrò lórí ẹ̀ bóò ní bá mùsùlùmí ó ti jẹ́kẹ́ lórí tọ̀ọ̀tì àti ìlòsùn náà lẹ́bi òun làwọn alùsùn náà máa ń dúró lórí ọ̀ èyí pé kásákẹ̀ jọ́sán ẹ̀rì báwọn kẹ́ máa ń sọ ní pé ẹ má káwé yẹn lákìdá mọ́ àkìdá máa ń tó àwọn èèyàn ká ní yóò pín jẹ́ bẹ́ẹ̀ yẹlẹyẹlẹ ni kí ni mo ti máa ń sèyàn lọ́sẹ̀ jàdí dàlà kí ni mo ti máa ń sèyàn lọ́sẹ̀ tuntun dàlà sọ nípa bẹ́ẹ̀ àwọn àlùkò wọ́n ti wòye bí kọ́ mi jẹ́ kọ́ sódà àti ìjàwá àlọ́ ẹ̀rí tí wọ́n bá pera wọn wọ́n làwọn àlùkò náà wà ìjàwá láì ní sẹ́yìn lọ jábọ́ ọ̀hún àbí wọ́n kọ́ síbi kan bákan náà àwọn alùpùpù náà yóò máa pèké lọ sí ní tọ́lọ́wọ́ ibi àkídà ẹni fi lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tó o máa ń gbà bí mọ̀ wọn ni kì í fi pé ọ̀gẹ̀dẹ̀ wá sí wọlé ẹgbẹ́ ṣe ẹ abẹ́ sọ̀rọ̀ ń bò ṣèlú àhà ṣèlú bò bí kí wọn lọ pé afẹ́ mọ iye nípa bó láti nígbàgbọ́ bó nígbàgbé yẹn ó ti múrégé náà wà lóṣù máa ń ṣe nìyẹn torí wọn ní súnmẹ̀ ní gbogbo àwọn àtẹ́bí ọlọ́run tí máa ń bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ dáwà o. lẹ́yìn náà ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì lẹ́yìn máa ráwọn ọ̀daràn tí wọ́n lò déédé lórí súnlẹ̀ wọ́n lè ní àwọn ọ̀rẹ́làmọ́ ilẹ̀ ayédè wọ́n nípa wọ́n làwọn àkáàdé wọ́n máa ń sọ̀rọ̀ nípa ẹ̀fọ́ olómi fi ń sàlejò wọ́n ló tètè mọ́ra. téèyàn bá wá mọ́ra wọ́n jẹ́ kí wọ́n bá ń pèpè lọ sí ibi ìwà wọ́n pèpè lọ sí ibi ìmọ̀ọ́lẹ̀ ìjọsìn àti ìwà àti gbogbo àwọn alámọ̀rí ìgbésí ayé gbogbo tí mùsùlùmí lè ní wọ́n bá pèpè lọ sílẹ̀. àwọn àdùnkù tẹ̀yẹ wọn tó máa ti dọ́gba nínú gẹ́gẹ́ bí mọ̀ wọ́n ti hàn. bákan náà wọ́n tún máa ń gbà àwọn olùmọ̀lẹ́ fi ojú wo àwọn ọ̀rọ̀ oríṣiríṣi. tí ì bá ti pè rẹ̀ pẹ̀lẹ́ ẹni yẹn ọ̀sán bọ́dà ẹni yẹn ọ̀sán bí ọ̀dà. àwọn àdùnkù bẹ̀rẹ̀ nínú gẹ́gẹ́ bí bọ̀wọ́ òun náà ní pé wọ́n á máa tàkúlé kan kí ni ohun tó lè jẹ́ nǹkan tó dáa kí ni ohun tí wọ́n sọ àwọn yẹn wọ́n sì yí pé gbogbo ohun tó gbogbo ohun kó ti dànù àbí kó ti kéré rẹ̀. bákan náà àwa lè sùn náà yìí nínú ọ̀dẹ̀ tí yóò fi bọ̀ wọ́n òun ni wípé tádẹ́wò bá ń ṣẹlẹ̀ tí wàhálà bá ń ṣẹlẹ̀. àwọn alòsùnà yóò dúró pẹ̀lú tọ́lọ́hún bá lọ́rẹ̀ yẹn tí yẹn lè fi dènà wàhálà yìí. tọ́ba jáde bá dẹ́wò tọ́lọ́hún kẹ̀ mú wá ní. wọ́n sì sùúrù lórí ẹ̀ títí dẹ títí dẹ bá tẹlẹ pẹlẹsẹ wọn pàṣẹ sí àwọn èèyàn kẹjẹ àti wọn fi ẹsẹ bákan náà wàá lòsùn náà nínú àmì tẹ fi mọ wọn nípa fitness kóso wàhálà yìí nígbàgbọ́ wọn máa ń jà yìí nígbàgbọ́ lórí àti gbogbo ohun tí wọn bá súnmọ́ wa tí ó sùn wa mọ́ àìnígbàgbọ́ alùpùpù náà máa ń jà lórí pẹ̀lú tí wọ́n bá mú àwọn ẹ̀rí wá àti àlàyé kágbára bá dánwó wọn táwọn èèyàn bá ya lágídí wọ́n jẹ wọ́n yá ẹ̀rí tí wàhálà bá wà ń ṣẹlẹ̀ àwọn àlùkùnrin yìí náà nìkan ti bọ̀wọ́ fún wọ́n rí i pé kò sí mu dáa lè lu bí ọ̀la káwọ̀ lálàáfíà rẹ̀ tíbi ìṣẹ̀lẹ̀ wa ti ń ṣẹlẹ̀ báyìí kéèyàn ó mi mọ́lé ni o. <laughs> àwọn òṣèlú òní máa rí bọ́lá jáde pé wọ́n lè wọ́n bàjẹ́ gbẹ̀gẹ́ sí gan nínú ilé yìí ṣe ní àdúgbò káàkiri. wọ́n á ti pẹ́ nígbà wọn ọ̀kọ́rí tí ó yọjú bẹ́ẹ̀ àti àdébí sọ̀lẹ̀ fitinẹ́tẹ̀ ṣẹ̀. apájú làwọn ẹni lè méjì ń fa ọ̀rọ̀ òní láti sùnlẹ̀ kọ́ wá sọ pé wọn. jókòó ni àyàfi tó ti tọ́ bá wọn nígbà yẹn ni wọ́n ṣègbè fún bàbá jẹ́ òtítọ́ àwọn alùpùpù nínú àbídá ti bọ̀ wọ́n rí fáwọn onímídíà wọn rí bákan náà nípa ni wọ́n ti súnmọ́ súnà ajáde bí kálukú bá ti wà náà ni wọ́n ti bá ti. bákan náà àwọn alùpùpù nínú àbídá ti bọ̀ wọ́n máa ń ṣe ìyàtọ̀ láàrin ìdájọ́ pọ́nbélé lórí àwọn onímídíà wọ́n yọ tẹ́sẹ̀ ni àdínkù òkì àbó ti kú kúrò àti ìgbé kásàdá yẹsẹ ẹnì bá ti mẹnu bá yẹ tẹ́lẹ̀ o kátó ìgbé kí ní báyìí kú kúrò ní alùsùn ní òbí rẹ ṣùgbọ́n dáhà bá ti kọjú àìsè yẹn kan ọ̀rọ̀ tó yàtọ̀ ní alùsùn ní òdùn sọ́mẹ̀ yẹn. bákan náà nínú àmì náà fi máa wà alùsùn náà yẹn òun ní ìgbé kò sílẹ̀ láti gbanigbani kéfèrè àbí láti pè é nípò yìí títí. àbí fi àpá àkẹ́rí ẹlẹ́sẹ̀ nítorí ọ̀rọ̀ kan ṣéèkì níbẹ̀ sábà nínú àlámọ̀rí tó ti fáwọn èèyàn lè lo ìgbìyànjú sí kí èsì kó nípìnlẹ̀ kẹ̀kẹ́ ń àwọn àlòsùn wọ́n bá tún fi àtọ̀ sáàrin bó láti àtẹ́jú tó fi dá rẹ̀ fẹ́ ta tẹ́wọ̀n pé lè ṣe bíjà ṣùgbọ́n kọ̀ yẹn sí wa á bá ṣe pẹ̀lú tani láti rò ó gẹ́gẹ́ bá ti sọ. bákẹ́ náà wọ́n láwọn alùpùpù náà yìí àmì ìdáàbì mọ́ wọn wọ́n tó bá ń ṣe ìyàtọ̀ láàrin oníbídíà tọ́jẹ́ mùsùlùmí tọ́jẹ́ mùsùlùmí àti ẹni tó lè gbé. ka bídí àtọ́wò ń ṣe yàní kúfúrú ni wọ́n máa fi àtọ̀ sáàrin wọn. bákan náà nínú àdìsẹ́sì mọ̀ wọn ojúṣe wọn nípa ṣe kí yẹn náà ẹni tí ṣe ní o lórí ẹgbẹ́ tẹ bá fẹ́ mọ̀ ọ́n òṣòro mọ̀ ẹ̀rì máa wọ́n máa dẹnu lẹ́gbẹ́ alágbájá báyọ̀ ní bídí à káwọn yẹn fi gbà tẹ̀jẹ́ àwọn wa sàlàyé súnà wọn ti fi àwọn èèyàn bákẹ́rẹ́ àwọn àlòsúnà yìí nínú àmì tẹ́sí wọn máa kí jimá àdéhùn jàmá bàbá rẹ̀ nìkan tó wà lòsúnà lòun ti wà dárò èké ni o ó kírun yìí lẹ́yìn rẹ̀ kú nígbà tí àrẹ ta àbí àwọn yìí sì wọn ò ṣe kákìrún lẹ́sọ̀ lẹ́yìn ẹni tó bá fi gidi àyẹ̀ ìmọ̀mù tó yẹ pé sojú yẹn báyìí ló fi panẹ̀ sìgá alòpùlò nílé ọba lọ kírun lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ni òbí àwọn ẹlẹ́rìí tí wọ́n máa gbé pé tí mo ti mọ́mú yẹn wà ń fi yẹn dá wọ́n fẹ́ panẹ̀ sìgá gbára báyìí náà gbogbo ẹ̀ ní bùsù kàkẹ́gbọ̀ wọnú mọ́sálásì àwọn alòpùlò èsì lẹ́sùn láti kírun lẹ́yìn ẹni tó fi gidi àyẹ̀ àdínkù kí tí wọ́n sì láǹfààní àti kírun lẹ́yìn ẹlòmíì káṣí ẹni bẹ́ẹ̀ bá kírun lẹ́yìn ẹni yẹn àgbà pé ràn lálàáfíà bó ti rẹ̀. bákan náà àwọn ẹni tí wọ́n jáde kó nínú súnà nínú hadithi tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún wa kò sálá ti ìyàgbé wọn parun ìdájọ́ àwọn ẹni tí wọ́n sì lérí fún ni àbẹ̀tọ́ bá jẹ́ kí èfèrí nínú lóko ìyẹn tó pamọ́. àwọn tó wá jáde kó nínú Islam kékeré ni wọ́n lápapọ̀ ìdájọ́ wọn sì nìyí ọjọ́ ìdájọ́ àwọn ẹni tí wọ́n kú mọ́. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn alùpùpù lọ́nà àbẹ̀dẹ́gbẹ̀ mọ́ wọn òpin tí wọ́n tún bá fẹ́ lọ́wọ́ fún ní bíjà o bí kọ́lọ́ wọ́n sì tọrọ ọ̀fẹ́ wọ́n tọrọ àforíṣi nígbà tí wọ́n bá mọ̀ pé kò lẹ́yìn ti kiri tí wọ́n mọ̀ pé kékeré ni ní ọrọ̀ mọ̀rọ̀ bó ti yé báwọn alòsùn tẹ̀sí rí àdúgbò àwọn alòsùn tẹ̀ wọ́n ní ìlànà tó kún láti kú ẹ̀mí mọ́ láti ṣàtúnṣe ọ̀nà nítorí pé ẹ̀mí dídá rẹ̀ lárọ́ dídá ọ̀nà wo lálòsùn tẹ̀ máa fi ń tẹ̀mí mọ́ èyí pé wọ́n wọ̀ kálúwà ọ̀ wọ́n máa fa alala ìlàhà ìlàlá ìrọ̀ nínú ọ̀dẹ̀ bá lùkùn ẹ̀ bá fi ń tẹ̀lé mọ́ òun náà ni ìsàkọ́mọ́ ìjọsìn fọlọ́wọ́ bá nìkan tuntun àti ìjìnà sẹ́mọ́ àti fídíà nínú gàdúlẹ̀ bá ìmọ̀ nìjẹ́ nínú ọ̀dẹ̀ ẹ̀yẹ òun náà ni kéèyàn mọ́ náà kéèyàn sì gbàgbọ́ yẹ orúkọ rẹ̀ àtàwọn ọ̀rọ̀ yẹ rẹ̀ kéèyàn tó máa fi kọ́ rẹ̀ ni. ẹni ẹbí yẹn ọmọ àfàmọ́ lọ́wọ́ kí ẹ tún gbàgbọ́ yóò túmọ̀ rẹ̀ èyí tó wáyé kí ẹ ti tẹ́tọ̀ bẹ́ẹ̀ kí ẹ ti tẹ́tọ̀ wọ́n lọ́lọ́wọ́ ọba àti kí ẹ dẹ́ máa wá ọba ni alátìlẹyìn ni kí ẹ dẹ́ máa tàtìlẹyìn fáwọn wọ́n lọ́lọ́wọ́ ọba ń kọ́ arahmanu rahim ni ọba oníkẹ́ni kí ẹ dẹ́ lójú lójú àwọn ọmọ lójú. wọ́n ní gbogbo àwọn eléyìí bí máa jẹ́ kí ìfẹ́ wà lẹ́nu àti ìbàbàrà àti ìpáyà àti ìpàtàkì ọlọ́run sùhánù. nínú rẹ̀ táwọn olùsùnfẹ́ máa fi ń tẹ̀lé lọ òun rẹ̀ ní ìtẹ̀lé tọ́lọ́ ìtẹ̀lé sàtẹ́lì pẹ̀lú ìmáṣe ọ̀rẹ́ yẹn àti nẹ́fílà pẹ̀lú kátó máa ṣe àdékè àdékè sálùsùn lẹ̀ òdodo òun lẹ́ni tó kírun náà tó fi eré ke òyìnbó lòun kòwé alihamdulilayi tàbí tiri kòwé ọ̀nà tàbí tiri ti pé ọgọ́rùn. kìí kìí àtìyàmù sọlá kìí àwọn ẹbí ẹbí yìí wọ́n bá ti dékè o wọ́n bá ka al-Qur'an wọ́n bá sábẹ́rì wọ́n bá gba awẹ́ wọ́n bá lọ́wọ́ yẹ wọ́n sì hajj wọ́n sì wọ́n nílé yẹn wé fún yẹn wé ìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà oníṣẹ́ ní àti ní òṣùpọ̀ wa. bákan náà àwọn àlùsùn náà yìí nínú ọ̀nà tí wọ́n bá ń gbà bí nǹkan ẹ̀mí lọ. àwọn náà nìyí pé wọ́n máa ń jìnà sí aráàmù. téèyàn bá ń ṣe aráàmù ẹ̀mí ọ̀mà àdọ̀tí ni bí ẹni tí ń sọ̀dọ̀ mọ̀ ń ṣàṣẹ́wó àbí ń jẹ ìjẹkújẹ ẹ̀mí rẹ̀ ọ̀mà àdọ̀tí ni. àbí rújú bísẹ̀sì tó bá ti rújú báyìí gbogbo kẹta kan wọn lọ pé mímọ jùlọ wù ni alùsùn lè wù lẹ pàṣẹ bákan náà àwọn alùsùn náà nínú ọ̀nà tí wọ́n gbà máa fi ń tẹ̀lé mọ́ wọn ni pé wọ́n máa ń jìnà sí ràtàlí àti ìdẹ̀sọ̀rọ̀ àníyá wọn ò ní sọ fáwọn ọ̀fẹ́yàwó ìpè mọ́ fẹ́ súnmọ́ lọ́wọ́ tààrà ni fada àti sista ni wọ́n máa ń gbé bímọ dáàbì ni àwọn alùsùn lè lè kéde òun ìṣe bẹ́ẹ̀ alùsùn lè òdì ní rí nǹkan tó jẹ́ àlá sanabi sọ ẹgbà tó kọ wá sí gbà ní kọ alùpùpù tẹbi yọọ máa jìnnà sí ìmágbó àlùmọ àǹsì ìpàlìkì náà ìmágbórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alùpùpù tẹbi máa ní èmi tèmi mo ní àwọn alájẹ àgbà yàrá wa máa ń gbọ́ sí wa àti táwọn àyìn lọ́mọ wúrà àti kíní kan irọ́ alùpùpù tẹbi gbọ́ bákẹ́ni náà ọ̀nà táwọn alùpùpù tẹbi wọn tó rẹ́ni tí bá ń gbórí ọ

àṣìlè ní àjọgbà ni táǹkì tuntun máa ń papọ̀ kódà kí ló jìnà kí ló fà nítorí pé nìkan náà ti bu omi ọgbọ́n omi ti àwọn yìí nínú pàtàkì tá a fi mọ̀ rere ìmá ìwà tó dáa sí gbogbo àwọn tí wọ́n bá ládùúgbò lẹ́lẹ́ nìkan ọ̀dà aládùúgbò ọ̀dà nílùú ẹ̀ lọ́ọ́ tù wò dáadáa tẹ̀wọ̀n fún àtẹ̀bí sọ́kùnrin máa fẹ́ lọ́sọ̀ pé wọ́n lọ́ọ̀yìn láàyè pé wọ́n ní kò ní gbàgbọ́ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọ́n ní tayọ níbẹ̀ alẹ́ ti láyé ọkọ̀ni já rúdú bá wà ní kọ̀ọ̀bù ẹni táládùúgbò rẹ̀ ọ̀bá ní gbàgbọ́ pé ọ̀bá kọ̀ọ̀kẹ́ balẹ̀ sí i pé kò ní ṣe lámúrú sí o wọn máa ń kọlu ìjọba lọ́wọ́ àti súnà dẹbi sọlọ lọ́wọ́ àyọsẹlẹ pẹ̀lú àgbẹyà àwọn ẹni ìsáájú eré tí wọn ti tún máa ń bára wọn ṣe àṣepọ̀ nínú àmì lọ pàtàkì káàsì mọ wọn wọn máa ń ṣe ẹsẹ ìhà wọn sàkó bẹ́ẹ̀ sì sọlọ wọn tẹ̀lé tírọ lọ wọn tẹ̀lé lánàá tẹbi àwọn aláṣẹ mùsùlùmí wọn á tẹ̀lé wọn pa dáadáa nítorí kù jẹ kàtó wọn á ti lẹsẹ àpò wọn kọrọ ó sì lẹsẹ àpò mùsùlùmí àwọn alùsùn tẹ ọ̀rọ̀ àwọn mùsùlùmí máa ń pàtàkì lẹ́mìí wọn wọ́n sì máa ń rẹ mùsùlùmí lọ́wọ́ èèwù tó bá jẹ́ sọ mùsùlùmí wá fún fún èyí tí jésù sàwọn tó dọ̀ mùsùlùmí inú àmì láti máa wá lùsùn náà òun ni ife wọ́n á tètè onígbàgbọ́ òdodo gbígbàgbọ́ rẹ̀ bá ti mọ̀ wọ́n sì kórìíra èmèrè nítorí àìnígbàgbọ́ rẹ̀ kódà kọjá mọ̀lẹ́bí lọ́dọ̀ fi máa lò sùn lẹ́nu yẹn. àwọn èsì ó lè jẹ́ bàbá wọn èsì dájú nítorí pé wọn ò nígbàgbọ́ ṣùgbọ́n yóò fẹ́ wọn nífẹ̀ẹ́ mọ́lẹ́bí lágbó. bákan náà nínú àmì lágbó àwọn alòsùn lẹ́yìn. òun ní pé àní gbogbo ẹni yóò tó bá ní àjẹ ọ̀fẹ́ gbogbo òkèlè àwọn alòsùn lẹ́yìn tó sì ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ kódà kọ́ láwọn ní àwọn áàlùsùn náà yàní pé wọ́n kó sọ̀rọ̀ láàlùsùn náà o ó dàpọ̀ láwọn àṣìṣe kọ̀ọ̀kan bí ìlànà ìṣàlọ́ àgùnmá tẹ̀síwájú nígbà rí náà Thank you. عليكم السلام ورحمة الله náà. gbogbo ayé náà wa. ọ̀dà kádàrá eh, ni àbí ẹ̀rí kádàrá yi ló jẹ́ ti gbogbo èèyàn mẹ́ táyà máa ń sọ ti gbogbo ẹ̀dá tọ́lọ́lọ́ wà òun náà ti náà máa ń lọ bákan náà ẹlẹ́bí wà òun eh, olùdókòwò náà ti wà ṣe fáwọn àwọn akéwì ẹ̀kọ́ lẹ ọ̀rọ̀ díẹ̀ sí pẹ̀lú àwọn ẹ̀rí tọ̀sọ̀ èyí tọ́jà ti àjọ̀rọ̀mọ́rí tọ́jà ti àṣálẹ́rí ó sì jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan náà wá ó sì jẹ́ tẹ̀lé gbogbo ayé náà wá àyẹ̀mọ́ gbogbo tẹ́ ẹ bá tó kọ́lọ̀ kádà gbogbo kan gbogbo ni ọdọọdún kò lè tẹ́ bá tó ibẹ̀ sọ́ọ̀tù ọ̀hán ọlọ́run lọ yẹ pé akádàrà gbogbo gbogbo lọ́dí ó fi di ilé ẹlẹ́sìn kò bá rẹ́ kẹ́kẹ́ ìnà ìkúnná mọ̀nbírí fi ayò fúrakú kú lọ afúrí àti afúra mi náà ń jìnnà gbogbo ẹ̀ pátá ló lẹ́nu nígbà tó kọ́ ìlú àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òsùn mẹ́fà tàbí fún yín bíi mẹ́ta mẹ́ ẹ̀ẹ́dẹ́ máa fẹ̀mí tán lọ pé gbogbo àwọn yòókù wa wọ̀ ẹ̀ náà kọ́kọ́ lọ́wọ́ káwọn. ẹ wá ní kí ni àtọ́ wà ní. Ah, ah, àbọ̀ yàtọ̀ wọ̀ ọkẹ́ wọ náà ọba àti yòówù rẹ̀ ló fi ṣe tẹ̀lé kan náà ló fi tó ṣe ti gbogbo èèyàn lápapọ̀ ó tún mú tọ́lọ́ ẹ̀ tó wà wọn là lẹ́bi sọ́kùn náà àrẹ fúnlá òní wọn pè wọn ní ọ̀bọ díẹ̀ ìwọ́n láti fi wọn kéde èèyàn bára kalẹ̀ ń parẹ́ wọn nítorí báwọn ẹni tó pẹlẹ rẹ gbáwọn lọ bí alẹ́ ìgbà tí wọ́n ti lè rìn dèrò wọn ni ìfọ́ àdúná bàbá aláìwé àwọn ọ̀yá wa lé ṣùgbọ́n wọ́n kọjá àlàjò àwọn sábà ṣùgbọ́n wọ́n mọ̀ fún alájẹ láti wọn ò sì gbọ́rọ̀ sí wọn lẹ́wọ̀ ọ̀dà tàwọn àmì lóòótọ́ tó bá padà yá àwọn nǹkan ẹ̀rí ìfẹ́ torí pọ̀ èsì kẹ ọ̀ tó bá yá àwọn òfin tí wọ́n padà lọ kó sí ti nǹkan tó yẹ pé kúkúrú yẹn ọ̀sẹ̀ ní ṣe kó ìyẹn ló kú ṣùgbọ́n pé àtẹ̀wé lódìdí kan ó ṣòro láti sáré lọ pé bèbè lọ́wọ́ rẹ̀. ọ̀sán lọ rẹ̀ ní sálámù ní àjọ àjálù ọ̀yà àjọ àjálù wàá zọ ìjà lọ. Thank you. Ah. kọ́ba wí kọ́ba wí mọ́lẹ̀ sílẹ̀ sí ha nígbà tí mi sọ lọ́wọ́ àlùfáà sọ pé obìnrin ọgbọ́n ọba rẹ̀ ọba àdúrà ṣàdé jẹ́ tọ́pọ̀ ẹ ti wà lé ńlá bẹ́ẹ̀ àbí kọ́ba ìlà ọ̀rẹ́ kí ẹ ta àdìsí ẹ̀ kó ní máa jẹ wáyé rẹ̀ oríṣiríṣi àdáyé rẹ̀ wọ́n láwọn ẹ̀sìn náà wà olóbìnrin yẹn gbà láti fi súnmọ́ lọ. ìwádìí fún àpá àti bùkátà bí ṣùgbọ́n fẹ́ẹ́ fi díẹ̀ kó lè fi alágbára nílé ìlú alákòóso lé àtàlámọ́yá jáwé ló má ṣe àárọ̀ ṣe wà tó tóbi ọ̀rọ̀ ló ti yẹ a àìsàtàgbọ̀ rẹ̀ ó súnmọ́ nítorí fọ́dọ̀ sí wọn wọ́n yàtọ̀ fọ́dọ̀ sí wọn nígbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó jẹ́ àṣàrò yẹn wọ́n sábà máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú òun ló fà lọ ẹ kókè sọ̀fà yẹn báyìí ẹ sì máa rí ibi pálẹ̀ òun tí wọ́n ti ṣe àwọn ọmọ ayẹyẹ òun sílẹ̀ wọ́n yẹ kí hajjab lọ́sọ̀ ti náà lọ́sọ̀ ọ̀kan ọ̀bù yẹ ẹ owó ti pẹ́ tó èyí tó yẹ èyí tó yẹ ká lọ sí káwọ́fẹ́sì ni nínú ọdún lílọ lórí ẹ̀ àtiwá rẹ̀ tí wọ́n bá ní ẹ̀rẹ́ wa torí mo máa ń lọ ọlágbẹ́yọ̀ sí ní màdínà torí gbogbo èmi làwọn mùsùlùmí tí wọ́n gbọ́ pé àwọn àníyè bíi ẹ̀rẹ́ kọ́ra ń jẹ̀lú fúnfẹ́ wa àwọn míì wọn lọ wà ní tọ́jú láwọn oríṣiríṣi bẹ́ẹ̀ láwọn àṣà láwọn tó lè rìn tó ìgbà àwọn ọmọlá kan àwọn àyè kan kẹwàá láwọn nàìjíríà ní fáwọn kan àtijọ́ yẹn fún ọkọ sí kókó sí kókó sí náà alekun sọlá tó ń sáré. ẹni tó lọ sí káàdì àtẹnudó fi ó múra ta ló àwọn méjì nítorí pé ká fi ó múra ká fi hajj dẹdẹ tọ́lọ́sọ fi wà á sí وعزموا الحج والعمرة إلا أشياء ibi ẹparí ọmọlá àti hajj ẹsẹ láti fi tọ́lá ọ̀rọ̀ sàn. bọ́lá bó ti yé sí lóbi ni wọ́n di pé ìtọ́lọ́ lájú fún ìjọ tó ní kí ẹ̀sìn tàbọ̀ sọ̀rọ̀. ní ẹ̀rọ hajj hajj àgbọ̀dọ̀ sí ẹni kọ́ bá fẹ́ lọ lọ́wọ́ ìkéyàn rẹ̀ ti kẹ́lé lọ́dọ̀ lọ sí wọn ò sí lọ sí hajj lọ́kàn kéèyàn bá yọ kó lọ sí rọrọ tó o sì fẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ tó ti rọrùn láti lè lọ láti sí hajj. lọ́wọ́ aleykum salaam wa rahmatulahi. Okay wọ́n ní bàtà sọ̀rọ̀ ọ̀kadà rò àmọ̀ pé kádà orí bẹ́ẹ̀ aburú bẹ́ẹ̀ aburú bẹ́ẹ̀ àgbọ̀nà fi gbọ́dọ̀ lọ́wọ́ ọba tààtù ká máa bọ́ ní sàbára kan tààrà ṣùgbọ́n àwọn àgbẹ̀lẹ̀ lẹ́fẹ̀ẹ́ ọlọ́run dá ó ní mọ̀ nípa rẹ̀ ó sì gbèrò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àlàbí làmàlàmúwé mọ̀lọ́ bọ́ bí ẹ sì mọ̀ ní bu aláàká yìí pé ká jẹ́ rẹ̀ sí ìjọba ìjọba ìjọba tàbí ìjọba ìjọba ìjọba àfàjọlọ àyà sọ́kùnrin sí tọ́lọ̀ bọ̀ wípé àwọn ọmọ láàdàdìrí aṣọ́rò orí ìdá mímọ́ ìlà àárọ̀ ọ̀daràn kò mọ́ bí yé rọ́ṣà. nígbà àbọ̀bọ́yá lábúrú ni wọ́n rọrùn ro àwọn tó wà nílẹ̀ àbọ̀lọ́wọ́ sì ro nígbà òdì bíi tọ́lọ̀ ọ̀dà pẹ̀lú àti àwọn ọmọ ìtàwárẹ̀ ọ̀tàn ọ̀wá túmọ̀ wípé kì í sáyẹ̀mọ̀ tó ti ń rí àyẹ̀mọ́ ni. ni wọ́n tún máa sọ pé ìrádà ìrọ́gbà yóò máa dín ní nǹkan àkókò fi fẹ́ kọjẹ́ ni. sọdí ẹ̀sìn sọdí ọ̀rọ̀ àṣìlá ni ìrọ́dà tàwọn ìyá ni ìbílí bọ́ọ̀rọ̀ ọ̀kẹ́ ó ti jẹ́ ní àdúgbò lórí ìjọ òdò sórí èròǹgbà bí ó ti rí nìyẹn èròǹgbà ohun tí mo fẹ́ òun ló kó sí gbogbo tó ní ìsìn pẹ̀lú òfin ọlọ́run òun ló ń pè ní sọ̀rọ̀ ayé kéèyàn máa ìgbẹ́ ojú ìtẹ́tọ́lọ́ fún mi lọ́wọ́ àtòlódé tó gbé pátá àkèrè ìtẹ́tọ́lọ́ àtòlódé ọ̀pọ̀ wá sọ ọ́ ah ó ti ka ìdá aláìsí ìtẹ́tọ́lọ́ yìí ká á jù lọ́wọ́ ọlọ́run yìí tẹ́lọ́ ìyẹn sẹ́ẹ̀lì tẹ́fọ́ yá àfa àkàndé máa ń kírun ní ẹ̀yìn lèmọ́mù tí ń ka dé jákujáku tòlè ẹni òjò alọ̀ ń ní ẹ̀yìn rẹ̀ ó lè jẹ́ nǹkan ẹgbẹ́ yẹn tí òun lè má rí tàbí kó sì má ṣàkíyèsí rẹ̀. ẹ̀ẹ́ àwọn bàbá ṣe bẹ́ẹ̀ mọ́sálásí àwọn àfàtọ́ yìí tọ́ba kẹ́kù kíní kẹ́kù parí kábù parí kábù parí kábù tọ́ba yìí gba àwọn kíní ẹ̀ tó ó lè jẹ́ tìkì ẹyẹ nìkan ní èèyàn ń wo èèyàn òye sí fáńdà kọ́lọ́ bó ṣe ń sùn tó dáwọ́ ti wà òfẹ́ òyìn yòó nígbà ọ̀sán bẹ̀rẹ̀ ó ké wọ̀tún ha wọ̀lẹ́yìn ìgbà láyà kó ló ní ìpè mọ́lẹ̀ ńlá lórí parí bóyá má dé àyẹ ó jiná lọ́dọ̀ èèyàn ọba ni ẹbí rẹ̀ tó ló fi pé ìyẹn ẹsẹ ẹrí bá lọ pé olùkọ́ lẹ́kẹ̀rún ní bàbá àfàkẹ́ àbẹ́nìkan lọ kan ó tó lẹ́yìn ẹnìkan bí wọn lọ́wọ́ àlọ́ bí ọ̀dà wọn ẹbí ọ̀dà ni á sì ń tẹ̀ nínú kẹta ń pa ìjọsìn wa náà tó o lè já ẹnìyẹn ó lè tún padà wọ́ọ̀dù àbẹ́ẹ̀sì kẹsì ọ̀yọ́ pé tó burú tó <laughs> ṣíṣe ń kà tẹ́lẹ̀ ẹ̀yẹ̀ mọ̀ olórí ẹgbẹ́ yẹn gbọ́dọ̀ ti sùúrù lórí kábà bẹ̀rẹ̀ ẹ̀ka sọ̀sọ̀ lórí nígbà tá a fún ọlọ́wọ́ àná tí bá ti di pé fáṣí yìí ò fún ilé kí yẹn lọ lẹ́yìn ìgbàgbà lórí ọlọ́wọ́ àná láti kí lẹ́yìn. àríkù sálá tó ń bá ẹ̀rí ẹ̀rí tó dákú sòkòtò èmi ò tí mọ̀ ná báwọn kan náà sọ ìmọ̀ bóyá ká bá rí bóbá lálàáfíà ìmọ̀. ee ìṣáàlù mi yí pé sẹ́nu ti kó fọ́kùnrin nìkan lọ́dún sòkòtò. Hmm, hmm torí ìró gẹ níṣẹ́ ní ọgbà pẹ́ẹ́nu kò sí pé ọkùnrin lónìí àbí obìnrin lónìí torí ìgbàdáwà àbí kẹ́kọ̀ọ́ nílẹ̀ Sudan àwọn kọ́sì ìdí ó lé mẹ́rìnléní ọgọ́ta la wà lẹ́nu kọ́sì ìdí oró sọ ọ̀yà ni wọ́n pọ̀ ní bíbé tí wọ́n wọ èrò lọ́kùnrin àwọn kọ́kọ́ lọ Somalia Eritrea Sudan gbogbo wọn yẹn pátá ìró ti kù la chaati ètò ti dàbọ̀ ọdẹ wọn kò tán ìkẹlẹ máa rẹ ti wọn bá tó ló ti pẹ́ àwọn Indonesia Malaysia gbogbo wọn pátá ìró ti kù la ọkùnrin ni wọn rọrùn kó dà wọn lọ fi ń so kejì sí yọ wọ pátá fún sẹba ìṣòro yóò rò yẹn àwọn olùkọ́ yẹn fẹ́ ìyá rẹ̀ fífi ah ẹgbẹ́ ìrora wa ní kíláàsì wọn fẹ́ rọ́ọ̀lù yìí. ó lè wọ jàlábíà yóò ti rúru sábẹ́rẹ́ ó lè wọ sáàtì yóò rúru sábẹ́rẹ́ tó fi sókè tó fi jáde pé ọmọ ń ṣe ẹ gbégbọ ẹ káàkiri rọlẹ yẹ ìrònì ó fi ẹgbẹ́ bò ó kò àbí sẹ́nu bá ti padà wá kó ìlú ọkùnrin lóde ṣòkòtò obìnrin ló sì ní kéde ọ ló ní ìró nígbà yìí lẹ́yìn náà lèmi tó wọn máa rẹ ṣòkòtò ìdí òde rò kúlẹ̀ papọ̀ wọn bá ti wá lọ wọ ọkùnrin ọ tọ ìrún ti bẹ lórí rẹ yẹn náà lọ wà sí orí rẹ ọkọ wa ni òun náà ti pè kálukú sálámù sẹ́yìn sẹ́yìn ṣùgbọ́n pé ṣòkòtò tẹ bí mọ̀kẹ́ni mọ̀lẹ́bí kàpọ̀ torí kẹ́yìn ọ̀dọ́ kíkà ní ẹ máa rọrùn àárẹ̀ ẹgbẹ́ gba àwọn ọmọlúwa bá wọn kẹ́lá ọlọ́run wọn ìwọ sòkòtò ìjọ ọlọ́run ní ẹ̀yìn ẹ̀wọ́ sòkòtò kẹ́rù. bọ́lá bá yẹn ti rẹ̀ àtúndì bẹ́ẹ̀ bá sàkíyèsí rẹ̀ wọ́n ta bá rí ìyá máa sọ ọ́ náà. wàhálà kò sálọ̀ wà mí àtẹnìkan tó kírun òkè kọ̀ wá mọ́ èyí tó da jù náà ni pé ká má gbàgbé pípẹ́ lóṣù sí ìgbà tó àti pé òun ni pípẹ́ bẹ́ẹ̀ kó kọ̀ tọ́rọ̀ ènìyàn lọ́dọ̀ mi lọ́dọ̀ mi lọ́dọ̀ sàlù alánà sọ́dí ẹ̀ńtì tó a padà bọ̀ fún wọn sàlù alánà ọlọ́wọ́ sàlù àlà wọn tó yẹn lọ.

لا لا سعاد ويؤمر بأربع كلمات نعم آه. a ti ṣe jámọ̀ rẹ̀ ọ̀rẹ́ bì í wípé kò ní lé sí ayé àti kíni o àti sádàkà kódà dáadáa yẹn wà àtàrí bì gbogbo ẹ̀ lẹ́ẹ̀ka dára rẹ̀ ó tún ti wà lọ kádàrá rẹ̀ ẹni ẹ ń ṣe dáadáa lọ sí sádàkà ayé ló ti lè kó yí tọ́lọ́lọ́wọ́ bá lè sọ ohun tó lè pa rẹ̀ lórí àti àwọn ìrora ẹ̀rẹ́ dàbí ọ̀rọ̀ àdúrà ní ẹ̀ padà sí ọlọ́run ti fi chéńjì kẹ́ lọ. wọ́n kẹ́rin wí bẹ́ẹ̀ tá a bá fi wí kọ́dọ̀ káà dà kọ̀ pọ̀ náà àti dà kọ̀ pọ̀ náà tó ní èrè tó bá fẹ́ bèbè a sọ pé ìtẹ̀ta ti pèsè pé lẹ́sìn ṣùgbọ́n pọ̀ tó ń wù sí pé wọ́n ti wọ́ lù. a fẹ́ kọ́jà lù lẹ́nu rẹ̀ wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ kọ́ fún mọ̀rán tó kọ́dà gbogbo ẹ̀ lẹ́nu kàkà ni wọ́n lè ṣèṣe láti kọ́dà. torí tí ọba rí bẹ́ẹ̀ o lè lọ́jà lè fáwọn èmi kádàrà bá ní pé kádàrà kádàrà ni òun ló ti sẹ́ gbúdọ̀ lọ nítorí kókó sínú ọlọ́run ní fọ́n pa rẹ̀ tó tọ́ ọlọ́run ọ̀tẹ̀ ohun tó ṣe. ọ̀rọ̀ bó ti rí bẹ́ẹ̀ ni ó ti rí bá sọ pé àríkánù ìfọ̀dà rà ní àlẹ́ ìnímọ̀ gbogbo tó o sì ń tọ́ sábà lọ́sọ́lọ́. bájẹ́rẹ́ alimọ̀ṣí àkọ́fẹ́ rẹ̀ kí la tó atúndé àlìkíkà bá kíkọ atúndé àlìkálì mẹ́rẹ̀ kúkú ẹ̀ pátápátá lẹ́wọ̀n tí máa ń gbé èyí tó lágbára òun ni kọ̀dọ̀ ìdájọ́ nìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kádàrà rẹ̀ ọ̀rọ̀ bó ṣe ń sìn kádà kádàrà rẹ̀ àyẹ̀mọ́ rẹ̀. ló lé lóun náà ṣe méjì bí àbí mọ́ ọmọ rẹ̀ ṣe pé dànù pé kò ṣe mistake torí pé ilẹ̀ ní pápá tó ṣe. ìwọ aláwọ̀ àgbà wọlé ìwé ni tí ò ní máa fà á gùn kírun lẹ́yìn rẹ̀ náà torí kìí ṣe ṣe sí ọ̀rọ̀ lẹ́nu yẹn ṣe.